king of kings lord of lords ìtẹnirọ kọfẹ jẹ ọba yẹ ọmọdé yẹ ọmọ ìjẹnjẹ bó ìjẹnjẹ bàbá mo dúpẹ́ fún yín lónìí mo yìn lógo mo ṣe ń lọba kò sọba bí rẹ o àti lọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé father in jesus name the mighty name of jesus Ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé o olúwa tẹ́ fún mi rí ọjọ́ òní ní ẹ̀sán láfíà ọjọ́ wẹ́nẹ̀sì ẹ̀ṣẹ̀ ọlọ́run mẹ́ṣẹ́ lẹ́dà ẹ̀ṣẹ̀ àṣẹ̀dá ẹ̀ṣẹ̀ ọba ń bá olúwa wọn olúwa ògbìjà kẹrù wọn níjà gbogbo mẹ́jà má jẹ̀bi I cover myself blood of Jesus cover my daughter blood of Jesus ọlọ́run ẹ̀ṣẹ̀ olùgbàlà ṣe olúwa mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ fún rẹ ọ̀fẹ́ agbára ìtẹ́ fún mi láti wá sọ̀rọ̀ láàárọ̀ yìí ọlọ́run gbogbo tí mo fẹ́ wí olúwa gbẹnu mi sọ̀rọ̀ olúwa mẹ́sìn mi agbára ìmọ̀ ju tàtẹ̀yìnwá lọ olúwa jọ wọnú mi ní orúkọ Jésù àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí ní àrò ìbàbá jẹ́ kó ní ìtumọ̀ ọlọ́run gbàkóso ní orúkọ Jésù àìmí burúkú tó ń gbénu tòkunbọ̀ abọ́dẹrìn tó máa lóun pòlù ti gbogbo ilé ọlá àwọn ayé àwọn aláyé àwọn ọmọ ọlọ́mọ lórúkọ Jésù gbogbo agbára òkùnkùn náà olùwàjò dojú ìjà kókó máa bàjá lórúkọ Jésù ọ̀run fi ṣẹ̀sìn ọlọ́run fi wọlé ọlọ́run fojú gbẹ ojú ẹ̀ gbolẹ̀ gbogbo ibi tó ti ṣe àti èrò burúkú tó ti gbà olùwàjò bàjẹ́ mọ́ lórí lórúkọ Jésù olùwàjò gbogbo èrò burúkú tó ti gbà olùwàjò dàlé lórí lórúkọ Jésù gbogbo iṣẹ́ burúkú tó ti ṣe ọlọ́run yóò dàlé lórí lórúkọ Jésù gbogbo ibi tó ti ṣe níkọ̀kọ̀ nígbàgbà kó àwọn àfáàn babaláwo àwọn ẹni ibi tó ń sọpọ́tì ẹ̀ náà lórúkọ jésù kristu nasareti àṣìgbòmọ kó má ṣe gbòmọ lórúkọ jésù ọ̀run tú tó tókun bọ̀ abọ́dẹrìn láṣìírí ẹ̀sàbọ́dù ọlọ́run tú láṣìírí lórúkọ jésù ní kọ̀kọ̀ nígbà olúwa tú láṣìírí hmm, àkáǹtì ẹ̀ tó máa fi wọn gbogbo iṣẹ́ burúkú tó ti ṣe àwọn owó tó ti jí gbé àwọn tó ti jí sàkáǹtì tó ti dà sàkáǹtì lórúkọ jésù àṣìṣe kò tú gbogbo tó ń ta kò ń ké ibi tó olúwa jọ káṣírí ẹ̀ tú lórúkọ jésù gbogbo ibi tó ti ṣe láyé olúwa jọ káṣírí ẹ̀ tú bàbá mi àti ọlọ́run mi nígbà tó bá ti wù kó lọ pokùnso bẹ́ẹ̀ ni yóò rí o in Jesus name amen. Good morning. Ṣàlàfíà lẹ́wà. <coughs> Thank you for <laughs> gbogbo yín ṣe àmì àmì àmì. Ojú mi rè o. <coughs> by dark somehow. Amen. ó ṣàárọ̀ ń bá play music ó ṣàárọ̀ ń bá play music but ẹ bá mi share mo fẹ́ sọ̀rọ̀ Tòkunbọ̀ Abọ́dẹrìn náà ni ó sọ wípé mo mọ̀ pé ó máa wò ná ẹ jẹ́ bá mi share kó gbá skill láàárọ̀ yìí Auto B mama yes thank you <clears throat> I, I greet everybody this morning. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Holy, Holy, Holy Spirit, take control in the name of Jesus. Olúwa dá àṣẹ mọ́ inú mi, dá oyin mọ́ inú mi, dá adùn mọ́ inú mi, dá iyọ̀ mọ́ inú mi, dá ọ̀rọ̀ mọ́ inú mi, agbára ńlá Olúwa dà pọ̀ mọ́ inú mi, kó jáde lọ lónìí pẹ̀lú àrà, kó jáde pẹ̀lú agbára. Hmm, Eléjọ́ ọ̀rọ̀ náà bá wọ̀ tí wọ́n kọ́ ṣàtúnṣe. Hmm, bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa, àmín. Kọ́rọ̀ náà beautiful in and out. Thank you hallelujah good morning everybody good morning mo kí gbogbo ènìyàn tó wà ní orí ètò yìí láàárọ̀ yìí bọ̀tẹ́ bá mi share so mi ò fẹ́ play music because ilẹ̀ ò tí mọ́ púpọ̀ mi ò fẹ́ play music uh, my little, little angel she's sleeping right now i don't want to disturb her and i don't want to disturb others also because other people are still sleeping also in the building so i don't want to disturb them so ilẹ̀ ò tí mọ́ dáadáa ni mbà ni kí play music ẹ káàárọ̀ ṣe dáadáa lábá yín àjíǹde ara máa jẹ́ o lọ́sàn àti lóru ní gbogbo ìgbà. look at àwọn oògùn kan yesterday when I was talking I was this medicine was showing diet they call it diet is for àwọn tó bá fẹ́ lose weight oríṣiríṣi oògùn báyìí ló wà lọ́wọ́ mi but àti àgbo well I have I got a white bone there's nothing I do about it doesn't it's not going and I thank God because ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tó jẹ́ pé kò tiẹ̀ lògùn ó dẹ̀ ń gbẹ ó ń jẹun ó dẹ̀ ń gbẹ <laughs> I remember somebody that called in yesterday into my show ó pa mí lẹ́yìn gan but I want to quickly go straight to the point Esabod you should stop abusing Kábíyèsí Onírìṣà onírìṣà is not your mate and because bí o ṣe jẹ́ jẹ̀lẹ́ńkẹ́ni jẹ́ onígbèyàwó ìjọ alárédè kan gba kólekóle tọkọtìyàwó ẹ má rìn jẹ́jẹ̀jẹ́ hmm, bóyá ìwọ àti ẹ <laughs> eh, má jẹ́ fi ẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ <laughs> má jẹ́ fi ẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ẹnìkan kọ sssss àwọn èèyàn ló ń lò tí ò bá ní sí tó bá jẹ́ èmi ni mo jẹ́ ni mò ń lo triple s ni mò ń lò ẹ̀mí ìgbà míì tó bá jẹ́ aṣọ tó stretch mo máa ń lo s large ìgbà míì mo máa ń lo two s tó bá jẹ́ aṣọ tó shrink tí òun ṣe aṣọ tó stretch àbí tí aṣọ tí òun tó jẹ́ small cut tí n bá lò jù ní mo do three s that's the biggest àwọn ẹlòmíì dẹ̀ ń lo five s ṣé ti yé some people are using five s so I still thank God for my life and I'm not bothered about what people say about me <laughs> èmi ilé ni mo bá ọmọ elephant kò lè dàbí ọmọ ẹ kò lè dàbí ọmọ ológbò hmm. ọmọ elephant kò lè dàbí ọmọ ológbò bẹ́ẹ̀ ni so bó ṣe rí ní ìrántí tiwa ni mo ṣe rí yìí ẹ káàbọ̀ ẹ ẹ má ní mi ò dárúkọ ènìyàn ṣùgbọ́n ẹ má wò ẹ má wò pé bóyá mi dárúkọ yín ẹ̀sà dọ́ọ̀gì hmm. ẹ̀sà madness ẹ̀sà wish ẹ̀sà terrorist bẹ́ẹ̀ ni ẹ ó ti ń sọ wípé mo ń bọ̀ mo máa play another person náà mo kàn fẹ́ kọ́kọ́ sọ fún mo máa play shinko torí yesterday they tell me go for shinko you see mo níta ló tún jẹ́ shinko mo gbọ́ shinko rí lórí Facebook lọ́jọ́ kan báyìí tí gẹ́ẹ̀ kan ṣe ehm, tó ń apologize to àwọn èèyàn tó ṣẹ̀ inú bọ́ mi ò mọ̀ mi ò wo show shinko yẹn rí mi ò mẹ́ tó ń jẹ́ shinko but lánàá yẹn somebody a lot of people now share it to me and we need to talk about it so anybody tá a bá ti tó bá ti close mọ́ ẹ́sà board a ní láti gbé ojú wọn síta a ní láti sọ in tí wọ́n bá ṣe èmi i'm not going to play a show for long but mo rí àwọn point kan vital information tí mo rí pé obìnrin yẹn sọ tí mo rí pé she's not that that is very bad you get me now but i'm not going to start from her ah bí bá ṣe ń sọ̀rọ̀ tiẹ̀ màá máa sọ̀rọ̀ ọ̀gá ẹ̀ bí bá ṣe ń sọ̀rọ̀ ọmọọṣẹ́ màá máa sọ̀rọ̀ ọ̀gá wọn. so ìgbà tí mo wá rí ẹsàbọ̀dù nọ́mbà wà mo kọ́kọ́ fẹ́ sọ fún yẹn oní kábíyèsí ọ̀nìrìṣà ọ̀jájá oníwà tútù pẹ̀ oníwà pẹ̀lẹ́ ọba wa the handsome ọba ṣáwọn ni the youngest mi àwọn kọ́ but you know wọ́n young wọ́n look okay wọ́n look beautiful handsome handsome ọba ah. ó sọ wípé àwọn méjì péré ni ọba Bọ́lá Tinubu bàbá mi jagaba ẹ má bínú pé mo pè yín Bọ́lá Tinubu o ẹ má bínú sà ìkọ́ bí ṣe ń pè yẹn tí máa ń pe dáàdì mi dáàdì mi gbà míì àwọn èèyàn míì wọn kì í ṣe bákan wọn máa ń fi somehow so ó láwọn ọba méjì ni mo wá fẹ́ sọ fún ẹ lónìí mi ì lè máa kà wọ́n àwọn ọba tí bàbá mi Bọ́lá Ahmed tán ti install sórí oyè kábíyèsí o bàbá mi Olúbàdàn if you don't know ọba politician náà ni kábíyèsí Olúbàdàn. Today is Wednesday and I'm not telling people to call me don't call me. Okay. Kábíyèsí Olúbàdàn ọba politician. Eh, ta ló install wọn náà? I think ẹni tí wọ́n máa ń pè bọ̀dá òun tó máa ń pè ní jàbàjábá ẹ̀pọ̀ kí lórúkọ wọn tó máa ń bú ní ìbùkúbi àwọn ló install Olúbàdàn ọba politician ni wọn. tí a bá wá wo ti gbogbo èkó ọba èkó pátápátá láti orí bàbá wa eléko akin olóde first politician bàbá mi bọ́lá ahmed tinubu ni wọ́n install wọn sórí oyè. elégùsì ọba torí pé ibi tó dé nìran ẹ because kábíyèsí onírìṣà is a popular ọba As a first class a first ọba in Yoruba land ìyẹn ló kọjú mọ́ ló kọjú mọ́ kòkòkòkò ni wọ́n bẹ̀ẹ́ sí àná ó dá mi lójú pé kò sẹ́nibọ̀dì tó bẹ̀ẹ́ sí wọn you are just trying to be relevant you just want to be no ọ kó máa sọ pé bóyá o close i mean kọ́ máa lè sọ pé o lẹ́nu gan wọn ò ṣe é wọn ò rò ẹ̀ àwọn tèmi dárúkọ lórí Facebook yìí ọ̀dọ̀ o ti ń dárúkọ àwọn èèyàn yìí kó tó di pé mo wá àwọn tèmi dárúkọ lórí Facebook yìí ẹni tí mo ṣẹ̀ tí mo wá pé kò yẹ kí n dárúkọ wọn àní nǹkan tó dẹ̀ fà á mo ti sọ òun náà ni bàbá mi Bọ́lá mi jagaba Tinubu bàbá mi jagaba bàbò mo dẹ̀ ti mo tún apologize láàrin pé he has forgiven me that's it the only thing tí mo lè ṣe fún wọn náà ni pé kí n mú wọn as my father for him to know that I never mean what I did it's because of what those boys and I'm still going to talk about those useless boys that is causing rubbish and nonsense for these important people in our country. And some of you that are under my shadow this morning, I want you to listen very well. And I want you to understand Ajumobi, God bless you. Thank you, Obademola. I want you to understand me very, very well. Okay? I want you to understand me very, very well. What this woman is doing, uh, a lot of people say, I fi sílẹ̀ ó ya wèrè Let me tell you something. Bí àwọn wèrè ṣe wà yẹn, tán bá gbé wọn dé ọgbà wèrè, tán bá ti rí pé wọ́n ń gbé ẹgbà wọn bọ̀, bí wèrè ṣe wà tó mọ̀ pé wọ́n gbé ẹgbẹ́ àwọn bọ̀ wọ́n ti ń gbé dé wọ́n ti gbé dé ó máa ṣe kí ni ó máa sit tight wèrè ó bẹ̀rù ẹgbà ṣùgbọ́n tẹ bá fi sílẹ̀ wèrè ní tẹ bá fi wèrè sílẹ̀ ó máa da gbogbo eléru pátá wèrè máa fọ́ abọ́ ó máa fọ́ àwo wèrè máa yàgbẹ́ sábọ́ wèrè máa fi rẹ́yàn lára wèrè máa máa yàgbẹ́ máa máa kó jẹ wèrè máa faṣọ mọ́ra ẹ̀ láyà bó ṣe yaṣọ rẹ̀ ó máa faṣọ ẹlòmíì ya wèrè máa ṣe kí ni ó máa gbárí mọ́lẹ̀ wèrè máa máa sọ̀kù sọ́jà wèrè máa máa sọ̀kù sí gíláàsì wèrè má máa da lérú wèrè má máa dà dúgbòrò wèrè má máa dà lúrú so wọ́n gbúdọ̀ fún wèrè ní ẹgbà ó ti sínwìn nìyẹn fọ̀ rí ẹgbà gbúdọ̀ wà ńlẹ̀ fún bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan wọ́n sọ pé ẹ sọ pípò ẹ tó bá bú ọba ṣé yẹ kẹ́ máa sọ̀rọ̀ ní àwọn tó bá yẹ tó máa sọ̀rọ̀ sí wọn sí kábíyèsí mo rí pé kò right reason is ó ṣe é fún mi tó bá yẹ pé kò ṣe é fún mi kó máa go after people rí i won't say this you understand me àlòun tó jẹ́ ọmọ àlè tó jẹ́ wèrè tó jẹ́ asínwín burúkú ẹ mọ̀ nǹkan tó ṣe nígbà tó lọ sí kọ́ọ̀tù táwọn èèyàn tún dìde sí mọ́ mọ́ pé weekend mo ń speak fún pé wò ó bóyá ó máa wo àwòkọ́ṣe bọ̀ kò wo anything ó ti wà adamant ó ti sign ṣùgbọ́n wèrè náà tó bá ti lóun sign orí ìṣó ló máa ń wà títí ó máa fi ń kú bíi pé kẹsẹ̀ kó jẹrà lórí irin nínú pẹ̀lú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ọwọ́ tó bá dé pí kówẹ̀ kó jẹrà kó máa wú torí ẹsẹ̀ wèrè máa ń wú ni kẹ́ndẹ́kẹ́ndẹ́ ẹsẹ̀ tòkun bàbá bọ́dẹ̀ rí tẹ́ bá dẹ̀ wọ ẹsẹ̀ ó ti wú ojú ẹ̀ ti wú bójú wèrè ṣe máa ń wú gọ̀gọ̀ nìyẹn ṣe ti yẹ yín mẹ́yìn. now mi ìfẹ́ máa dárúkọ àwọn ọba yẹn ní ẹyọ kọ̀ọ̀kan gbogbo ọba èkó politician ló install wọn àjùmọ̀bí ló install olúbàdàn kábíyèsí olúbàdàn bàbá mi bọ́ olúbàdàn ẹ mi ò kì í sọ̀rọ̀ sọ́ba ṣùgbọ́n personally èèyàn kì í sọ pé ọba ṣẹ̀wọ̀n kémi wá máa fi ojú kábíyèsí olúbàdàn kí wọ́n máa fi ojú wọn gbolẹ̀ èmi lọ sọ́dọ̀ kábíyèsí olúbàdàn tí mo fẹ́ jọ màláìkà sùn wọn tí mo dẹ̀ fẹ́ jọ alhaji wàsíù àyìndí náà tí mo sọ̀rọ̀ wọn fún wọn èmi ò tiẹ̀ sọ pé kán bá mi bá wọn jà ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kán fi mí lọ́rùn lẹ̀ kán dẹ̀ jẹ́ ń ṣe tèmi ẹ fóòkì ńlẹ̀ fọlá o ṣùgbọ́n kábíyèsí olúbàdàn wọn ṣe nǹkan kan sí mo dẹ̀ dẹrù lọ fún wọn mo dì fún wọn mo dì fún ìyàwó wọn báwo mo ṣe mọ̀ pé ìyàwó méjì ni wọ́n ní ìyàwó first wife yẹn sì wọ́n ló ti kú first wife yẹn wọ́n sì máa ń pè ní kó tó nígbà tí mo lọ wọ́n sì máa pè wọ́n máa bá mi sọ̀rọ̀ lẹ́ǹkankan kó má bá mi sọ̀rọ̀ mọ́ wọ́n ti kú ń sìn ọjọ́ tó ń dẹ̀ máa bá mi sọ̀rọ̀ báyìí kábíyèsí wọ́n gbé mi wọ bẹ́dùnmù wọn gangan gangan nígbà tó ṣe tán ta ti jókòó nígbà tí aṣáà ń dúró tán ní kí n lọ kí n padà wá wọn àti pé wọ́n tẹ̀ ní wọ́n fẹ́ sóúnjẹ fún ọ̀bọ̀ mi ìjẹun bẹ̀ mo gbé ọmọ yìí kí lorúkọ ẹ̀ the way ọmọ yìí ń jọ yẹn lọ́hùn ó gbé mi lọ bìkan bàdàn tán ti ń jẹun tá a lọ jẹun tá a tún padà wá mo di ẹrù lọ fún kábíyèsí mo di ẹrù fún àwọn ìyàwó olórí méjèèjì àwọn náà àwọn olórí méjèèjì ń gbà yẹn lọ wọn ò fojú pamẹ́rẹ́ mo lọ sọ́dọ̀ kábíyèsí pé bá mi bá wọn sọ̀rọ̀ owó ó mọyé tí mo fi ra lace mi ìdẹ́ra lace kì í ṣe ten to ten thousand ni mo kó lọ síbẹ̀ àwọn good lace ni mo kó sínú box mo kó sínú rafu polo ni mo kó àwọn ti ẹrù kábíyèsí sí aṣọ kábíyèsí ṣé mo pé agbádá ni wọ́n máa rán so àpá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ni gbogbo aṣọ tí mo kó síbẹ̀ títí àwọn nìyẹn mi ò sọ wípé o wọn ò ṣiṣẹ́ tí mo rán wọn o wọn ò ti bá tí gbà tó wá tó stage wọn ó sú mi i didn't call again apart from that mo fi picture wọn mo fi display orí fóònù mi for long time mo fi ṣe dp mo gbé sórí facebook mo pọ́n wọn lé despite pé wọn ṣe nǹkan kan fún mi kí wọ́n sọ pé mo bẹ̀ wọ́n síṣẹ́ wọn ò máa ṣe mo dẹ̀ fún wọn ní bíi pé mo kó fún wọn ni torówó ni tí ìbàjẹ́ pé bóyá mò ń ta lẹ́sìn gbà yẹn owó ni mo fi rà wọ́n bó tẹ̀ yẹ pé mo ń tà lórí gbá mo lórí gbá ti mu ṣùgbọ́n owó ni mo fi rà níbi tí mo ti ń ọ̀dẹ̀ níbi tí wọ́n ti ń kó wá mo kówó lọ síbẹ̀ ṣùgbọ́n mi ì tó torí ẹ̀ kì í ṣe kíni kí n wọ́ kábíyèsí Olúbàdàn lẹ̀ kó wá padà fetí ẹ̀ gbọ́ dìdìrín dìran ẹ̀sà mọ́ńkì ẹ̀sà gòrílà ẹ̀sà dìdìrín ẹ̀sà ọ̀dẹ̀ ẹ̀sà onípólàs olórí burúkú tí ò ní jèrè ọmọ ẹni tí wọn ò ṣoríire ńlé wọn ẹni tí ìkọ̀rere ò jáde látara ẹ̀ ọ̀bàyéjẹ́ wọ́n fi ẹ̀wọ̀n mi o wọ́n lo ìgbẹ́ wà lára ẹ̀ inú ẹ̀ kún fún ìdọ̀tí òun purge ìdọ̀tí wà lára ẹ̀ bí wọ́n ṣe fi wọ̀n mí lóru ẹ̀ní ó máa ń lọ ó máa ń fẹ́ wọlé wọ ó ilé ọlá láti lọ yàgbẹ́ síbẹ̀ kó wá ń ṣe ìgbẹ́ tó jẹ́ pé wọ́n kàn máa kó jẹ́jẹ́ o èyí tó jẹ́ pé ó máa ìgbẹ́ olómi tó máa fi fọ́n ilé káàkiri tó máa fẹ́ dàbò yàn mo gbàdúrà gbogbo ohun tó ń fìgbẹ́ ṣe èyí tó ti fi ṣe lórí èmi àbí lórí àwọn ènìyàn ó dàlẹ́ lórí ó dìgbẹ́ ó di òórùn ó di dọ̀tí ò ní gbádùn ìran tí mo rí lára ẹ pọ̀ gan lẹ́nu tí ìran tí mo rí sí ẹ lẹ́nu ó pọ̀ gan nínú àwọn boys ẹ àwọn tó ń pààyàn wà ńbẹ̀ nínú àwọn tó ń tẹ̀lé lẹ́yìn àwọn apààyàn wà nínú wọn kòńké pusha Esabod ń ṣe for real nínú àwọn tó ń tẹ̀lé Esabod àwọn tó ń kidnap wà nínú wọn for real ni kì í ṣe for kì í ṣe jẹ́jẹ́ kì í ṣe pé kíní a lot of people that support Esabod from Nigeria let me tell you the truth majority of them they are evil they are those people who don't want peace of the country they are evil people wọ́n wá rí ẹnìkan tó lójú wọn tó dà ìpò gbólóhùn jẹ́jẹ́jẹ́ kó dé gbólóhùn torí kò ń ṣọ̀jẹ̀ hmm, kò ń ṣe é gùn kò gbólóhùn bí àwọn akéwì hmm, kò gbólóhùn rárá ṣùgbọ́n wọ́n kàn wí pé ṣe gbólóhùn fẹ́ kú ẹ jẹ́ kí wọ́n tẹ̀lé débì kan àwọn kan náà tẹ̀lé Gòláyátì lọ ọ̀dọ̀ wọn kú pẹ̀lú Gòláyátì wọ́n sá dànù nígbà tó ń rí kú àwọn kan ló tẹ̀lé Fáráò lọ tó kó sẹ́yìn pé ó yá ẹ̀jẹ̀ lọ pàdé wọn ká lọ bá wọn àwọn kan bá kú àwọn kan ò tẹ̀lé lọ ṣó ti yé bẹ́ẹ̀ ó ti sọ pé òun àtàwọn kan wọ́n jọ ń lọ ni fọ̀rí wọn máa jọ lọ system tí mo fẹ́ fi sọ tèmi lélẹ́yìí o mi ò pariwo hmm. mi ò pariwo I have different dimension the way the way she take me. ọba Elégùṣì ọba náà ni bàbá mi Bọ́lá Ahmed Tinubu àwọn náà fi jọba and it's also ọmọọba ni wọ́n o Elégùṣì bàbá wọn ọba ni. Bọ̀tọ̀ ọba Elégùṣì jẹ́ lára àwọn tó ti bá Bọ́lá Ahmed bàbá mi Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́. And bàbá that's one thing tí mo tún fi like Bọ́lá bàbá mi Bọ́lá Ahmed Tinubu. Ọkọ màmá mi Olúrẹ̀mí Tinubu. Bàbá Ṣadé Jagaban Papo. Because you know what? Anybody around him, they always do what? He help them to get their to their to be the best among their friends. He helped them to be the best among their colleagues. He helped them to be the best among their family because they are close to him. That's a very good spirit. That's a very good spirit. That's a very good spirit. Okay? It's not everybody that wants people around him, people that are close to him to be somebody. Because to that such person, those who are devilish are wicked, they will be believing that tí n bá sọ di ọba báyìí ṣé mo tún máa rí mọ́ tí n bá jẹ́ kó dé ipò yẹn báyìí ṣé kò ní oṣù ẹrú mi máa ẹrú mi kan ìkọ́ ti dínà àwọn ọmọ ọ̀dọ́ mi but you know what Jagaban is not a person like that when I sit down I started thinking mi níwọ̀n ní burúkú tiwọn o àwọn èèyàn kan dẹ̀ máa sọ Nàìjíríà ò dá gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ kò sí ìtòdá ẹnìkan tiẹ̀ sọ nínú ṣáàtì ẹ̀ sábọ̀dù ó ní ní Nàìjíríà yẹn ó ní ó lé two people ló dáa ó ní jò ó ní Yar'Adua àti Goodluck Jonathan ẹni tó ti kú náà ló dáa ọjọ́ tó máa ti sọ pé gbogbo ẹ̀ tí gbogbo ayé bá ti sọ pé ó dáa gan ọjọ́ yẹn ó ti kú ọjọ́ yẹn ó ṣe kí ni ó ti kú bíbélì sọ fún wa ó ní kò sẹ́ni tó pé ó ní kò sẹ́ni mímọ́ ó ní ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Kristi ni a fi lè di mímọ́ torí ẹ̀ téèyàn bá ṣe nǹkan fún mi tán ló burú òun nìkan fẹ́ ṣe báyìí ṣe bẹ́ẹ̀ kò ń ṣe torí anything mo kàn máa ń wò pé kò sí perfect master kankan bí kankan kò sí ẹnìkan tó mọ̀ ó ní gbogbo alẹ́ lẹ́sẹ̀ tá ti ṣe kí ni tá ti kùnà ògo ọlọ́run ó ní tóun bá ní kẹ́lẹ́ kóun sàmì ẹ̀ṣẹ̀ ó ní ta ló lè dúró ná ó ní nobody tí ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró ta ló dáa ta lè yan rí ọlọ́run tó dá ènìyàn tán tó ní mo kábàámọ̀ ìyẹn mi pé nobody is perfect but nínú eh, tá a bá ti perfect yẹn tá a bá ti ṣe nǹkan kan tán àjàjà ẹni tó bá ń ṣe dáadáa tó ṣe burúkú ẹ jẹ́ ká yìn ṣé àwọn kan wà tó yẹ pé ọjọ́ ayé wọn burúkú ni wọ́n ṣe throughout wọn ò dẹ̀ fẹ́ lọ síwájú àti ìdàgbàsókè ọmọ ẹnìkejì wọn irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ wọn ṣùgbọ́n mo sì fi ọpẹ́ àti ìyìn fún bàbá mi Bọ́lá Ahmed Tinubu torí gbogbo àwọn tó súnmọ́ wọn tẹ́ bá wo Fáṣọlá ó súnmọ́ wọn ó jẹ́ èèyàn èyí tó jẹ́ vice president èèyàn bàbá mi ni tòótọ́ ni mo sọ àní gúdà àti níṣẹ́ bẹ́ẹ̀ ni even kí lorúkọ ẹ̀ olórin yìí kí lorúkọ ẹ̀ ọkọ ẹ̀ sábọ̀dì yìí òkè wá sí wàyíǹde ó súnmọ́ nígbà tó súnmọ́ ó ti ṣe yín mẹ́yìn nígbà tó súnmọ́ ó ṣe kí ni ó jẹ́ pest among among his colleagues àwọn tó jù lọ gan tó wà nínú industry ó overtake wọn it shows that anointing kan wà ní ara bàbá mi Jagaban tó máa ń elevate àwọn ènìyàn tó bá súnmọ́ wọn ṣùgbọ́n lára àwọn tó ti elevate àwọn máa ń dis wọ́n máa ń dis wọ́n máa ń detach ògo kúrò lára àwọn ènìyàn kì í ṣe ijọ́ tiwọn òkìdẹ̀ wá ṣe ijọ́ Jagaban o iṣẹ́ tí wọ́n rán bàbá mi Jagaban àwọn jíṣẹ́ tiwọn àwọn tó wá gbé sókè ó wá kù sí wọn lọ́wọ́ káwọn náà jíṣẹ́ tiwọn ibi tí wọ́n lọ lénìí kò yé mi gbogbo nǹkan tó ṣe bọ̀tí nípa eré àti tèmi ẹni tí ò bá láìkí nǹkan tí mo bá sọ kì í ṣe ẹsẹ̀ àtòkùnbọ̀ ẹsẹ̀ àtòkùnbọ̀ tí bá ti sọ̀rọ̀ tán tí ò bá ti láìkí àti ṣínkù at anybody other person ẹ lè lọ gbá transformer mú àbí kẹ́ mú gamọ́lé twenty àbí kẹ́ gbé mọ́tò tẹ́ bá ní kẹ́ lọ wá kẹ́ lọ sẹ́rí mọ́ gèrè kẹ́ dẹ̀ jẹ́ make so that you can ẹ tètè lè dé ibi tẹ́ ń lọ àlùjọ́ náà kọ́ o ẹ fàyà ní ọ̀run àpáàdì bẹ́ẹ̀ ni ẹ lè lọ pokùnso different type of suicide ló wà ẹ lè lọ paṣu ẹ lè lọ ṣe èyí tó bá wù yín ṣe ti gbọ́ so ẹ sábọ̀ dó lórí burúkú ọba èkó olú èkó tó sọ pé ex convict ni wọ́n nínú ṣáàtì is being installed by baba mi Bọ́lá Ahmed Tinubu that is ipe ọba politician náà ni gbogbo ọba tó wà lórí oyè yẹn kò sí ìtì politician ò ní wá ní ọjọ́ tó máa fẹ́ install wọn I remember olùkàrẹ́ tán ti jẹ láti bíi forty years ago ìgbà tán fẹ́ install wọn wọ́n ṣe kí ni gọ́vnà wá gbogbo ọba tán bá ti fẹ́ jẹ ni gọ́vnà tó bá wà nígbà náà ló máa wá bójú àwọn ológun gan ló wà they will send their representative to come they will even come nígbà tí ológun ń rúlu nàìjíríà gbogbo ọba tán bá ń jẹ they will be they, they will go there ò ń gbọ́ wọ́n máa lọ bẹ̀ẹ́ bọ̀ nítorí pé o ò mọ nàìjíríà o ò mọ ìtàn wọ́n ní tọmọdé ò bá dẹ̀ gbọ́ ìtàn ó máa gbọ́ àrọ́bá àrọ́bá tí ń ṣe bàbá ìtàn ṣùgbọ́n àtàrọ́bá o àti ìtàn gángan o kò sí kankan tó mọ̀ kò sí kankan tó gbọ́ nítorí pé ó sánlé ni wèrè máa ń sánlé ni wèrè tó bá ti kú òǹlé kò ń mì sílé torí pé ó ti ó ti another direction ló ń wò àwọn ẹbọra ló ń bá jẹun àwọn àlùjọ̀nú ló ń bá sùn àwọn ayé àwọn tó ń rí ó ti yàtọ̀ sáwọn tí àwọn èèyàn rí so ó dẹ̀ ti sọ lẹ́nu ó ti sàkóyà kọ́ni wèrè kẹ̀dẹ̀rẹ́ ìnàkunà náà ń na wèrè tí wọ́n máa sọ pé ta ni ìyá wèrè lẹ́kọ̀ọ́ kò rí ìyá wèrè wà kò sẹ́ni tó fẹ́ yọjú sí mọ́ torí pé o ti sinwín ẹbí ti kọ̀ ẹ́ ara kọ̀ ẹ́ bẹ́ẹ̀ ni. so gbogbo ọba èkó bẹ̀rẹ̀ láti elégùsì lẹ́mẹ̀ẹ́dì bẹ̀rẹ̀ láti orí bàbá wa elékòó akínolú bẹ́ẹ̀ ni àwọn politician ló fi wọ́n jẹ àwọn ọba bẹ̀rẹ̀ sí ń bọ̀ jájá mo kàn sọ ti kábíyèsí olúbàdàn tó bá ní kí wọ́n san tí wọ́n bá ní kí ọmọ kábíyèsí kan ti Olúbàdàn kí wọ́n san wọ́n lè dá owó aṣọ tí mo rà fún wọn padà tó bá dàbí èébú ṣé ti yé wọ́n ní òbọ̀ mo kàn sọ ni kí n ṣe pé mo fi sìrègún fún wọn pé kí wọ́n á dìde kí wọ́n bẹ̀rẹ̀ sí í bú wọn tó bá tún sọ̀rọ̀ má tún sọ pé kábíyèsí bàbá mi Olúbàdàn mi ò pè wọ́n mọ̀ mo ní nọ́mbà wọn lọ́wọ́ mo tún mọ fi pọ́n wọn lé ní kì í ṣe pé bóyá mo kàn fi yẹ̀yẹ́ wọn àbí pé wọn ní wọn ní wọn ò tọrọ aṣọ lọ́wọ́ mi of course ṣé tí n bá tiẹ̀ wá tó bá tiẹ̀ tọrọ aṣọ lọ́wọ́ mi ṣáṣọ mi náà wọ̀ dàgbà ni pàtó kì í ṣe ọmọ ní tíátà tó yẹ pé wọ́n máa sọ pé wọ́n fẹ́ lọ réjà wọ́n fowó bẹ̀ wọ́n ni pé wọ́n fẹ́ joyè tó bá ti lè jọba wọ́n máa fowó bẹ̀ wọ́n ni because wọ́n fẹ́ máa rọ́ba torí wọ́n mọ̀ pé ọba bá lórí ohun gbogbo tó ọba ló nílẹ̀ tẹ bá dé ìlú òyìnbó ìwọ ọ̀dẹ̀ ẹ sábọ́ọ̀dù tó jẹ́ pé orí ẹ̀ ti dàrú ó ló wà ní Europe ṣèbí London wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́yẹn tí àwọn màmá ṣàlí ń bẹ̀ Queen Elizabeth gbogbo ilẹ̀ àti máìnì tó ń wà nílùú London ṣé torí pé òrí lórí ilẹ̀ ọwọ́ wọn ló wà ẹ rí i pé wọ́n máa ní royal family lówó ṣé sálárì rẹ̀ rò pé wọ́n fún wọn ni they base me they, they possess their goodness it belongs to them but ìwọ ni mo rí o tí kábíyèsí wọ́n ní wọ́n fi ilẹ̀ ilẹ̀ kan wọ́n ní wọ́n rí máìnì níbẹ̀ wọ́n ní àwọn kan wá sọ pé wọ́n gbin kòkó sí wọ́n gbin ọ̀gẹ̀dẹ̀ wọ́n wá ní pé wọ́n lè máa gbin èrèké síbẹ̀ pé kí ló tí wọ́n lè máa gbin èrèké àti pákí at least àwọn èèyàn máa jẹun níbi tí wọ́n ti rí mining because you don't know what is mining you don't know o mọ nǹkan tó ń pè ní àlùmọ́nì o mọ nǹkan tó ń pè ní nǹkan tí wọ́n ní wọ́n rí yẹn oní gold wọ́n ní wọ́n rí gold ńbẹ̀ torí pé ara ń ta ẹ́ ó fẹ́ close mọ́ wọn ó believe pé ó yẹ kó máa jẹ́ ńbẹ̀ tó o bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn ó bá fẹ́ mú ọ̀bọ mi ò pé hmm, náà má jẹun lo kìnìyẹn téèyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ yóò ní fagídí gbà á tó bá tẹ̀ fẹ́ kún ó ẹ mọ́ torí pé ọmọ ni ẹ́ ṣó ti yé bẹ́yẹn àzìn ọmọ ọ̀bọ ni ẹ́ ọmọ gòrílà ọmọ kékeré ọ̀bọ ọ̀bọ náà ni àgbàlagbà ọ̀bọ ọ̀bọ ni tó bá fẹ́ kí wọ́n wá kó ọ̀bọ kó kó ẹ mọ́ àwọn ọ̀bọ bíi ti ẹgbẹ́ bí àwọn tó fẹjú sí kámẹ́rà kan tó máa bú anybody mi ò mi I don't, I don't really bloody care o tó bá wù yín ni ẹ sọ ẹ ń gbọ́dọ̀ mi so tó bá fẹ́ kó kó ẹ mọ́ àwọn ọ̀bọ tọ́ because tí ọmọ bá jẹun tán náà wọ́n máa ń fún àwọn ajá lóúnjẹ àwọn oúnjẹ tó àwọn ajá tí àwọn èèyàn bá jẹ kù wọ́n máa fájà bóyá wàá dúró tó bá ti kọ táyà tó máa fẹ́ fún ajá jẹ wọ́n lè fẹ́ wọ́n lè kà ẹ́ mọ́ wọn àbí tó máa fẹ́ fún àwọn ọ̀bọ tó fẹ́ fún àwọn animals lóúnjẹ ṣé ti ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ tó ń sọ wọ̀nyẹn kò gbá inú ẹ̀ torí kan sọ ọba méjì péré náà ni wọ́n ní ní olúwo àti kinní kan mo ń bọ̀ mi ò fẹ́ ṣe kinní mi ò fẹ́ ṣe iṣẹ́ yẹn ṣùgbọ́n mo fẹ́ kí àwọn ọba wọ̀nyẹn mo fẹ́ káyé wọn kó sẹ́tù mo fẹ́ kí àwọn ọba yẹn mo fẹ́ kí wọ́n fi wọ́n sílẹ̀ lọ́rùn tí bàbá mi Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ kí wọ́n bá mi fọwọ́ wọ́nú láwọn nǹkan kan because bó ṣe ń bá lọ yẹn inú á máa bí Ọlọ́run tí àwọn nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ gbogbo ìgboro á dàrú gan tí Ọlọ́run táwọn èèyàn bá dẹ̀ ti ń ṣe nǹkan tó bá ti ń hàn ara wọn Ọlọ́run inú ibi Ọlọ́run ò sí níbi tí rúdùdú bá wà God is a God of peace God is a God of uh, um, holiness eh, ibi tí ìjà bá wà àlàáfíà ò kì í sí o Ọlọ́run ò dẹ̀ kì í sí níbẹ̀ bíbélì sọ fún wa pé ní in the presence of the Lord there is a fullness of joy in a place you find yourself you don't find joy you don't find peace you don't find favour again God is not there a lot of Nigerians dey say dey cry. a lot of people in Nigeria kọ́ tẹ̀ lówó gan ẹlòmíì máa ní jẹun lo ìlú torí pé kò tiẹ̀ máa lo jẹnẹrétọ̀ kó máa ṣe bọ́ tí wọ́n ní típìlẹ̀ bá bàjẹ́ kí lórí òdòdó fẹ́ ṣe wọn ò níná lẹ́ni kò ń ṣe ẹjọ́ àwọn tó ń wà ní páwà lẹ́ni even kò ń ṣe ẹjọ́ Jonathan tó wà níbẹ̀ ó ti bàjẹ́ lọ́jọ́ tó ti pẹ́ ẹ̀ wọ́n ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lórí òdòdó fẹ́ ṣe lọ́jọ́ tí wọ́n ti kó wọn dé tí wọ́n ti sọ pé káwọn òyìnbó wá bá wọn ṣe ń gbà yẹn mi ò mọ nǹkan tó kọ ẹ̀rí fake náà ni wọ́n pálí ló fi ṣe dp ẹ̀ nígbà tí wọ́n ti kó wọn dé ń gbà yẹn lọ́hùn ni wọ́n ti ṣe kí ni ni wọ́n ti. Wọ́n tí wọ́n ti táwọn òyìnbó ti wá tán náà fẹ́ ṣe ẹ dẹ̀ mọ̀ tẹ́ bá dẹ̀ mọ̀ gbogbo style táwọn òyìnbó gbé wá ń gbà yẹn ó náà ní wípé ó máa le títa ríro la máa ń kọlà tó bá dára tán ó máa ń doge fún yàn tó bá ti jiná tán a máa doge I mean I happen to live in South Africa after some years tí wọ́n ti gba òmìnira wọn tí Nelson Mandela go through pains a lot of people go through pain they ran they have to run away from home wọ́n lọ sápamọ́ sẹ́yìn òdì nàìjíríà wà náà àwọn tó accommodate a lot of people irú àwọn súnmọ́ yẹn they accommodate them you know they do many things to save them as, at that time as well. now ìgbà táwọn èèyàn eh, àwa sì wà mẹ́tẹ́ pé lára àwọn tó ti ní mentality kan máa ṣọmọ ọ̀dọ̀ àwa èmi gbà lára wọn because mentality kan wà lára dúdú America, eh, South Africa kó mọ ọmọ ọ̀dọ̀ wọn ò mọ ẹni tí ń ṣe mọ́jú pé kó máa wá iṣẹ́ domestic lọ iṣẹ́ ká clean ilé iṣẹ́ ká bá wọn tọ́jú ọmọ all those things because òyìnbó ní tán ti lò wọ́n fún dèdó wọn ò wá ṣe bẹ́ẹ̀ náà ní brain ó pẹ̀lú ìgbà tó ń rí àwọn nàìjíríà náà tó ń make owó ní South Africa tó máa fi sọ pé hey fraud ni kì í ṣe gbogbo ló ń ṣe fraud because àwọn ò open ojúmọ́ during that time tó ń dẹ̀ ń ṣe gbogbo kinní yẹn náà gbà yẹn nígbà apartheid àwọn òyìnbó yẹn wọ́n busy wọ́n wa mining wọ́n busy nàìjíríà ò tí ì ṣe yẹn nàìjíríà kò tí ì ṣe yẹn rárá ṣó ti yé nàìjíríà ò tí ì ṣe yẹn ní gbogbo ìgbà yẹn tó bá dé south africa gbogbo òyìnbó gbogbo àgbáyé ló máa bá ń bẹ especially àwọn europe wàá bá germany bẹ wàá bá ehm, scotland gbogbo ìlú wàá bá hebrew wàá bá india gbogbo ìlú àgbáyé ṣe gbọ́ ló péjú sí ìlú south africa kí ni wọ́n dẹ̀ wá ṣe nígbà náà wọ́n wá kó gbogbo resources wọn ni àwọn ló àwọn ló ń ẹ̀ ń gbọ́dọ̀ mi bẹ́yẹn mining tẹ́ bá fi sílẹ̀ tẹ́ ẹ̀ bá wá ọmọ South Africa ọmọ Zimbabwe South Africa tó ń wa mining ò pọ̀ majority àwọn tó ń wa mining tó ń ṣiṣẹ́ mining nílùú South Africa àwọn ọmọ àjòjì ni ọmọ ọmọ Zimbabwe ń bẹ̀ yẹn ń wa mining tó jẹ́ pé wọ́n lówó gan tó bá ti sọ pé o detect tó bá ti ra rí ibì kan tó bá detect you pay tax and many things to the government you have right to do many to do things you know to do business so far the com company i mean the country benefit tó bá ti wa máìnì yẹn tó bá ti gba ọmọ Ilu tó bá ẹ ṣiṣẹ́ company tí mo ní kán tó fún ẹ permit lórí ẹ tó bá ti ní company ẹ wọ́n á béèrè àwọn South Africa mélòó ló gbà torí ẹ̀ mú lọ́mọ ọ̀dọ̀ ààrẹ ara staff náà ni àwọn tá a gbà síbẹ̀ àwọn ti sísí South Africa ṣó ti yé wàá sọ iye àwọn tó bá ẹ ṣiṣẹ́ benefit so you understand me now so they will give you that your permit before they give you that so people can wọ́n lè wá mining èló dẹ̀ ni kòkó kòkó nísìnyí tí wọ́n ti gbìn látàyè gbọ́n dọ̀rùn lọ kò so mọ́ kò sí kòkó mọ́ ní nàìjíríà bíi ti tẹ́lẹ̀ ṣògo yẹn wọn tó wọn ọ̀gbìn ní fresh one ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ọ̀gẹ̀dẹ̀ àti pọ̀pọ̀ tán lẹ̀ ló wà lórí ilẹ̀ yẹn èló ni ṣó fẹ́ tó three million àbó fẹ́ tó ten million ni they can easily give them another place to even farm better than that and ibi tán dẹ̀ tí wọ́n ti wà mining yẹn ó close mọ́lé ẹ̀ ń gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ ni wọ́n wá rí gbogbo epo lórí ibẹ̀ yẹn àbí àwọn other thing gold tó bá wa máìnì yẹn kó ṣe nǹkan kan bóyá wọ́n ti settle wọn and mo dẹ̀ wá mọ̀ pé nobody come to report for you to you tó bá kàn ti rí nǹkan lórí social media tí kinní yẹn bá ti lè against ẹni tó ń fẹ́ bá jà then you go quickly to go and pick it you don't know what n tó ṣẹlẹ̀ gangan láàrin wọn yóò mọ̀ bóyá wọ́n ti settle ó mọ̀ bóyá gbogbo nǹkan ti wà òkè padà what you want to do is just to strong i mean use that against the person and begin to slander the person nothing but you are a terrorist people think eh, wọ́n one purọ́ mọ́ oh terrorists ni ẹ́ because when people talk on the social media or on Facebook you go after them you tell them you are the boss of them all boss of who tani Mark Zuckerberg tán ló dá Facebook kule, kule sa po pé òun gangan ọ̀gá ṣó and àjọ wa ní orí Facebook yìí àjọ wa use your phone pay your data use go for Google do whatever you like on the social media but ma wọn ò ní kàn fi terrorize what you are using this Facebook to do right now Esabod the terrorist woman that has a lot of legion of evil ladies and boys all over the world planted them there to you initiate them actually you know but then tó bá ti rán burúkú tó jẹ they want to do it before ni you plant all your boys and girls all over the world pé gbogbo ilẹ̀ ni wọ́n gbà fún ẹ it's not like that bíbélì sọ fún wa gan ó ní ibi tí a bá ti gbé ẹsẹ̀ wa sí ó ní ire ibẹ̀ ló máa gbà fún wa kò sọ pé gbogbo ẹ̀ pátá lòun ti gbà fún wa ó ní ibi tá a bá ti fi ẹsẹ̀ wa sí ó ní ibẹ̀ náà ire ibẹ̀ òun gbà fún wa ẹ ó ní process bí tó bá fẹsẹ̀ rẹ sí kò sọ pé gbogbo ilẹ̀ torí pé gbogbo ilẹ̀ kọ́ ni wọ́n gbà fún ọ torí ò kì í ṣe ọlọ́run ni gbogbo the best woman and the first lady the first queen king of the in the world now tí queen elizabeth wọn ò lè sọ pé gbogbo àgbáyé ni wọ́n gbà fún wọn no kò ń ṣe gbogbo àgbáyé talkless of Iwo, lásán lásán o to jobo, jọ ọ̀bọ tó o fìwà jọ ọ̀bọ tó o fi ọ̀rọ̀ sísọ jọ ọ̀bọ tó o fi gbogbo nǹkan níwájú àti lẹ́yìn tó fi jọ ọ̀bọ nígbà tó bá o jẹun bí ọ̀bọ nígbà tó bá sùn o sùn bí ọ̀bọ nígbà tó o bá fẹ́ wẹ̀ bí ọ̀bọ lórí o fi skin ẹ jọ ẹnu ẹ ti ọ̀bọ eyín ẹ ti ọ̀bọ gbogbo nǹkan ẹ irun àwọn ọ̀bọ bó ṣe máa ń rí yèrè yèrè yèrè yèrè nírun orí ẹ ṣe rí gbogbo nǹkan látòrí dé ìkànnà ẹsẹ̀ ló fi jọ ọ̀bọ ẹ so ìyẹn ìwọ ló wá ṣe pé gbogbo ibi tó bá ti wọn ti gba gbogbo ilẹ̀ fún ẹ ilẹ̀ bo w ò tí ì rí gbà èyí tó gbà á gbà lọ́wọ́ ẹ̀ ibi tó o nílé sí o ti lọ ralẹ̀ síbẹ̀ ètí ṣe ipò kú lọ́jọ́ tó ti lọ ṣípi kò bòkú yẹn oní kò fẹ́ kú oní ilẹ̀kùn kò fẹ́ ṣí ó lọ ṣílẹ̀kùn ọjọ́ tó ti lọ ṣílẹ̀kùn ipò òkú ọjọ́ yẹn ló ti darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ni àwọn tó máa ń ṣe others tó máa ń ṣe tó máa lọ jù síbẹ̀ wọn ò jẹ́ kí gbogbo àgbáyé rí wọn ò jẹ́ kójú rí ìwọ ṣe é ní gbogbo àgbáyé rí ó ní wọ́n tilẹ̀kùn bojì ó lọ ṣì tipátipá wọ́n tún ní kó má ì tí wàá ó ti rẹ́dì ó ti ṣetán ó dẹ̀ ń sọ pé tó o bá kú tó o bá fẹ́ kú gan pé o ò ní gbẹ́nikẹ́ni dání ní àwọn tó yẹ ọ̀bọ̀ tó bá ń sọ pé ìwà àtàwọn ọkọ̀ ẹjọ́ ń lọ ni. bọ́ mo fẹ́ sọ fún ẹ lénìí kábíyèsí wọ́n rán aya kìlàsí ẹ tó bá yà wá ní òṣùlà ni tó bá tún yà wá tún ní àìdé ni ṣòtiyé you said many many things you know what mo fẹ́ sọ fún ẹ lénìí gbé ẹnu kúrò lórí ọ̀rọ̀ kábíyèsí o ò ṣẹ̀ṣẹ̀ kàn nínú yọ ìdí ẹ ti rìn dénú iyọ̀ ìdí ẹ ó ti rìn dénú iyọ̀ ó ti tinú iyọ̀ dé àjùlé ọ̀run o kì í ṣàlàyé mọ́ torí pé o ti kú ẹni tó bá súnmọ́ ẹ máa dòkú bíi tiẹ̀ ni ayé ẹ̀ máa parẹ́ ayé ẹ̀ máa kan ayé ẹ̀ máa bàjẹ́ burúkú burúkú bíi ti tiẹ̀ ni mo wá fẹ́ play ṣáàtì ṣínkó torí pé o lọ sórí ṣáàtì yẹn o dẹ̀ sọ ọdọ̀ kò gbé fèsì síbẹ̀ mo fẹ́ gbé jáde báyìí. mo fẹ́ sọ fún ẹni o pé tó bá ti fẹ́ drag àwọn èèyàn má drag èyí e. ẹni yẹn wá sọ pé àbí tòtórí ẹ̀ ní Akíọlù ṣe disrespect Ọ̀ọ̀ni níjọ́ yẹn mi ò bú kábíyèsí Akíọlù o but wọ́n kàn rí bóyá bí wọ́n rí lójú ọmọdé àbí nǹkan kan and then, then it is settled kò rí bẹ́ẹ̀ mọ́ and tí wọ́n bá tiẹ̀ ń jà nílé ọba táwọn bá bá ní misunderstanding ẹrú kọ́ ló máa parí ìjà fáwọn ọba ọmọ ẹrú kọ́ ló máa parí ìjà fọmọ ọba ẹrú ò ní ṣe tí àwọn ọba bá ń sọ̀rọ̀ àwọn ọmọ ẹrú máa ń ṣe kí ni wọ́n lọ pa kúbẹ́kúbẹ́ wọ́n lọ sá pamọ́ kò ń ṣe ìwọ tí aráàsì bá ní òkúta kò ń ṣe ẹnu níbàárà ẹ̀ kó lábọ́dẹrìn ní ẹ̀bọ̀ tí wọ́n ní kán yé bú abọ́dẹrìn mọ́ nítorí àwọn abọ́dẹrìn dì sóun ẹ̀ wọ́n ní abọ́dẹrìn ilé ẹlẹ́wọ̀n níwọ̀ ìyẹn wọ́n máa pè mí ní ex convict àbí èmi ò lọ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni mo ní wọ́n fi ẹ̀sùn kàn mí after four years náà ṣe é find out but that four years i was being one try me ebi ò lọ sẹ́wọ̀n ẹlẹ́wọ̀n yàtọ̀ sí pé kí wọ́n sọ fún yàn pé wọ́n investigate nǹkan tí wọ́n purọ́ mọ́yàn bẹ́ẹ̀ ni and you can see me that i speak for people because of my experience in life because then nobody speak for me almighty god speak for me ó dẹ̀ ni mo wá gbé ẹ e kalẹ̀ ó ní you are an ambassador ó ní you are a peculiar a royal priesthood èmi náà ò kọ́kọ́ mọ̀ ṣùgbọ́n nígbà tó yá bí Ọlọ́run ṣe ń darí mi mo ṣe mọ̀ pé he has a purpose for me he has a mission for me he has a work for me ìhun ló rán mi níṣẹ́ ogun máa pọ̀ níbi tó rán mi lọ ṣùgbọ́n kì í ṣe ogun náà kì í ṣe tèmi tó bá jẹ́ pé èmi ordinary mi ni wọ́n bá jà wọ́n ti kọ́ńkà mi ṣùgbọ́n torí pé Ọlọ́run ló rán mi níṣẹ́ iṣẹ́ tí mo ṣe kò ń ṣe tèmi èèyàn àwọn tí mo jà fún náà mo lè jà fún ẹ̀kọ́ má mọ̀ fún mi àwọn mi lè máa lérí mi sínú kọ́ máa sọ pé a fẹ́ fi ṣẹ̀sín wọ́n kàn fira wọn ṣẹ̀ sí ni kò sẹ́ni tó lè fọlọ́run ṣẹ̀ sí torí pé ọlọ́run ló rán mi níṣẹ́ kò wú èmi tó máa ní pé normally I should shoot màá shoot pé òkè jẹ́ kí n sùn káwọn ọkọkùnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ mi kó sọ pé díà ó yá mo ti ṣe tíì fún ẹ kí n ṣe báyìí kí n ṣe báyìí ṣùgbọ́n bọ́lọ́run ṣe dá mi náà mo gbúdọ̀ ṣe kí ni mo gbà á ni mo ṣe kí ni mo ṣe gírí ó dìde tú àyà ṣe kò ṣe gírí mo tú àyà ṣe ni mo dẹ̀ ṣe gírí torí pé ojú ibi tó bá le la máa ń bọ́ ọmọkùnrin kó ṣe ọmọkùnrin nìkan àtọmọbìnrin tó bá ní kádàrá tó bá níbi tí ọlọ́run ràn bẹ́ẹ̀ ni torí pé kì í ṣe èmi náà ni mò ń ṣe ọlọ́run ni ẹsàbọ̀dù bàbá akínolú àwọn politician ni jẹ́ wá sọ fún ẹ gbogbo ọba tó wà ní ilẹ̀ yorùbá gbogbo ọba kò sọba tán bá fẹ́ jẹ tí àwọn tó jẹ́ gọ́vnà àbí tó bá wà ní ipò ńgbà tí wọ́n ní wá they must come wọ́n dẹ̀ fún wọn ní certificate wípé àwọn ṣe kí ni àwọn náà weakness ó ní àwọn kan tí eh, Ifá bá mú ta ni fágan sọ fún mi dìdìrìn ta ni fá èmi ò sọ pé kò sí fá o ṣó ti yé yín èèyàn náà dẹ̀ ni wọ́n ní wọ́n represent kan but èèyàn ló máa dá ifá àwọn tí ọlọ́run ṣe mọ̀ pé nísìnyí tẹ́ bá fi ṣe rán mi mo lè jíṣẹ́ yẹn kí n má jẹ́ pé mo lè jẹ́ kí n fi lé ṣùgbọ́n tọ́lọ́run bá rán yàn ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n tó máa sọ pé tí ọtọ́lọ́run bá ṣe nǹkan òun náà ló máa jẹ́ perfection òun ló ní perfection lọ́wọ́ ọlọ́run ń sọ̀rọ̀ ìwọ ní ifá fẹ́ wí ta ló ń jẹ́ ifá nígbà tí ọlọ́run wí ta lẹ́ni tó ń sọ nígbà tí ọlọ́run ò sọ ta ni ìwọ gan tó fẹ́ máa ṣàlàyé ẹni tí fámúkọ́ nílẹ̀ ẹ̀fẹ̀ òun kọ́ ló jọba o òun kọ́ ló ṣe kinní kan o ẹ máa yọ ọ̀ọ́nì ìṣàkó lóye o gbogbo ẹni tí ẹ bá jọ dábàá ẹ̀ èmi ò bá bàbá mi sọ̀rọ̀ o torí àwọn kan náà tẹ̀ tún sọ fún mi lánàá ọ́fíìsì sẹ́ǹbìrì lọ́wọ́ mi wọ́n ní àǹtí wọ́n níṣẹ́ tòótọ́ ni kábíyèsí olórí tí kò láàfin ni wọ́n fẹ́ wò bóyá mo ń bá kábíyèsí sọ̀rọ̀ ni o bẹ́ẹ̀ ni mo bá kábíyèsí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bá kábíyèsí pè mí bẹ́ẹ̀ ni olórí òkú láàfin wọn ọjà ẹ̀wọ̀n ni wọ́n sọ pé wọ́n kò nífẹ̀ẹ́ wọn lọ sẹ́kọ̀ọ́ ṣé yóò lè lọ fún vacation ni ṣèbí kábíyèsí náà máa lọ bí tó bá wọn á lọ àbíjà wọn dẹ̀ nígbò lórí dání èwo wá lóde gan tẹ wá fi ń fẹjú mọ́ kábíyèsí ṣé ọ̀nìrìṣà nìkan ni ṣé yóò kì í yàngì kò ń fáìn ló fáìn ni ṣé yóò kì í náìsì ló náìsì ni ṣé yóò kì í ṣe jẹ́jẹ́ ló ṣe jẹ́jẹ́ ni ṣé yóò kì nílọ́ọ̀kì ló nílọ́ọ̀kì ni kí wàá ní rádaràdà gan kí ló ṣì kí lórí burúkú àwọn kan béèrè lọ́wọ́ mi lánàá wọ́n ń sọ fún mi ṣé kábíyèsí olórí ni ìwọ tó béèrè ó mọ́rẹ́ o mo kàn rẹ́rìn-ín ni abẹ́dẹ̀ wò mí wò bóyá nǹkan tó ń sọ bóyá ó bà mí kò sí nǹkan kan tó ṣe mí o mo wà lálàáfíà sórí òkèlè gbígbẹ ó sàn òkèlè gbígbẹ tòun tà láfíà ó sàn ju ilé tó kún fún ẹran tòun ti jà lọ a ní ẹ má bọ́dà mọ́ nípa tèmi ẹ má yọ mí lẹ́nu mọ́ nítorí pé mo gbé àpá Kristi ó ní kí má ṣe yọ mí lẹ́nu ẹni tó bá yọ mí lẹ́nu máa rí ìyọlẹ́nu ò bá gbàdúrà kó máa pọná lẹ́nu kó máa sọ èdè bí onírúurú bíi ti áńgẹ́lì kó o bá ti ṣe dáadáa àbí tó bá lọ dojú ìjà kọ mí wàá kàn rí pé o gbẹ dànù ọlọ́run á máa pèèyàn ọlọ́run á sì máa kọ́ èmi ò lẹ́nu mi tí mo gbójúlé o ṣe bá wò mí dáadáa báyìí ẹ máa rí pé kò sí anybody tó support mi lẹ́yìn mi ṣùgbọ́n èmi wo ayé mo wo mo wo òkè mo wo ọ̀tún mo wo òsì mo rí ọlọ́run níbẹ̀ mo dẹ̀ rí bí ọlọ́run ṣe pọ̀ tó ó wà lẹ́yìn mi táwa ni ènìyàn ènìyàn dára o ṣùgbọ́n tí ọlọ́run bá tìyàn lẹ́yìn bẹ́ẹ̀ ni kò ní padà torí kò sógun tó bà lẹ́rù ṣùgbọ́n téèyàn bá tiẹ̀ lẹ́yìn tó bá débì kan aláwọn tó lọ sọ̀rọ̀ yìí ibi tó dé yìí ti le jù wọ́n máa ṣe kí ni wọ́n máa tú tàn èmi ti rírú ẹ̀ rí o ṣùgbọ́n ẹni tó bá ti gbẹ́kẹ̀lé olúwa ó ló máa dàbí òkè Síónì tí a kò lè ṣí ní ìdí ìyẹn bẹ́ẹ̀ ni gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá tó wà nílẹ̀ Yorùbá gbogbo pátápátá bẹ́ẹ̀ ni gọ́vnà máa wá tán bá ti fẹ́ fún wọn jẹ Olúbàdàn ti yín náà ti ìlú Ìbàdàn kábíyèsí o ọba Adétúnjí ẹ̀ẹ́yò àwọn náà àwọn àjùmọ̀bí ló fi wọ́n sórí oyè ó ti gbọ́ so kì í ṣe ti eh, Bọ́lá Tinubu ni wọ́n ní kó máa fẹjú mọ́ ni wọ́n ṣàní kó máa fẹjú mọ́ àti ọ̀nìrìṣà ní kó máa fẹjú mọ́ àwọn ọmọ lọ unfortunately àwọn ọmọ kábíyèsí àti àwọn ènìyàn kábíyèsí àti àwọn ti èèyàn Bọ́lá Ahmed Tinubu wọ́n pẹ̀lú àwọn tó ń ta bàbá ìwọ̀n yìí tó ń ta àwọn bàbá wa yìí sí orí Facebook tó dẹ̀ ń ṣe wọ́n bí ò ṣe wù tí ò ṣe dára wọ́n ní àwọn èèyàn yìí ò dára ṣé ẹ̀yin dára ni ta lẹ ní tó dára tẹ fẹ́ múlẹ̀ ta lẹni tó dáa ta lènìyàn ọlọ́run nú yín ẹ̀yin onílara ẹ̀yin ìkà bẹ́ẹ̀ ni ẹsábọ́ọ̀dù tó bá ti fẹ́ gbé àwọn ọba ṣé o ti gbọ́ ọkàn gbé ọ̀ní ńlẹ̀ o lè gbé ọba torí pé ara fún mi reason ni pé <laughs> má jẹ́ n sọ̀rọ̀ débẹ̀ torí pé mi ò ní fẹ́ ta ara lé mi lọ́pọ̀ torí tí n bá tà mi ò ní lè rírà ọba elégùsì ara ọba politician ni ọmọ bàá ni mo dẹ̀ láìkí wọn bìkọ́ gúùsì bọ́n ṣe máa ń sàwọn ìyàwó náà yọ̀ǹgì mo like àwọn young shall grow ṣé ó ti yé mi ò ní sáwọn ó dẹ̀ máa ń rí wọn gbogbo àwọn èèyàn tó bá rí lórí wọ́ mi ló máa gbé kíríkan kìnìún kan ló máa bẹ̀rẹ̀ sí í kọlù ẹ ǹjọ́ ẹ̀ mọ́ tó bẹ̀rẹ̀ sí í ṣí ẹ màmá um, Esther Ajayi orí ẹ̀ ti bẹ̀rẹ̀ sí í gbọ́nlẹ̀ ó máa sọ̀rọ̀ Ajayi kí ló ní lẹ́nu tó fẹ́ sọ ètò wíléèṣì nǹkan kí ló dà àní kò dà nǹkan kan ẹjọ́ yín rèé máa wí bẹ́ẹ̀ kiri àwọn èèyàn tọ́lọ́run support ń sọ̀rọ̀ ìwọ tọ́lọ́run ti padà lẹ́yìn ẹ̀ náà ń dún kí ló fẹ́ máa dún okùn ń dún gborororo ọ̀rẹ́ ò nítumọ̀ kò ní wéètì o kò ń pariwo ni o kò ń fẹjú o fẹ́ belong by force kì í ṣe bọ́n ṣe ń ṣayé nìyẹn níṣẹ́ kó tètè padà lọ sọ́dọ̀ ọlọ́run báyìí tó bá wù ẹ́ o kó o sọ pé kọ́lọ́run dáríjì ẹ̀ kó o dẹ̀ jáde èmi yóò gbúdọ̀ tiẹ̀ béèrè lọ́wọ́ tèmi kó o kúnlẹ̀ sójú kámẹ́rà kó o ní bọ́lá dáríjì mi ò ní bẹ́ẹ̀ ṣe náà sí o èmi ò wọ́rẹ́ o god forbid olórí burúkú èmi ò ní bá ṣe olóríire ló máa ń ṣọ̀rẹ́ olóríire ọmọ ọlọ́run máa ṣọ̀rẹ́ ọmọ ọlọ́run àwọn tí ń bá appreciate ń bá embrace àwọn tí ọlọ́run ti yọ́nú sí tọ́lọ́run yọ́nú sí ni tí n bá kọ̀yàn gan pàápàá ọlọ́run kọ ni bẹ́ẹ̀ ni ìwọ di dẹni ẹ̀kọ́ dẹni ègbé ọlọ́run fún ẹ ní límìtì ó dẹ̀ finish ẹ̀ ó lò tán mi ò tàn ẹ́ bẹ́ẹ̀ ni because ó kọjú mọ́ èmi èmi tó yẹ pé ẹni tọ́lọ́run ẹni tí ẹnikẹ́ni ò tọ́ tọ́lọ́run fúnra rẹ̀ tọ́ dàgbà ilé tọ́lọ́run kọ́ tí ò tí tí ò tí kọ́ tí ò tí parí ṣé èèyàn fẹ́ wó ni ṣé èèyàn fẹ́ di àkọ́tì ni ṣé ìwọ lè fọwọ́ kàn ni ní ẹni tó yẹ pé solid àwọn solid brick ẹ̀mí mímọ́ òkúta tó ní iyebíye àwọn tó ń dán àwọn náà fi ṣe ìpìlẹ̀ ayé mi ìyẹn nìwọ wá ń wò èmi tó yẹ pé wọ́n ju òkúta tó fi ṣe ìpìlẹ̀ ayé mi lára àwọn kan tó fi bíìlì ayé mi wọ́n sọ wọ́n sínú iná wọ́n jáde pẹ̀lú agbára wọ́n pọ́n tọ̀tọ̀tọ̀ wọ́n kígbe ṣùgbọ́n wọ́n jáde pẹ̀lú agbára ìyẹn nìwọ lòun fẹ́ ṣe kíní òun fẹ́ fọwọ́ kàn ó kéré ó kàn fojú ọmọdé wò mí ni ó kàn wò ni ó bó ṣe rí ẹlẹ́tẹ̀ tìpolò gbogbo nǹkan tó wá ṣe lára tèmi ọlọ́run dá mi beautifully èmi o èmi tí mo ṣe wà yìí i'm not made for everybody i'm made for the people i'm made for yes and i'm made for special people àwọn èèyàn pàtàkì ni èmi wà fún kò ń ṣe àwọn èèyàn olórí burúkú bíi ti ẹ sábọ̀dù ayé nítorí pé olórí burúkú a máa ṣọ̀rẹ́ olórí burúkú tí àwọn ọmọ burúkú tí wọ́n súnmọ́ wọn bàbá mi Bọ́lá mẹ́ẹ̀ Tinubu yẹn BMC àti gbogbo wọn olórin pẹ́pẹ̀pẹ́ wèrèwèrè rádaràdà wọn yẹn tó ń bá súnmọ́ ẹ sábọ̀dù náà ó ṣòro pé lórí burúkú máa ń ṣòro lórí burúkú ni anointing flow from head to toe bẹ́ẹ̀ ni ó ti ṣòro pé bí esabod bá ṣe yẹn dé ayé rẹ̀ àti bí esabod ṣe ń lọ láì ní ìsinmi tí ò lówó tó máa lóun lówó tó ń fi rọ́pò jayé báyé tiwọn náà ṣe máa máa rí nìyẹn wọn ò ní ní wọn máa láwọn ní wọn máa lo audio things ayé wọn ò ní settle so bó ṣe rí nìyẹn so because quite unfortunate pé ẹ má da ọ̀rọ̀ yìí nù ipe àwọn ọmọ wọ̀nyẹn wọ́n wà nínú àwọn tó ń ṣe ṣé ẹ dẹ̀ rí tí ẹ bá ṣoore fún ìkà ìkà ló máa fi san o torí pé kò more iṣẹ́ ẹ̀ lè mọ̀lẹ̀ ẹ̀ka gbà àwọn tó wà lójú títì ẹ̀ BMC ìkànnì bẹ́ẹ̀ ni fún ìlú Nàìjíríà ìkànnì àwọn èèyàn tiẹ̀ ó ní gúrùpù tiẹ̀ ó ní tìmù tiẹ̀ ó láwọn tíìlì tiẹ̀ ó láwọn crowd tiẹ̀ ó láwọn supporter tiẹ̀ ó láwọn protocol tiẹ̀ ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé gbogbo wọn pátápátá torí nǹkan tí wọ́n jẹ ni wọ́n máa support ẹ̀ bó tẹ̀ pé lára wọn máa ń ṣépè fún lẹ́yìn bẹ́ẹ̀ ni òun náà mọ̀ dájúdájú pé Koko Zaria a máa ṣẹ́ ìpè fún burúkú burúkú a máa ṣẹ́ ìpè fún bàjẹ́bàjẹ́ a máa ní kò lè fi sílẹ̀ because tó bá ti di àwọn àdúgbò àkókò tó bá fẹ́ lọ kárí ohun iṣẹ́ burúkú iṣẹ́ ká pààyàn iṣẹ́ ká àtàkèyàn MC ló máa gbé sáríà ló máa gbé fún ẹ wá wò ó tó bá lé sáríà ṣé ó máa lè dúró ni kò lè dúró tó bá ti rí àwọn èèyàn méjì tó bá lẹ̀pọ̀ nígbà mìíràn wọ́n máa ṣe kí ni partner in crime ni wọ́n but quite unfortunate wọ́n sún àwọn ilé ìsún mọ́ bàbá àwọn míì tó ń fẹ́ máa lé àwọn èèyàn gidigidi mọ́ bàbá gan kó wá ku àwọn hooligans àwọn riffraff yìí they are nobody mo lórí ijọ́ yẹn mo gbé píṣọ bàbá mi ọkọya ṣàdẹ̀mí ìyàwó chief mrs ọkọya fọláṣadé ọkọya mo gbé yẹn ẹ sábọ̀dù bẹ́ẹ̀ sọ òun máa blọ́ọ̀gì ẹ̀ òun máa blọ́ọ̀gì ọkọya just imagine that simply because ó ti rí wọn pé èèyàn pàtàkì pàtàkì olówó fẹ́ máa blọ́ọ̀gì olówó ẹ sábọ̀dù kò ní owó ẹ sábọ̀dù tòṣì ju èkúté èkúté ṣọ́ọ̀ṣì lọ ẹ sábọ̀dù is a she is a poverty i mean ẹni tó bá lówó ò ní ta drug ẹni tó bá lówó ò ní ta cocaine bíi máìnì yẹn ló máa ṣe bẹ́ẹ̀ ni ẹni tó bá lówó kò kí ń ta drug kò ń gbé kòńkè kò ń gbé gbaná torí gbogbo iṣẹ́ tó máa pùtẹ̀ sẹ́wọ̀n kò dé òde kò dé ní sọ pé kí wọ́n máa ṣe kí nìkan máa san owó owó drug owó tí wọ́n máa jí gbé sí àkáǹtì òun kò ní kó gbogbo life bẹ àwọn èèyàn jọ terrorist jọ nítorí pé ó máa ti wọ́n ti lose hope ẹni tó bá dẹ̀ tí tó bá ti ń kó tíìmù jọ tó kàn ń recruit àwọn èèyàn láti ṣe kí ni ó fẹ́ máa kò ṣe for good ṣó ti yé bẹ́yẹn it's not for good you can be nice to people but not that you be just be controlling them okay so tó o bá ti fẹ́ bú àwọn èèyàn gbé kábíyèsí aláàbẹ̀ eh, olú eh, olú i mean eh, i mean onírìṣà adéyẹyẹ ẹni ìtàn tiwa bàbá àgbàlagbà gbé sílẹ̀ ṣó ti gbọ́ gbé sílẹ̀ o ọ̀rọ̀ ọ̀dọ́ ò ti kàn dín nínú yọ̀ gbé sílẹ̀ kí n kó má bàa di kì í ṣe ó máa jẹ ìyá ẹ kó má bàa di pé gbogbo ìran ẹ parẹ́ bẹ́ẹ̀ ni kó má bàa di pé gbogbo ìran ẹ parẹ́ bẹ́ẹ̀ ni torí pé bó ṣe ń ba lọ yẹn kì í ṣe pé wọ́n máa parẹ́ nìkan wọ́n máa parẹ́ tọmọtọmọ wọ́n máa parẹ́ tìrantìran wọ́n máa fi ìpín tiẹ̀ ní orílẹ̀-èdè àgbáyé wọ́n máa máa fi gbin àgbàdo wọ́n á fi ilé tiẹ̀ wọ́n á fi wá ibẹ̀ náà máa wá fi máa gbin oko èrèké tí ìwọ àpíṣètì yẹn àti oko ẹ̀gẹ́ àti bóyá kòkó wọn ò lè rí kòkó lè so mẹ́ bọ̀tí bí àwọn nǹkan rádaràda kan gbin ìpọ́njú bí ata bí tòmátò bẹ́ẹ̀ ni sí orí ìpín tiẹ̀ so advice ni mo kọ́kọ́ ní fún ẹ nìyẹn ṣùgbọ́n mo fẹ́ lọ sórí chinko wọ́n ní ṣíńkó lọ́mọ. ẹ tó bá mú madam ṣíńkó. Wow. Èmi kò mú believe pé he came there to to fix things ni. Hmm àbí àbí nǹkan tí ọba èkó tó ṣe disrespect ẹ publicly ní ó ń láti jẹ́ máa yẹn ń láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ni ló ṣe disrespect ẹ. Somebody said try to work on your English even in this place tí mo in Montreal they don't want they don't value English mm. only French no French no work mm. try to work on your English ṣé mo fẹ́ lọ máa interpret fún Queen Elizabeth ni àbí mo fẹ́ lọ máa ka news ní English ní ìlú England tí bá tiẹ̀ fẹ́ ka news ní sí èdè Yorùbá ni you don't even tell me when i speak Yoruba. at times you saw sọ you don't tell me to work on that Yoruba one idiot ó rí i pé òun fẹ́ sọ̀rọ̀ ń sìn láti fi tẹ̀lé nìkan ni kò mọ̀ pé olóṣì èmi gan máa tẹ̀lé yín ni pẹ̀lú rọ́bìṣì ni ṣé tó bá ti kú o máa sọ òyìnbó yẹn òyìnbó ẹ̀ ni wọ́n fẹ́ béèrè nínú sàárè ẹ̀ àwọn olórí burúkú mú ń bọ̀ jẹ́ ẹ̀ kọ́kọ́ fi fèsì ṣínkú reason mo fẹ́ fi fèsì ṣínkú wọ̀n ni mo fẹ́ fi fèsì chinko hàn. Odùduwà máa máa róòlù nínú gírèèvù ẹ̀bí tó bá wà. ọ̀rọ̀ kan ẹni mi ò rírí o to go who made me ó lè ti ré mi for you to know that I don't know many people and you cannot know everybody. ṣínkó lọmọ ìwà tó ní ṣínkó lọmọ wọ́n tún náà kó ṣínkó wá kí ló tún wá ń bínú ẹ̀ ń fẹ́ ráìvà. chinko nígbà tí ìyàwó rẹ̀ yìí sì tó pe rẹ̀ chinko wọn náà lọ kó chinko wá kí ni inú wa ń bí ẹ fún chinko original. wọ́n ní kábíyèsí wáyé ó ní kábíyèsí wáyé náà. ni bó wọlé ni a máa róòlù ni. Yorùbá tó dùdú àti tèmi wà wọn kan gbélé Yorùbá ká tó dé. bẹ́ẹ̀ni. ẹyọ ẹgbẹ́ wa wá wípé wọ́n sọ pé mi ò wèrè bọ́bọ́ yóò bá lé wèrè tó láwọn orísun wa. èmi ò ṣe wèrè o ìpín ti ẹni wèrè ní ilẹ̀ Yorùbá. ó ní kankan tí mo fẹ́ sọ mẹ́yìn. àṣírí wọn big time ọlọ́run ṣe kan nínú eléwé wọn nípa àtìgbà wọn ṣòkòtò kan náà ibi náà wọn ṣòkòtò kan náà àwọn evidence yìí ṣe yín kò ní kò rẹ́sì ìgbìyà níbi. wọ́n hmm. hmm. wọ́n ti sọ wọ́n délé bí wọ́n ti sọ wọ́n débi tipátipá yìí tó ń ṣiṣẹ́ kò rówó mú délé. Hmm ọ̀rọ̀ ti Yorùbá dẹ̀ ní wípé pẹ̀lú àgbèsísì tí fi hàn tó fún wọn ní three million mi ò bá. three million báwo ṣé tí million yẹn jówó ni kò tiẹ̀ owó níná but kì í ṣe kò fún wọn ní three million kódà kò fún wọn one million gbogbo tó ti ná kò ná one million irọ́ ló pa this one she can lie nígbà tó ń sọ̀rọ̀ pé wọ́n gbowó wọn ò rówó mú délé ó ní wọ́n ń ṣiṣẹ́ wọn ò rówó mú délé ẹjọ́ o kí ni ti ọ̀jájá ń bẹ̀ ṣọ́ọ̀jájá owó tó ń fẹ́ kó fún wọn tó ń fẹ́ fi san sálárì tí ìjọba fẹ́ fi san sálárì ṣọ́ọ̀jájá ló kó ni wọ́n kàn fẹ́ máa fọ̀jájá yọ ni ẹnu yín máa kan ó dẹ̀ ti kan bóyá sọ̀rọ̀ ẹ má ti pè mí mi ìdíra yẹ ẹjọ́ mo fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ sọ náà. ẹnìkan ní you look tired <laughs> orun hello. kí ló ṣẹlẹ̀. à ń gbọ́ yín. ẹ káàsán máa o ẹ káàsán máa o. ẹ má kí mi ẹ kàn sọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ẹ má bínú ah. ẹ má mo torí mo ń sọ̀rọ̀ lọ mo ń gbàdúrà mo ń ifá mo ń gbádùn yín gidi gan ni mo ń gbádùn yín gidi gan èèyàn bí èèyàn ẹni bí ẹni nìyí àwọn èèyàn téèyàn máa fi ń tọrọ èèyàn òun ni báyìí. thank you ma. in fact tírú yín bá pọ̀ nínú obìnrin ayé gbogbo obìnrin ló máa dáa tírú yín bá pọ̀ láàárín àwọn obìnrin ayé obìnrin á ní ìtumọ̀ ẹ ní jẹ́ kí obìnrin gan kó ṣìrìn ẹ ní ẹ yàtọ̀ sáwọn àǹtí dọ́ọ̀gì tó jẹ́ pé gbogbo ayé náà ń bàjẹ́ gbogbo ẹni tó ti gòkè làwọn ń jábọ́ sílẹ̀ gbogbo ẹni tó ti gòkè làwọn ń ba ayé ẹ̀jẹ̀ in fact gbogbo ìgbà tí bá ti ń gbóhùn yín báyìí ni máa gbogbo gbogbo gbogbo pọ́sì yìí ni máa wò gbogbo gbogbo ẹ̀ pátápátá thank you ma ni máa wò in fact i really love you èèyàn ní ọlọ́wàá máa gbé yín ga yes ma ibi tẹ́ ẹ ti dé ẹ̀ ní jábọ́ kò sí bí èèyàn máa wà láyé gbogbo èèyàn kọ́ ló máa fẹ́ràn èèyàn mm-hmm. èèyàn máa wà láyé alẹ́ ni tó máa kò sí ni dọ́ọ̀gì náà léèyàn tiẹ̀ ẹ̀yin náà léèyàn titi yín but mo máa ń wò yín gbogbo ìgbà máa èèyàn ìfà bẹ́ẹ̀ ṣe ń jó gan tẹ́ ń gbogbo ẹ̀ ni mò ń wò pé ah, ah, eh, ẹ wà àgbàlagbà tí gbogbo tí gbogbo ẹ̀ tún sì dúró báyìí ìfà tàrí appreciate you may God continue to be helping ó tún dúró ìwà tó tún kúrọ̀ bẹ̀yẹ orí mi tún wò ẹ tún yẹ rẹ́rìn-ín. <laughs> thank you ẹ ṣe agbára ọlọ́run ọlọ́run a máa wà pẹ̀lú ọlọ́run adáhùn ọmọ yín sí ẹ̀yin ṣàṣetì nígbẹ̀yìn níbi tẹ́ ẹ wà yẹn èrè tó pọ̀ kọjá ibi tẹ́ ẹ lérò lọ́rùn á gbé yín padà wá sí nàìjíríà ibi tẹ́ fọkàn sí tó ga jù láyé ọ̀run á mú yín débẹ̀ ẹ wà ní ṣubú fọ̀tàyọ̀ agbára ọlọ́run lórúkọ jésù tẹ́ máa ń pè kẹ́ tó bẹ̀rẹ̀ gbogbo nǹkan yẹn jésù yẹn á dúró tì yín ẹ ní bá wọn ṣubú dànù àwọn ọmọ yìnbọn ò ní ṣubú dànù tó bá wá lé títí tí bá rí yín mú wọn ní kọjú sáwọn ọmọ yín tó bá tún wá kọjú sáwọn ọmọ yín wọn ní rí wọn mú bí mo ṣe fẹ́ kó rí fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni kó rí fèmí náà. mo gbàdúrà fún yín nítorí pé ẹ pè mí lórúkọ Jésù ẹ súre fún mi the Bible Amen. said those who bless me shall be blessed those who curse me will be cursed because you bless Amen. me today Almighty God will bless you bless Amen. your home whatever you lay your hands as from this moment, you prosper, you make it, Amen. you succeed. Amen. Almighty God will Amen. raise your hair like the horn of the unicorn. Orí yín ò ní tẹ̀ bá níwájú ọ̀tá. Orí Ọlọ́run yóò máa gbórí yín sókè ní gbogbo ìgbà, ní gbogbo ọ̀nà. Ibi tẹ́lẹ̀gbẹ́ yín bá ti ń ná owó, ẹ ò ní ná ojú o, ẹ ò ní fìkúnlẹ̀ bẹ níbẹ̀ o. Ọlọ́run yóò gbé yín ga o. Ẹ pẹ́ nìkan, ìgbà yóò dá yín lóhùn o. Nínú ilé bàbá tiyín àtìyá yín, ọ̀run ṣe yín lólú ọmọ ẹ ò ní rẹ̀yìn iwájú lẹ ó máa lọ bí mo ṣe súre fún yín lónìí ọ̀run súre fún yín in Jesus name. àmín ẹ ṣé ma God bless you ma ọlọ́run àgbàdúrà ti yín nà ẹ ṣé ma ẹ máa tẹ̀síwájú ní iṣẹ́ ọlọ́run ọ̀run ò ní padà lẹ́yìn yín. Yes, ma. mo fẹ́ kẹ́ gbọ́ ṣínkò yẹn ó níbi tí mo fẹ́ gbọ́ nínú ṣínkò yẹn ó sọ ọ̀rọ̀ kan ó ní wọ́n máa lọ jí ọmọ kábíyèsí gbé àwọn eléyìí ń ṣe terrorist lórí Facebook for real ẹ gbọ́. ọmọdé búrò kó bójú wẹ̀yìn lókè ìwà tí mo fi ẹ wò ó téèyàn bá sòótọ́ kò bá bò tó bá sòótọ́ sí ìrókò ìrókò lè ṣe nǹkan kan fún. àgbàjẹ́ bá rẹ̀ ṣe wọ́n mọ sẹ̀lẹ̀ ní tájẹ́ bá fẹ́ mú yẹn wọ́n lè wà wíde five seconds náà iṣẹ́ náà ló máa ń pẹ́ náà kó tó dáyàn ló lóde ìbọdẹ múròkó láti ten years ago ìrókò sì ti tò wọ́n. ṣé ìrókò làwọn ni ṣé ìrókò làwọn ni <laughs> èdè èèyàn làwọn ṣé ìrókò làwọn ni. wọ́n ní sẹ́yìn ní pé sábọ̀dù ọ̀nà máa wọ́n ní bó ṣe sọ̀rọ̀ yìí pé alálẹ̀ ló ń yọ mí lẹ́nu ah. ìbẹ́yìn náà lè rán sí mi.

ẹ ṣeun mà ẹ ṣeun mà ó dàrú mà màmá aláṣàbí màmá takú màmá takú sọjàjà lọ́rùn ọjàjà gan ò máa wùwà tí ò dá kéèyàn má takú sí wọn lọ́rùn kéèyàn má takú sí wọn lọ́rùn ó ga ọ ẹ̀yin èèyàn mi èmi ò mọ̀ pé èmi ò mọ̀ pọ̀rọ̀ ti lọ tó yẹn èmi ò mọ̀ bọ́rọ̀ ti lọ. n tí wọ́n ń sọ yẹn. pé bàbá ti bà nǹkan jẹ́ jìnnà. pé hmm. bàbá ti bà nǹkan jẹ́ jìnnà. ọjọ́ ń sèvù nọ́mbà yìí. ẹ ló à ẹ má bínú kọ́là wọ́n ní ọwọ́ abẹ́ ìṣẹ̀lẹ̀ ń dún fífi torí mi ò gbé yín sí hmm. spíkà mo ṣàgbọ́ ọmọ ìwà mẹ́ọ̀ ẹ má bínú bàbá mi ẹ jọ̀ọ́ màmá ló pè láti all the way from ó dà pé mo kàn máa play for bíi some minutes ó ní one particular thing tí mo fẹ́ mú jáde mo fẹ́ play for ten minutes. Ah, you know some people they are wọ́n ní ọpọlọ ọpọlọ wọn ti yòrò wọn lọ́pọlọ mọ́ ọpọlọ wọn ò pé mọ́ kí ló sọ tó jẹ́ ọ̀rọ̀ kí ni ẹ sábọ̀dù sọ tó jọ̀rọ̀. ẹni tọ́lọ̀ ń bá fún lóye òfin lóye náà ni bí àbá ti ń wó wọn èèyàn kan pè lẹ́ẹ̀kan ọlọ́wọ́lọ́wọ́ ò jẹ́yàn gidi mi ò rò pé mo ti pè twenty tí mo ti ń sọ báwọn èèyàn pé Awólọ́wọ̀ ò jẹ́yàn gidi. Hmm. ẹjọ́ ta lè yàn gidi ṣáwọn tó pè wọlé yẹn ṣéyàn gidi wọn ṣé ṣinkó ṣéyàn gidi ṣé sábọ̀dù ṣéyàn gidi ta lè yàn re gan. ẹ gbọ́ èmi gbé àwọn èèyàn wá sórí Facebook nsìn mo ní wọ́n gbalẹ̀ lọ́wọ́ mi wọ́n gba owó wọ́n gba igbá wọ́n gba owó wọn ò sọ sí àwọn yẹn ò jọba o wúlígàsì lásán ni wọ́n kàn ń ṣe o wọn ò jọba wọn sọ sí o mo ní wọ́n gbalẹ̀ àbí ilẹ̀ tán náà gbà lọ́wọ́ ó dẹ̀ dá mi lójú pé ọ̀ọ́ni máa ti compensate àwọn tó ni àwọn kinní yẹn ó dá mi lójú pé ọ̀jájá wọn máa ti compensate àwọn tó ní kinní yẹn tó bá jẹ́ pé tòótọ́ and again ó lè jẹ́ irọ́ ni wọ́n pa bẹ́yẹn o no because some people dey make some video ṣẹlẹ àwọn bàbá yẹn kan tán kàn sójú kámẹ́rà wọn ò serious o those skin video tí mo rí yẹn àwọn bàbá yẹn kan ò serious o you get me now wọ́n lè compensate wọn tell me àwọn tí mo gbé wá sórí facebook mi báyìí mo gbé iṣẹ́ yẹn fún Esabod kò ṣe o ó ń embrace wọn ó romance wọn ni o wọ́n gba ilẹ̀ lọ́wọ́ mi kí ni èèyàn tèmi rí etí ẹ̀ tó rí ṣe kò rí ó kàn fẹ́ tánìṣ orúkọ kábíyèsí ni kí ló dé ó romance àwọn yẹn mo ní wọ́n gbalẹ̀ lọ́wọ́ mi náà mo ra ilẹ̀ mẹ́rin mo rà síjẹ̀bú the last two plots wọ́n gbà lọ́wọ́ mi mo dárúkọ ẹni tó gbà náà ó dẹ̀ mọ̀ wọ́n sọ nǹkan kan sí náà mc ṣe báyìí mc ṣe báyìí kò ṣe nǹkan kan bọ̀ kábíyèsí yẹn ni wọ́n ní kó máa ṣe bẹ́ẹ̀ fún people are behind it àtàwọn tó wà behind it àti gbogbo àwọn tó ṣe elédùnmarè máa fi ojú wọn gbolẹ̀ elédùnmarè dẹ̀ máa tú wọn láṣìírí elédùnmarè máa padà lẹ́yìn wọn elédùnmarè ò ní yọ́nú sí wọn torí tí àwọn bá detect ní ntí mọ̀túmọ̀ ọba ní orílẹ̀-èdè yorùbá ní nàìjíríà ní wípé ọba ọba ṣe rí àwọn ìjò àwọn gọ́vnà wọ́n máa lo four years tẹ́nà wọ́n máa lọ ọba ò kì í wà kò ń wà rìtáyà ní ìlú òyìnbó ọba england yẹn òun ló ní gbogbo ilẹ̀ you get me now kò síbì kan tí ọba queen elizabeth máa nawọ́ sí tó máa ní òkè bíbá ló wù òun pé òun fẹ́ ṣe é sìn wọn ò lè bá wọn ṣe kí ni wọn ò lè wọn ò lè bá wọn argue. bọ́ nílùú nàìjíríà wọn ò mọ nǹkan tó ń pè ní ọba òun lẹ́sàbọ̀dù yìí òun ló ṣe ń sọ̀rọ̀ ó kàn ń sọ̀rọ̀ ọba ìwé ìbọn ṣe ń tì ó mi ò wá mọ̀ bóyá bí wọ́n ṣe ìyá ẹ̀ ṣe tìrìtì bàbá ó kàn ń sọ̀rọ̀ bóyá torí pé ilé ordinary ló ti wá mo sọ́rì láti sọ ò kò ń ṣe pé bóyá fi yẹ̀yẹ́ ẹ̀ náà o. kò ṣe ìyẹn o àwọn gbogbo àwọn yẹn mo ní wọ́n gba nǹkan lọ́wọ́ mi ilẹ̀ tí wọ́n sọ gbogbo owó tí wọ́n sọ ilẹ̀ tí wọ́n sọ yìí ilé ni wọ́n ń ta gbogbo nǹkan tó wà ní orí ilẹ̀ mi owó tí wọ́n gbà lọ́wọ́ mi ó ju owó tí wọ́n tó ń pariwo yẹn lọ kò ṣe o kẹ́ lè pé she is never a true sayer she is a terrorist ó kàn bílí pé òun ti ń terrorize àwọn èèyàn náà ó kàn ó graduate lójoojúmọ́ ó dẹ̀ ti graduate dọ́dọ̀ ní dọ́dọ̀ Bọ́lá Ahmed Tinubu dọ́dọ̀ gbogbo àwọn èèyàn pàtàkì pàtàkì àtàwọn ọba yòókù nílẹ̀ Yorùbá so ó kàn fi wọ́n ń payín ni kó kàn máa fi wọ́n yọnu kó kàn máa fi wọ́n jẹ pákó toróbìlì pé wọn ò ṣe nǹkan kan sí. ọ̀dọ́ mo mọ̀ pé ó máa rìn lọ very soon ó máa rìn wọgbó. ìbámu ń jẹ́ èèyàn gidi hmm. Jonathan àti Yar'Adua tó kú sórí oyè àwọn méjì ti náà. ìgbà táwọn Yorùbá máa ń sọ pé ìgbà tó bá kú náà máa ṣe wá sọ fún ẹ pé ó jẹ́ èèyàn gidi Jonathan tó ti kú ló jẹ́ èèyàn gidi ó níbi tí mò ń lọ ń yẹn. ọba no dey go transfer. jẹ́ Jonathan kú ni kò tí ì kú. àwọn àtàlẹ́ ó kú sórí oyè. Yar'Adua Yar'Adua ni president tó kú. àwọn méjì ti máa mú ní ìlànà gidi ní gbogbo àwọn tó ti ń ṣe òṣèlú lónìí wọn. nítorí tẹ bá wò wọn dáadáa wọn kàn fi wọn síbẹ̀ ní tẹ bá wọn yàn yẹn lágbàdá. Hmm. wọn fi àwọn méjì. somebody ẹnìkan sọ̀rọ̀ mi ó ní please try to confirm if they have been compensated this happened two thousand and sixteen kọ́ ni wọ́n pè é very long time ago very long time ago. Hello, ẹ káàsán. Yes ma, ẹ káàárọ̀ láti Canada. Ẹ káàsán ma. Yes ma. Àkó àná ma. Yes ma. Àdẹ̀kú ènì náà. Yes ma. Hmm. Eh, nǹkan tí mi rí sí ọ̀rọ̀ yìí, Yes ma. Sherry, rí wọ́n ní kinní kan ló wà lẹ́yìn òrò tó o lóòótọ́ ẹ́sà bọ́ọ̀dù wèrè ni ó ti màrá gidi kí ló ń bínú ọ̀ní fún gangan gangan. some people are there under it they are support say they, some people. yes àǹtí àwọn èèyàn wà ń bẹ̀ mà. bẹ́ẹ̀ ni ó ti sọ nípa ti bàbá ìjẹ̀ṣà bàbá ìjẹ̀ṣà ọmọ ọ̀ní ọmọ ìfẹ́ ni ó wà ń bẹ̀ àwọn kan náà dẹ̀ tún ń lò wọ́n. bàbá bẹ́ẹ̀ ni bàbá ìjẹ̀ṣà ó ní kótókótó lòun láti lẹ̀ ó sọ pé ó sọ́jọ́ yìí náà pé ìdílé ọba lòun ti wá fóun fẹ́ jọba ni. bẹ́ẹ̀ ni kò lè rí ọba jẹ oh, orí ah. ọmọ àlè ni ah, ọmọ ah. àlè ọmọ àlè yorùbá kí ọba ìlú èèyàn mà kó má ṣe dáadáa. ọba dádì mi ẹ má gbọ́ ẹ má bínú ẹ má bínú dádì mi. ok ma. àmì ó pè mm. wọ́n dádì mi kì í ṣe biological dádì mi but ọba ìlú mi náà sì ni ó dẹ̀ jẹ́ the same bàbá mi náà ni ọba ìlú mi ajagunà náà dẹ̀ ni mo ti lọ bá wọn wọn ò rí àti lórí ọ̀rọ̀ mi náà mi ò lè wọ́ wọn náà tó torí ẹ̀ láti bat lámì láti support point yín ó yá máa sọ̀rọ̀ yín. do it now. sóun sì wọ́n ní aláṣẹ ìkejì òòṣà ní ọba lẹ́yìn ọlọ́run ọba ló ti kú wọ́n ń bínú ọba yìí ni nítorí pé wọ́n rí pé ọba yẹn yàn. ó dẹ̀ quiet. nǹkan tá a dẹ̀ gbọ́n pa sórí máa yìí máa yìí ti wà òkè kó tó jọba náà. of course wọ́n ti wà ní wọ́n bá wọ́n ti bá bọ́lá bàbá mi bọ́lá mẹ́tì tinubu ṣiṣẹ́ wọ́n ti wà wọ́n ṣiṣẹ́ wà á wọ̀kì is a very wealthy person before he became king. wọ́n máa yìí ti wà òkè kó tó jọba kí ló dé tó wá ń bínú orí tó fi fìlà dé dodo wọ́n tẹ̀lé fìlà wọ́n wọ fìlà sẹ́sẹ̀ ni wọ́n fi ṣe socks. ṣé o nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ gan-an yorùbá jẹ́ kí ó tiẹ̀ sún mi ah, ẹsà bọ́ọ̀dù ìkálú lè wà nàìjíríà kọ́ ti ẹ̀yìn jẹ́ẹ̀tì ẹ̀ kó kú dànù kó kú dànù dànù ọ̀ kú síbi tó wà yẹn wúmà yẹn ti ya wèrè àti ẹ̀ ń pè wúmà ọkùnrin nìyẹn ó dàbí ọ̀bọ ọkùnrin míì gan hansom jùlọ gbogbo ọ̀nà wúmà yóò ti ya wèrè kò níran nígbà yìí pé òun ti ya wèrè àwọn kan sásábẹ́ wọ́n tì wọ́ síta ó ní tiẹ̀ lọ́wọ́ o. ó ní wọ́n tí òun síta wá ń já ṣe èrè wá ń da èpè tó yẹ kí wọ́n jọ máa gbà òun nìkan wá ń gbà wọ́n fòun rúgbó ẹjọ́ mhm. látàrí báyẹn tíyàn bá ra alẹ̀ bí nǹkan tó bá bá lórí ilẹ̀ tiẹ̀ ni nígbà tí Dangote ra alẹ̀ tiẹ̀ ṣé wọ́n lọ gbà lọ́wọ́ ẹ̀ ni. ah ọmọ ibi tó bá rà ní lẹ́kì yẹn epo new Nàìjíríà dẹ̀ ni lẹ́kì ibi tó rà yẹn Haúsá dẹ̀ ni wọn kò rí hmm. tìyẹn sọ o. Ah, ah, everybody náà pa Haúsá Dangote wọn ò rí eh, yẹn sóṣe wá jẹ ọba ọba àṣàrí ah, ọ̀rọ̀ kan jẹ́ kí ẹ dé kìíní torí pé kí ni àwọn yíbo jẹta nǹkan kan wọn kàn fi wá ṣe yẹ̀yẹ́ wàhálà ẹ o ọlọ́run mi ìkànnì fi gbogbo ẹni sọ pé mo regret pé mo tiẹ̀ jẹ Yorùbá torí mọ́ mi mi ò kì í ṣe Yorùbá wàhálà Yorùbá máa ń do ẹ wo gbogbo yìí gbogbo bí ni Yorùbá ti ń fọkàn po ìlú tá a bá wà tá a bá tún náà travel kúrò Nàìjíríà travel náà máa fọkàn ọ̀tẹ̀ máa pọ̀ àwọn Yorùbá ni àwọn ọlọ́mọ àwọn lédè tó kù náà ṣe tí wọn bínú ara gáyíbò wọn bínú ara wọn but wọn á sì kọ́ dúró tira wọn náà mama god na my brother na my brother. bẹ́ẹ̀ mo dà yíbò mo ti lọ sí church yíbò rí ní South Africa àwa nìkan ní Yorùbá ń bẹ ah, ah. gbogbo báyìí èdè no mada bolẹ na my brother this one na my brother máa pè á ṣé wọ́n tan ni ìmí mm-hmm. ìkẹ̀dẹ̀rẹ̀ ìmí wá láti Enugu Anambra different states ní mọ́tò wọ́n dẹ̀ máa sọ pé my brother my brother my brother. Mm-hmm. na my brother village wọn wọn tán mọ́ra wọn na my brother bọ́n yóò bá a máa ní haúsá ni a máa ní kinní kan ni a máa ní ọmọ ọ̀la ni ọmọ kinní kan ni a lè tún máa jẹra wa lẹ́sẹ̀ ṣé rí wọn ti alisawa ti ṣetán àti ó tiẹ̀ ti yàwèrè ọ̀rẹ́ ó ṣetán àti parun. èmi ti rí ná. mo ní ní ọmọ tá a bá bá wí tó bá wọrin pè á parun èjì láì ní àtúnṣe ṣé rí gbogbo àwọn tọ́jọ́ ń sọ wèrè yẹn àti ṣínkù àti ṣínkù wọ́n ti jọ màrà wọ́n ti jọ yàwèrè. ẹ ṣínkù tiẹ̀ lóun fẹ́ jí ọmọ kábíyèsí gbé òní mo fẹ́ kí wọ́n sọ sínú fídíò ìkan lè mọ̀ pé terrorist. òun náà ni ẹ jẹ́ kó àǹtí ẹ jẹ́ kó try ẹ̀. ó lóun fẹ́ ẹ̀yin náà gbọ́ ṣàtìyẹn ni. Ah, ah, mo gbọ́. ó lóun fẹ́ jí ó ní kéèyàn wà lórí social media lórí social media kó sọ pé òun fẹ́ jí ọmọ pé oh my god. ẹ jẹ́ kó lọ dìbò ẹ̀ ń gan ni kábíyèsí á ti mọ ẹni tó ṣe é súnmọ́ àti ẹni tó ṣe é sá fún kọ́ kí kábíyèsí yẹn gan kárọ́lẹ̀ láǹfààní kó máa gbọ́ prógráàmù kó jẹ́ kí àwọn èèyàn máa ń rìn sùn mọ́ wọn kọ́ má tètè kọ́ mọ ibi tí àwọn ọmọ wọn wà. in tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn tí wọ́n ti kọ́ ọ̀tá wọ́n ti fi ọ̀tá ṣe àwọn staff wọn náà ọ̀tá wà ń lára àwọn paparazzi wọn gbogbo àwọn tó máa ń gbé news wọn síta ọ̀tá wà nù wọn. Mm. Hmm. Hmm. mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀. ẹ ṣe mà. ẹ̀wọ̀n náà ṣàfún wa ṣe tọ́ ṣe rí nǹkan tó ti sọ síta yẹn lágbára ọlọ́run ọba ọlọ́run tó jọ dá gbogbo wa sáyé kò ní fún wọn ṣe pé wọ́n máa jí ọmọ kábíyèsí. wọ́n fẹ́ kí ọmọ yẹn máa fi ìbànújẹ́ ṣe ọba ni kò dé ní ìbànújẹ́ ṣe ọba. gbogbo ẹni tó fẹ́ ìbànújẹ́ fún wọn gbogbo ẹni tó fẹ́ ìbànújẹ́ fún wọn gbogbo ẹni tó fẹ́ ìbànújẹ́ fún ọba fún kábíyèsí onírìṣà gbogbo wọn ló máa rí ìbànújẹ́. àmín àṣẹ ìwà tọmọtọmọ gbogbo nǹkan tó mínú ilé wọn àtẹ̀tí òmí wọn rí ìbànújẹ́ lórí ẹ̀ ẹ̀jẹ̀ ara wọn máa dè wọn omi ara wọn máa dè wọn hmm. lágbára Ọlọ́run mo kàn máa lọ la gbogbo mo kàn máa bẹ bàbá mi bẹ́ẹ̀ mo kàn fẹ́ kí bàbá mi mo kàn fẹ́ kí wọ́n ṣe kankan kán bá mi sọ fún wọn kán bá mi tú sọ títóbi rẹ̀ lẹ̀ hmm. mo fẹ́ kán bá mi kàn tú. agbára Ọlọ́run Ọlọ́run àjọ máa yẹn orí gbogbo ọ̀rọ̀ máa yẹn hmm, plan work ni o. yẹ àwọn èèyàn mọ̀. wọ́n ṣe wá sọ pé pásítọ̀ yẹn nìkan ló gbọ́mọ wọn yẹ kúkú kó gbogbo òjò lọ sí prison. wọn pásítọ̀ ò gbọ́mọ àwọn ẹ jẹ́ ká ṣe eléyìí tán ká kàn ṣe mo ń bọ̀ lórí ìyẹn lénìí i'm coming now today eh. because torí mo ní mo mm, i'm coming out today today to talk about that. ok ọlọ́run ṣáà máa fún yín ṣe. ẹ ṣé ma. ọlọ́run máa fún yín ṣe. yes ma ok ma. thank you ma. ibi tó ti sọ̀rọ̀ sí kámẹ́rà tó sọ pé wọ́n fẹ́ jí ọmọ gbé yẹn lèmi fẹ́ play because it's a very vital word that there's some things you don't say on the social media tó ń sọ pé ẹ̀yin kan tẹ́ bá tẹ̀ sọ pé kí wọ́n lọ sọ̀kò fún ní nàìjíríà kò nídìí ó máa fúnra rẹ̀ ó ti lọ sí ibojì kó ti lọ sílẹ̀ kó sàárè fúnra rẹ̀ ló máa lọ bẹ̀. wọ́n ní àyè kékeré gbogbo àwọn yòókù mi. tó ọ̀dájà kalẹ̀ ó lọ balẹ̀ àwọn èèyàn ìwọ hmm. ni wọn ní o kì í ṣe ní gbogbo àwọn ọba náà àti àwọn àpèjì náà. Hmm. ní nàìjíríà ń sìn yìí lẹ́ẹ̀ bá ara rẹ̀ lẹ́kọ̀ọ́ láti tipẹ́ tipẹ́ tipẹ́ ẹ̀ mọ̀ tó mọ pé orí àwọn ọmọ onílẹ̀ tó ń fojú ìyàn yìí. bẹ́ẹ̀ ilẹ̀ kọ́ ni mo rà yẹn tí wọ́n gbà lọ́wọ́ mi. Hmm. Hmm. ilẹ̀ four plot of land ni wọ́n gbà níjẹ̀bú òde. Hmm. ilé tí mo sọ yẹn tí màá jẹ́ ojú tó ti ká wọn mọ́ ń sin nǹkan tó ń fẹ́ ṣe tẹ́mi sí àti sáré àfẹ́jì yẹn ẹ mọye ilé ẹ mọye ilé tí sáré àti mc gbogbo wọn tó ti gba ilé onílé nǹkan oníkan tó ti gbà tí wọn ò sọ sí yẹn wọn máa ń mú kábíyèsí. Tinubu àti gbogbo àwọn bàbá wọn jókòó tán jọ níbo tí wọn ọmọ báwọn èèyàn ń talẹ̀ tó ń gbẹlẹ̀ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń ta ẹ wo olú ọmọ oṣòdì mẹ́rin ni mo dàgbà sí oh. mm-hmm. olú ọmọ àti gbogbo àwọn kóńkó lára yẹn là wá mọ̀ mm-hmm. kóńkó tí ò parí primary school bàbá tó yẹ pé ẹ̀mí èèyàn ti lọ lọ́wọ́ rẹpẹtẹ. Hmm, ṣe gbọ́. ọ̀rẹ́ ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ sábọ̀dù ni wọ́n wà lọ́ndà ẹ̀sábọ̀dù gbogbo wọn yẹn wọ́n máa ń tẹ lọ́ọ̀fù nígbà tí wọ́n bá ti ń bú ọ̀nà wọ́n wà lọ́ndà ẹ̀sábọ̀dù. Hmm, tó ń bá bú Bọ́lá Ahmed Tinubu wọ́n wà lọ́ndà ẹ̀sábọ̀dù tó ń tẹ lọ́ọ̀fù tó ń tẹ lọ́ọ̀fù wọ́n wà lọ́ndà fake account wọ́n dẹ̀ ń súnmọ́ hmm, ehm, bàbá mi Bọ́lá Ahmed Tinubu. kí ni ọba Ọ̀yọ́ tàwọn ṣe bí ẹ sẹ́wọ̀n pé ìyá ifá bọ́ọ̀dù sọ̀rọ̀ pa ọkọ ọ̀yọ́ kan táwọn kan bí ìyá ifá bọ́ọ̀dù kò ń bọ́ ba ó ń bọ́ ba ṣé nǹkan tó yẹ káwọn èèyàn máa ṣe nìyẹn ní two thousand and twenty twenty four century màmá gbẹ́sẹ̀ láwọn ọmọ o ṣé bàbá aláàfin bàbá tó ń lo kírìmù yẹn. ẹ ẹ tí ẹ sábọ̀dù ń bú táwọn èèyàn ń bú yẹ sábọ̀dù. kò dẹ̀ ní dá fún ṣínkò yìí o <laughs> olórí burúkú làwọn eléyìí o <laughs> àná ẹ̀ ti máa ń flò gan ni o ó ní bàbá tó máa ń lo cream ok wọ́n bá máa lo cream òróró ni wọ́n bá máa lo àti epo pupa. àwọn mi gbé nǹkan tí ẹ sábọ̀dù ń sọ o sẹ́ǹsì wà ń bẹ̀. mo wo mo ń wo mo ń gbọ́ gbogbo kíní awuyewuye tó ń lọ tán ní ìyàwó kó kúrò láàfin àbí àbí yẹn kọ́ lẹ̀ sọ. ìyàpọ̀ ọ̀rọ̀ ìyàwó tẹ̀ kọ́ mò ń sọ eh. kò sí ọ̀rọ̀ mo kàn ń sọ náà ní pé káàkiri ẹ̀wọ̀n ìwà táwọn ọba yẹn ń wù hmm. mo wá fi sọ̀rọ̀ pọ̀ mọ́ ọ̀yọ́ kankan ní ṣé ẹni tó yẹ kí àwọn máa fi yan gan nìyẹn ipò ọba lórí wa. ó ga ọ nígbà bàbá ń fẹ́. ṣé ẹ̀yin ló yẹ kán fi máa yan gan. oh my god ó yá máa sọ̀rọ̀ lọ. ọmọ inú ẹ̀. Chiko you are a terrorist. kọ́ńdà bàbá gan lè satisfy irú ọmọ kékeré bẹ́yẹn gan káti ẹ̀ka sọ ká mọ̀rọ̀ jókìn kó mi. ẹ lọ wo Ọ̀yọ́ kan bẹ́ẹ̀ yẹn wo Nàìjíríà zèwọ ìlọsí. kí ló máa jẹ́ kí àwọn èèyàn máa kàn gbé ìgbésí ayé àwọn èèyàn tó ń pa private life wọn tó máa gbé wá tí ò kàn wọ́n lọ́wọ́ tí ò kàn wọ́n lẹ́sẹ̀ tó máa gbé wá sí ìgboro wọn ò rántí tiwọn. àbí díkẹ̀ ní tí mo lè fi wọ́n tí wọn náà nìyẹn ọba tó ń lo kírímù. lákàntí máa fi owó àwọn èèyàn ló fún wọn àti gbogbo ẹ̀. ẹ mú mi mú ṣé láti lọ́ọ́ tí mo tọ̀ wá nígbà yìí ṣé máa ń lọ rí mi. iná ò lè lọ ńgbà wèrè ò ṣe wọn ńgbà wèrè ò ṣe wọn tó ọ̀tẹ̀bà mọ́ wèrè fún wọn iná ṣe á lọ nàìjíríà wọn sanwó nepa bọ̀ wọn ò rí náà lò ìyẹn ni mo rí rí wọn rí lọ́nà wọ́n dẹ̀. ẹ ṣé àwọn kábíyèsí ló múná lọ ni ṣáwọn kábíyèsí ṣé ọ̀jájá ló paná ni kí kábíyèsí tó jọba káwọn APC tó ẹ̀ tó dé nínú òtí sí ìgbà oníná wà ṣé náà ti wà Nàìjíríà rí ni. mi ò rí pọ́tò náà mi ò rí kankan àwọn wèrè wọn kàn wọn kàn wà lórí kíní wọn wọn wọn wọn ń ṣàkóso inú àwọn èèyàn náà tó fẹ́ wà níbẹ̀ ni wọ́n á máa wọ́n á máa tẹ̀lé wọn káàkiri wọ́n á máa ṣe gbogbo ẹ̀. irú tó máa fẹ́ sọ̀rọ̀ ńsì ó yẹ kó ń sọ̀rọ̀ nípa kí lorúkọ Rájí Fáṣọlá ló yẹ kó ń sọ nípa ti iná yẹn ewu lọ ní ẹ máa bú Aláàfin Ọ̀yọ́ ẹ máa bú Ọ̀nìrìṣà ẹ máa wá dárúkọ wọn níná ẹ máa dárúkọ wọn lépo ẹ máa dárúkọ wọn ṣe títì ṣé àwọn ló fẹ́ ṣe títì ṣáwọn ló fẹ́ ṣomi ṣáwọn ló fẹ́ ṣe náà ni they just say rubbish bí ẹni tó rí wọn ti dàrú àbí tá a bá fẹ́ sọ̀rọ̀ pé ok government ti wa wọn ò ṣe náà o ṣebí ẹni wọ́n ní minister for power and kí lorúkọ ẹ̀ yòókì wo oúnjẹ tó máa jẹ wọn máa jẹ ọ̀nà tó máa fi kí ẹ wo owó tí wọ́n ń gbà. owó wọn pọ̀ náà ó sì nǹkan tí ẹ sábọ̀ dòdò sọ kò nídìí kéèyàn wà nídìí pé èèyàn rí wọn kéèyàn tó sọ pé. ṣẹ́ni ẹni tó bá ń sòótọ́ kò lè lẹ́ni lóòótọ́. kò lè tọrọ pé rẹ̀ sẹ́ni yẹn kankan ọba olóńgbò rẹ̀ sẹ́ni. olóòótọ́ ìlẹ́ni lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí this is not eh, ọ̀rọ̀ pé sentiment ọ̀ pé kínní ẹni tó bá ń sòótọ́ àwọn èèyàn máa ń hate irú èèyàn bẹ́ẹ̀ kò yẹ yín. ọba olóńgbò rẹ̀ sẹ́ni kára wa so tó bá tiẹ̀ lọ ṣèkà tó lọ ṣèkà sí màmá yẹn pé à ẹ ṣe kíní kan bọ̀ tó bá jó òótọ́ náà sọ tó ń ṣe yẹn lè ṣe that's the thing but ayé farabu náà rà fún wọn then then bóyá whatever tó bá ṣe bóyá kò bá dáhùn but tó jẹ́ òótọ́ ni ah forget it eléyìí tán tí mo rí lẹ́nu táwọn bàbá yẹn ń pariwo àná ètí. bí ẹgbẹ́ bọ́ọ̀lù ṣe bá ń sọ kàkúrù fún wọn èmi tiẹ̀ máa ń wò kan lẹ́nu á orí yìí burú bí eégún léwèrè orí wọn dẹ̀ burú bí ogún tí léwèrè lóòótọ́. ẹ lọ wò wọn ẹ lọ wò wọn gbogbo wọn àwọn ọmọ wọn ìlú òyìnbó ìlú òyìnbó hmm. gbogbo ọmọ wọn èyí tó wà ní tó wà ní. wọ́n ti sọ wọ́n lọ́mọ ìdájọ́ kan wà London ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ó wà London yẹn ó ti promise wa pé òun á lọ kidnap ẹ̀. ṣe gbọ́. ṣe gbọ́ ṣe rí pé kidnapper ni wọ́n ṣe ti pé terrorist ni wọ́n ẹnìkan ó lẹ́nìkan sọ wípé ẹ tún gbọ́ sí ege. ẹ bá wa ẹ jọ ẹ bá wa kọ́ tibẹ̀ yẹn ṣinkó ló máa lọ wípé àṣinkó àti ẹsà bọ́ọ̀dù àtàwọn bọ́ìsì wọn wọn làwọn máa lọ jí ọmọ Ọ̀jájá gbé kẹlẹ̀ mọ́ pé tẹ́rọ́rìsì ni wọn ẹjọ́ ń ṣe tẹ́rọ́rìsì àbáwọn tẹ́rọ́rìsì tó wà ní àwọn tó wà ní sàmìsà gbọ́n àìkọ́nà lọ́ọ́ lọ kọ́ ọmọ ní skul tán lọ́jọ́ ọmọ ọlọ́mọ gbé kẹlẹ̀ mọ́ pé ṣé ni wọ́n fọ̀ rí ẹ jẹ́ kó rìpíìtì bẹ̀yẹ fúnra rẹ̀. whatever tó bá ṣe bóyá kò bá dáhùn bọ̀ tó jẹ́ òótọ́ ni ah forget it eléyìí tán tí mo rí lẹ́nu táwọn bàbá yẹn ń pariwo àánú etí. ìyá sábọ́dù ṣe bá ń sọ kàákùlù fún wọn. èmi tiẹ̀ máa ń wò kan lẹ́nu á ní orí yìí burú bí eégún tí ń léwèrè <laughs> orí wọn dẹ̀ burú bí eégún tí ń léwèrè lóòótọ́. ẹ lọ wò wọn ẹ lọ wò wọn gbogbo wọn àwọn ọmọ wọn <clears throat> ìlú òyìnbó ìlú òyìnbó. Mm gbogbo ọmọ wọn èyí tó wà yìí tó wà ní. wọ́n ti sọ wọ́n lọ́mọ ìdájọ́ kan wà ní London. ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ó wà ní London yẹn ó ti promise wa pé òun á lọ kidnap ẹ̀. <laughs> ká kúlù fún gbogbo wọn gbogbo wọn pátápátá ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ó wà ní London yẹn ó ti promise wa pé òun á lọ kidnap ẹ̀. <laughs> ká kúlù fún gbogbo wọn gbogbo wọn pátápátá ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ó wà London yẹn ó ti promise wa pé òun á lọ kidnap ẹ̀. ká kúlù fún gbogbo wọn. lọ́mọ ìdájà kan wà London ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ó wà London yẹn ó ti promise wa pé òun á lọ kidnap ẹ̀. ká kúlù fún gbogbo wọn. gbogbo wọn pátápátá ká kúlù ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé. ẹni gbogbo wọn àwọn ọmọ wọn ìlú òyìnbó ìlú òyìnbó hmm. gbogbo ọmọ wọn èyí tó àyè tó wà ní. wọ́n ti sọ wọ́n lọ́mọ ìdájọ́ kan wà ní London ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ó wà ní London yẹn ó ti promise wa pé òun á lọ kidnap ẹ̀. ká kùlù fún gbogbo wọn. lọ́mọ hmm. ìdájọ́ kan wà ní London ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ó wà ní London yẹn ó ti promise wa pé òun á lọ kidnap ẹ̀ ká mọ wọn èyí tó wọ́n ti sọ lọ́mọ ìdájọ́ kan wà ní London ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ó wà ní London yẹn ó ti promise wa pé òun á lọ kidnap ẹ̀. <laughs> ẹja máa gbọ́ bẹ̀yẹn lọ. wọ́n ti sọ lọ́mọ ìdájọ́ kan wà ní London ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ó wà ní London yẹn ó ti promise wa pé òun á lọ kidnap ẹ̀. <laughs> bóyá kò yẹ yín ẹ gbọ́. wọ́n ti sọ wọ́n lọ́mọ ìjájá kan wà ní London ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ó wà ní London yẹn ó ti promise wa pé òun á lọ kidnap ẹ̀. <laughs> ṣe gbọ́ ṣìnkó ló rẹ́rìn yẹn pé òun fẹ́ lọ kidnap ọmọ ìjájá òun àti Esabod àtàwọn bọ́ìsì wọn ṣe gbọ́ ṣe gbọ́ ṣé terrorist ni wọ́n àbí wọ́n ṣe terrorist. òun ni kinní yẹn fi ń rẹ́rìn o ká mọ wọn èyí wọ́n ti sọ wọ́n lọ́mọ ìdájọ́ kan wà London. ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ó wà London yẹn ó ti promise wa pé òun á lọ kidnap ẹ̀. <laughs> ká kúlù fún gbogbo wọn pé wọ́n fẹ́ lọ kidnap èèyàn ó lérè ní yẹn pé ké dem do you see Esabod àti àwọn àti ṣinkó lọmọ ṣinkó lọmọ ó ga o. hello sábàlá. sá. ẹ blọọkì Ṣadé elépè àti Àlàmú Ọ̀kín tó ń sọ rọ́bìṣì lórí wọ́ọ̀lù yẹn blọọkì àwọn méjèèjì. ok ok èmi ni àwọn ni ewé ló fi. Okay. Eh, èmi ni wọ́n fi eh, picture mi ṣe eh, dp. àti àlàmú ọ̀kìn àwọn méjèèjì ẹ block wọn dànù. ok ok ok mi ò kò lọ sókè tẹ́lẹ̀ ni ṣadé eléke àti àlàmú ọ̀kìn wọ́n ti fi ṣadé eléke mi wọ́n dẹ̀ tí ì rí nǹkankan mo máa ṣépè pa wọn ni bó ṣe wà yẹn wọ́n máa kú kú èpè ni. Hmm. àlàmú ọ̀kìn. ṣe ti rí wọn àwọn terrorist ni wọn o. Hmm. when you look at them they use somebody's face picture gbogbo ẹni tó bá fi orúkọ mi tó bá lọ fi ń kọ́mẹ̀tì káàkiri tó lọ gbé picture mi tó lọ fi ń kọ́mẹ̀tì káàkiri ẹ̀yin terrorist yẹn òfò lẹ́ máa ṣe o ẹ sábọ̀dù ó sọ pé Ṣadé lépè àti Àlàmú Ọ̀kín tó gbé picture mi tó fi ṣe DP tó wá gbé káàkiri tó lọ fi ń kọ́mẹ̀tì káàkiri gbogbo ìṣòro tó wà káàkiri àgbáyé ọ̀run ajá sórí ajá sílẹ̀ ìwọ tó wà lábẹ́ kínní yẹn tó gbé píchọ̀ mi lórúkọ Jésù kílẹ̀ òní tó mọ́ ìṣẹ̀lẹ̀ burúkú tàbà mi á ṣẹ̀sí ẹ̀ṣẹ̀ sílẹ̀ ọ̀run á pa ẹ́ lẹ́kún sóṣàlì mi ẹ gbọ́ ibi tí mo fẹ́ a lot of things ni wọ́n sọ nínú bíbá yìí o and they this lady smiling gbàtọ́ sọ pé wọ́n fẹ́ lọ kidnap ọmọ Ọ̀jájá but lórí social media wọ́n láwọn fẹ́ lọ kidnap ó dé rẹ́rìn pé wọ́n ti sọ fáwọn Esabod náà dẹ̀ ti send àwọn kankan sí bóyá nǹkan tó ń send sí wọn bóyá fake bóyá false wọn ò mọ̀ kò ó ṣe ọdún yìí kò ó ṣe ọdún márùn-ún bóyá nǹkan tó ti pẹ́ ni wọ́n gbé dání yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pariwo ẹ̀ wọ́n máa lọ kidnap ọmọ ọ̀jájá ó dẹ̀ rẹ́rìn lórí social media eléyìí wọ́n gbọ́dọ̀ take note of this thing kò dìgbà tán bá kidnap ọmọ ọ̀jájá bí wọn ò kidnap ọmọ ọ̀jájá wọ́n lè ṣèkà fún wọn àwọn tó sọ eléyìí wọn mean it good at all god forbid kò sí nǹkan other thing tí wọn ò lè ṣe fún ọmọ ọ̀jájá just imagine level tí wọ́n dé kí ni ọ̀jájá ṣe òkè kan calculate ilẹ̀ tí wọ́n gbà àwọn kan wà bọ́n ṣe wà yẹn wọ́n rẹ́dì láti san owó ọba ọba adémọlá. hello. ọba adémọlá ń gbọ́ yín. hello. hello. hello. à ń gbọ́ hello hello. hello à ń ṣe ń gbọ́. à ń gbọ́ sẹ́ẹ̀. ok somi yìí tí ìfẹ́ pè wọlé tẹ́lẹ̀ ń fẹ́ kí ká máa wo everything bó ṣe ń lọ láti àná ẹ̀ dẹ́mú realize kankan kí lorúkọ ẹnìkan wà ń bẹ bọ́lá tọ́lá hmm. bọ́lá tọ́lá bàlò ẹ bèrè lọ́wọ́ ẹ̀ because nǹkan tó ń sọ ń bẹ̀ kò tí ì yé kò tí ì yé wa ó ń sọ pé kẹ fi pépà yín síbẹ̀ hmm. pé òun fẹ́ èèlò ni ní nàìjíríà mọ̀ lòun fẹ́ fi one thousand naira kí ló mean à ń kàn pé pé àwọn èèyàn fi ten dollar ṣé àwọn èèyàn gan ṣé wọn ò ní yọ ọpọlọ ni àbí ẹlòmíì gan akàn akàn ṣáà wò pé bóyá kò kàn ṣe kinní. ok èmi ò tiẹ̀ rí ẹyin lẹ́sàn-án tí mo fi pè mo pin yẹn mo ti pin yẹn ó lóun fẹ́ fún mi eh, one thousand àbí. mo ní mo sọ mo nítorí àwọn tí ń sọ fún because tí attack mi nítorí àwọn tí ń sọ fún pé Auto Bola gan lè fún ó lè dáṣèyàn ní ten thousand naira upward ìwọ wá ní èlò ní one thousand naira kí Auto Bola bẹ calculate ẹ èlò ni ó máa jẹ ní kíní one thousand naira hmm. so nǹkan tó ń sọ ń bẹ̀ kí ló mean eléyìí ọmọ ara àwọn ọmọ ewé ni. n náà mo kàn ní ká ẹ take note lórí ìyẹn ẹ̀dẹ́ títí ṣáájú ẹ̀ mo fẹ́ sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ó ní pé tẹ bá block ogun òun sì ń padà bọ̀ so we are still waiting so kí ètò máa lọ. anybody tó bá ń sọ pé ó fẹ́ fi one thousand sí one thousand yẹn náà òun náà ló máa kó sì kí program yẹn ṣàbàlọ ẹ ṣe gbogbo ní kí n take off ní. ẹ̀bọ̀ tó ní kí n fi pépà mi ṣe mo ti fi sí i. Eh, òun wá sọ pé eh, one thousand naira èlò ni one thousand naira máa jẹ so ṣo wá síbi wá mú ìrọ̀lẹ́ àwọn èèyàn tó jẹ mílí mílíọ̀nù sí yìí wà ní nàìjíríà eh, àwọn ọmọ ewé lélẹ́yìí kí ló tẹ́ ń bọ́dà ara yín pẹ̀lú wọn ọmọ ewé ni wọ́n nà ó they want to say something that will distract you ó kàn jẹ́ ó kàn jẹ́ nǹkan tẹ́ pé ó kàn ń jẹ́ kó ṣe kinní fún mi látàrí mo kàn ń pè but sáwọn èèyàn gan ṣọ̀hàn èèyàn ń sọ̀rọ̀ reality nǹkan tó ń ṣẹlẹ̀ <laughs> so well kò sí problem abẹ́ ètò lọ́ọ̀yà mi. ẹ ṣe wọn bèrè orí kankan fún ọkọ ọmọ aráàlú wọn bèrè orí kankan. aráàlú nìkan ni àbáwọn àrọmọdọ́mọ kíyà jẹ pọnrin máa pọpọ pọnrin máa pọpọ bàbá ńlá àwọn ọmọ tó bá fi lẹ àwọn tó dẹ̀ ti kówó jẹ yìí sí owó tó kó jẹ yẹn wọ́n máa yọná wọ́n máa yiná díẹ̀ díẹ̀ fáwọn ọmọ ọmọ wọn. ẹni tí mo bá yín sọ̀rọ̀ yìí mi ò lọ nursery school mi ò dẹ̀ lọ private school. báwa lẹ ṣe ṣe public school nípa ìbáyé mi ò rí sọmọ sẹ́yìn náà àwọn ọmọ eighties ni mí ní àdúgbò mi tí mò ń gbé máfolókó mbẹ the first private school tó máa débẹ̀ was ní secondary school was eh, kí lórúkọ kìíní az az international hmm. ní eh, kí ló ń yìí báyìí mo ti gbàgbé lọ́nà airport ńlẹ̀ yẹn first di eh, private school tó dé ńgbà yẹn sọ̀rọ̀ mo ti wà ní pé primary five àbí nǹkan gbà yẹn ìgbà tí mo dọ́ra di five níbi public school was available for everybody mm -hmm. and the teachers were good. Hmm. every one of them tó wà ní èkó ń sìn sí private school náà lọ hmm. ọdún náà public school àwọn ètò dẹ̀ lọ sí King's College lọ sí kí nínú gbogbo wọn tìbá ń òyìnbó fún ẹlòmíín ní wọn scholarship wọn ṣe gbogbo ẹ ẹwọn nǹkan tó ń sọ education system Nàìjíríà dà hmm. wọn á wá pa àwọn ọmọ tí wọn wá kó wọn lọ sí British American school. Mm mọbẹ o odo ọmọ odo ojú ẹja. láti lọ sí skul tí wàá ń bọ̀ dé skul ní amẹ́ríkà tó ń lọ tó ń ṣe gbogbo. fẹ́ ṣe nǹkan náà sí i. ọba adémọlá ta ló kọ́kọ́ sọ pé kí n pín pépà yẹn. iye ṣọ́ra pé tọ́lá tọ́lá balo. ṣóun ló ní kí n pín pépà ni. ẹ òun ló ní kẹ pín ní pépà yín. ẹ̀yin náà wọ́n á dá lóhùn mò ń sọ fún pé kí ni ìgbà tẹ oníkẹ́pì pépà ṣé kò rí i pé àwọn èèyàn tó ń ti létà tí jọ́ tẹ́pì pépà àwọn èèyàn fi tẹ́ dọ́là àbí ten kìíní sí ṣé yẹn ni kìíní so ẹ̀yin ò tètè rí mẹ́sẹ̀gì ẹ̀yin sáré fi pépà díẹ̀ sí ló wá ń sọ fún yín pé èèlò ni bóyá ẹkẹ kọ̀ǹvàtì one thousand naira èèlò ló máa jẹ́ bóyá one thousand naira ló ń fẹ́ send èmi wá dá ló pa one thousand naira báwo lè máa send one thousand naira sínú pépà di èèyàn ẹ jẹ́ kó ṣẹlẹ̀. wọ́n ní Auto Bola lè fún yàn ní more than ten thousand naira ó ń sọ̀rọ̀ tẹ́ tẹ́ one thousand naira mo ní kí ló mì ó ṣàwọn divert pé kí ló kàn mí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan so ọlápẹ̀yìn ò take note ó ti yẹ yín yìí lèmi ń jẹ́ kó yẹ pé kó kó jẹ́ kéèyàn kan ṣẹṣẹ pẹ̀lú program téèyàn wò kó fi ọ̀rọ̀ kínní lẹ̀ at the end of the day náà ẹ máa gba paypal ẹ máa ní òun sọ̀rọ̀ one thousand naira because nǹkan tó ń sọ láàrin ẹ̀ ò yé mi kí àwọn èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ ṣé one thousand naira ló fẹ́ fi sí ni àbí kí ni àwọn èèyàn á lè mọ̀ because mo rí mẹ́sẹ̀gì ẹ̀. ẹ kó lọ báwọn tó bá ń bẹ̀gì owó àwọn èèyàn sì jẹ́ mi ẹnìkan ń gbé nínú flat mi kò tí ì sanwó mo ní millions lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n san àwọn tí mo ń pariwo iye owó mi ló wà lọ́wọ́ wọn so àmì mi ò lè sọ pé àmì millionaire. àmì <laughs> millionaire àmì <laughs> millionaire ó kàn ń ṣeré ó fẹ́ máa àmì <laughs> mi oh òun ni mí ni mílíọ̀nìyà làwọn jẹ́ mílíọ̀nìyà lèmi mílíọ̀nìyà mílíọ̀nìyà làwọn èmi mílíọ̀nìyà Mi mínà mílíọ̀nìyà ni. ẹ mílíọ̀nìyà bẹ́gíníà ẹ bẹ́gíníà ilé ṣe bẹ́gí bẹ́gí. kókó lọ fún àwọn ti àwọn ti other side yẹn ní one thousand naira because kan tó ń báwo ni mo tún ní kó jókòó dáadáa ṣé kò tí nǹkan tó ń sọ ni eh. one thousand naira ṣé kò rò nǹkan tó ń sọ ni. ẹ wo ẹ fi wọn sílẹ̀ ìyẹn ti ẹjọ ẹ fi yẹn lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ folóṣì lẹ̀ àwa ẹ wo ẹjọ́ wọ́n fẹ́ ká máa sọ̀rọ̀ ni. èmi náà òun náà ni máa sọ fún wọn mo ní ẹ kàn ń jẹ́ kẹ́ni yìí kàn máa sọ̀rọ̀ because we know from the beginning we know what this person want ẹ má pè mí lẹ́nìí ẹ má pè mí lẹ́nìí ẹ má pè mí lẹ́nìí ọba adémọlá mi ò kì í ṣe nìyí ẹ má pè mí eh, lẹ́nu eh, you are like uh, eh, yeah, you are like my junior brother yeah my last my ẹni tó tẹ̀lé mi is fifty one i mean yeah Jide should be fifty one yeah ẹni tó tẹ̀lé mi so mi iṣẹ́ ni mm. ọ̀dọ̀ kọ̀rẹ́ ṣe má bínú. Mm. kò sí wàhálà mo ní nǹkan tó tó bọ́lá ń san mm. mo ní later No máa understand. kó tí ò bá yé wọn kó fi sílẹ̀ that's their own headache kí ló kàn mí pẹ̀lú wọn ẹ ṣé thank you wọ́n ní kán fi pépà yẹn sí mo fi sí àbí tí wọn ọjọ́ tí wọ́n ní wọ́n kán tàgẹ̀ tán bá fi sí wọ́n máa ní wọ́n tàn kí wọ́n bá fi sí kán ṣe ṣé mo rù tó torí ẹ̀ ni <laughs> ẹ ọlọ́run má ṣe ilé mi ní ẹ wo èèyàn nídìí láti gbogbo yẹn téèyàn bá dé oko bàbá ẹlòmíì ò máa lóko bàbá ọ̀tún I am mo gbé blessing I'm naturally blessed ẹ mọ kéèyàn wà naturally blessed because I'm a giver ọ̀tá lè fẹ́ máa ṣe kó máa gbogbo nǹkan tí ọ̀tá ń ṣe yẹn náà excuse me ọ̀tá ń ṣe náà nítorí pé wọ́n rí nǹkan kan tó fẹ́ júmọ́ ojú wọn wọn ò lè stand ẹ̀ ṣó ti yé yín ẹ̀ because golden fish have no place to hide so ibi tí blessing ọlọ́run ti ṣe fún mi àwọn èèyàn rí gan wọ́n ní mo qualify because wọ́n bèlè pé ok téèyàn ò bá léèyàn lẹ́yìn tó bá ní godfather tó bá tí mọ̀yàn kò yẹ kó ní àwọn nǹkan báyìí mo dẹ̀ yé mi pé nígbà tí mo tún wá mọ̀yàn báyìí tọ́lọ́run tún ti connect mi máwọn èèyàn àní láti máa pariwo ọlọ́run ti kọ̀ọ̀nà mi kò èèyàn kan ní ṣe nǹkan kò kàn rush àbí kó máa sọ pé o fẹ́ gbogbo nǹkan ẹ̀ tù based on ìyẹn mi pé i'm going to do more than before ó ní ògo ti ìkẹyìn ó pọ̀ ju ti ìṣáájú so i'm going to ó máa ṣe dáadáa hmm. and tẹ́yìn ọba mi ọba Adémọ́lá má bínú o because bẹ́ẹ̀ ni because a ti jọ sọ̀rọ̀ rí tí ọba Adémọ́lá sọ pé forty something lòun ọba àbúrò tó tẹ̀lé mi jíde ni tó ní lecturer yẹn fifty something ni bẹ́ẹ̀ ni àbúrò mi kan náà wà lórí bíbá yìí òun ṣe fifty one of recent so ẹgbẹ́ mi kẹ́ẹ̀kan calculate ẹ̀ ó ti yẹ mẹ́yẹn so a lè máa sọ fúnra wa ká máa ṣe báyìí so ọmọ mi kẹ̀dẹ̀ rí èmi mo bí ṣọlá nínú mi èmi mo dẹ̀jẹ̀ lé lórí tí ò bá ti ń ṣèmi mo bí èpè tí wọ́n máa gbogbo nǹkan tó bá ti sọ yẹn náà mo tún máa fi ṣe pé èmi mo bí nǹkan mi inú mi ló gbà jáde èmi mo dẹ̀jẹ̀ lé lórí so kò dẹ̀ sí bó bá ti wù kó burú tó kò sí nǹkan kan burú kọ̀ọ̀kan tó máa ṣe so ẹni tí ò bá ti tó ẹgbẹ́ àbúrò mi tó bá gbó bí ilẹ̀ Gálílì àwọn àbúrò àwọn ọ̀rẹ́ mi wọ́n ti gbó bí ilẹ̀ Gálílì kéèyàn máa fara gbolẹ̀ fún gbogbo ọkùnrin náà kó máa rí pé ṣe ló sẹ́ẹ̀sì ṣe ló mọ́ṣe eré ṣe ó kàn bá yí ara ẹ jẹ́ ni because ó máa tẹ̀ òun ló tẹ̀ lára Tòkunbọ̀ yẹn ó máa tẹ̀ wá gbójọjọ orí ẹ̀ gbogbo àsọ́fà ẹ̀ ló máa bo ó máa ti gbó àsọ́fà ẹ̀ máa ti kán sínú gbogbo nǹkan ẹ gbogbo shock and suffer gbogbo ṣásìsì ẹ gbogbo iléeṣẹ́ gbogbo engine ó máa one out ni á tú dànù sígbó ẹ jọ ó lóun máa fi wo tẹ èmi èmi fúnyàn lówó ó kàn fẹ́ sọ náà ni ó fẹ́ ní tó fẹ́ sọ òun yẹn mi pé òun ẹni tó béèrè yẹn òun nídìí ó bóyá poverty yín yọ lẹ́nu ó fẹ́ di olórí burúkú nǹkan tó sọ nìyẹn kò dẹ̀ bí mi nínú mo ti tẹ náà nìyẹn ọba adémọlá náà gbà tó ní kí n ṣe lẹ́ẹ̀kan yẹn ọba adémọlá náà sọ fún mi ó yá tẹ̀ sí ẹ fi pépà sí i èyí ò fẹ́ kí anybody play lórí intelligent mi mo dẹ̀ rí níjọ́ yẹn náà tí àbíkẹ́ ń sọ níbi báyìí pé ẹ ọba adémọ́lá ó ti dé bí kí ló wá ṣe ń bí èmi ò fẹ́ kí anybody play lórí intelligent mi i don't want that gbogbo game tí èèyàn bá ń play onímọ̀ ìṣẹ̀ṣẹ̀ sọ pé ẹni yìí èmi ò ń ṣẹgbẹ́ ọba adémọ́lá mi ò ń ṣẹgbẹ́ àbúrò mi gan jù lọ lọ́jọ́ orí so ta ni wọ́n rádà àwọn èèyàn rádà dá kan máa bẹ̀yàn sí mi wọ́n máa tó ṣe i will give it back to you i'm gonna give it them. <clears throat> ìyẹn ṣíkó nìyẹn wọn náà máa lọ jí ọmọ kábíyèsí gbé ìyẹn la fẹ́ tẹ̀ fún ọ lẹ́nu. bó wọlé ni a máa róòlù ni. ìyẹn la gbó lè ní. and yóò so jẹ́ kí n ṣí ẹ̀ kínní ilé ni wọ́n Thank you, Lord. ní ọjọ́ kan tí mo bá ń fi mọ̀ pé àwọn èèyàn wà lórí Facebook yìí tí wọ́n ń yọ kábíyèsí lẹ́nu àwọn èèyàn kan wà àwọn ènìyàn kẹ̀dẹ̀rẹ́ wọ́n close mọ́ má jẹ́ tí ìdárúkọ wọn. lánàá ẹni tó pè mí ẹni tó pè mí lánàá wọn ò lè fogun ẹlòmíì ṣe mí o ohun tí ẹ bá mọ̀ pé mo máa ṣe wọn ò lè fogun ẹlòmíì ṣe mí o lánàá ẹni tó pè mí òun náà ni ẹni tí àbúrò ẹ jẹ mọ́tò tí mo gbé mọ́tò fún ní nàìjíríà sísá fún mi very late yesterday ó pè mí mo dẹ̀ gbé èmi ò mọ̀ bóyá ó fẹ́ mọ condition mi ni o. bọ̀rọ̀ ọ̀rọ̀ tó béèrè ó lóun kàn ní kò ń kí mi because kò sọ ọ̀rọ̀ kan tó ṣe gidi òun kàn ní kò ń kí mi ni tẹ́ bá ti mọ̀ ní ọ̀rọ̀ gidi èmi máa gbórúkọ yín wá sí Facebook má dẹ̀ sọ ẹ understand àbúrò ẹ̀ tó ń wìn mọ́tò tí mo gbé mọ́tò fún yẹn àmì ẹ̀gbọ́n ẹ̀ ó dẹ̀ pè mí ó ní àǹtí Bọ́lá mo ní yes ó ní ni nígbà tó dẹ̀ ṣe tán o ó wá ní ẹ ti ẹ̀ gbọ́ ṣé ìyàwó kábíyèsí ti pé tí wọ́n náà ti kúrò lé lọ sí Èkó ẹjọ́ kí nìyẹn máa pè mí kí nìyẹn mean kí ló pè mí fún tó fẹ́ béèrè lọ́wọ́ mi ṣé èmi àbógbọ́ pé mo sọ story yẹn ni kí ló pè mí fún because mo fi ọ̀jájá ṣe dp àyìndé wàsíù ni ó wà lọ́ndà gbogbo òṣì tí wọ́n ṣe yẹn àyìndé wàsíù ló wà lọ́ndà gbogbo òṣì tó ń ṣe yìí tó ń pè mí yẹn torí gbogbo tẹ́ bá máa gbogbo báyọ̀ ọmọ ìjẹ̀bú ni tó bá sọ pé eh, we love you just open this person you don't love me you don't tell me to open to anybody that you love me no To pé mò ń fún Esabod jẹ tó bá ti bá tún rí ẹni ṣe èdè àbí tẹ́ bá ṣe oríkorí màá gbé màá sọ ọ̀rọ̀ yín síta mo ti so bẹ́ẹ̀ yẹn nìyẹn don't tell me you love me o i don't love terrorists ẹ̀yin méjèèjì wọ́n gbé yín sórí Facebook láti máa bully láti máa bàyé èèyàn jẹ́ ni the person that yẹ ẹni yẹn lánàá ó pè mí ó ní ẹ kábíyèsí ẹ àǹtí Bọ́lá ni mo fún mọ́tò o àbúrò ẹ̀ ló win mọ́tò yẹn and i'm happy because àbúrò ẹ̀ win mọ́tò because lára ẹni tí ẹ lára àwọn tí mo sọ pé ó sanwó tó fẹ́ ṣe visa náà àbúrò ẹ̀ wà ń bẹ̀ mo dẹ̀ pè lórí ṣáàtì gbé láti jẹ́ kẹ́nìyàn náà mọ̀ you get me now because Sunday ń déwájú ó ń dẹjọ́ kí ló ń pè mí fún àwọn ọmọ ewé dẹ̀ ni àmì àwọn ọmọ ayé nìyẹn ọmọ ayé ni bọ̀ wọ́n máa sọ fún ẹ àwọn ọmọ kọ̀ọ̀kan o àwọn ọmọ anything o àwọn ọmọ anything àwọn òṣìṣẹ́ ṣé pàtàkì àwọn kan wà lórí facebook èmi ò ṣe wà lórí facebook níbi two years ago or four years three years ago kí n máa wo àwọn eléyìí all of them under this ọmọ ayé ni àwọn eléyìí tó pè mí lánàá yẹ o ọmọ ayé ni o. Hmm? ẹ káàsán o. ẹ káàsán. ẹ kú ètò ìlọ́wà lórí ètò bá. ẹ sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ni. sẹ́rí nǹkan tí mo fẹ́ sọ pé sẹ́rí ọ̀rọ̀ wàásù àyìndé inú wàásù àyìndé tó ti ẹ máa kí ni màá bọ́dọ̀ yín ẹ ṣe yoga yín lọ. ẹ má máa sọ nǹkan tí màá ṣe fún mi mo ti kọ́ ti yín you don't tell me what to say what to do you are not my holy spirit you don't immediately don't tell me what to do ok ètò mi ni ẹ sọ pé máa ṣètò yín lọ kì í ṣètò yín you don't tell me what to do that's it you don't tell me what to do you don't do what you don't tell me what to do ìyẹn mi pé kí n má sọ̀rọ̀ àìdè mọ́ àwọn tó lọ sábẹ́ yẹn tó rò má sí ẹni yẹn tó yẹ ìyẹn dẹ̀ ń dú gbogbo wọn ṣé kì í ṣọmọ àyìnlé wá sí ni àbí wà tó máa lọ sọyọ kì í ṣe pọ́njọ lọ ni if you tell me not to say it gan pàápàá ló máa ṣe mú kí n bínú mi ò gbé kọ́ọ̀lù yín mi ò ṣe i'm not me mm, ẹ má sọ fún mi nǹkan tí máa ṣe don't tell me what to do kí máa ṣe ṣáàbì kí má sọ̀rọ̀ àyìndé mọ́ má sọ̀rọ̀ àyìndé mọ́ báwo. Yeah? Hello, Sister Bọ́lá. Hmm? Ẹ kúrò ní spíkà mo kàn fẹ́ sọ ọkọ fún yín. mo ń gbọ́ yín. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ rí àwọn èèyàn gbà míì ìwé tí ọ̀pọ̀lọpọ̀ fi máa ń sọ̀rọ̀ ó máa ń lágbára ṣe ọ̀nà káà ṣùgbọ́n ẹ máa ní sùúrù ṣẹ́gbọ́n eléyìí tó sọ̀rọ̀ yìí sọ wọ́n ní yára gbọ́rọ̀ lọ́ra fèsì ẹ bá jẹ́ kó sọ nǹkan tó fẹ́ sọ jálè nù tó fún lè sí nǹkan tó ń sọ yìí ẹlòmíì máa rò pé ẹ̀ẹ́dún anything téèyàn bá feel kò yẹ ẹ̀sọ̀ nǹkan tẹ ẹ̀sọ̀ nǹkan tẹ fẹ́ sọ bí mo wà aggressive yẹ́ ṣe bí woman bin náà dá aggression fún aggressive yẹ́ yeah, eh, at least mi ò lè dá sọ̀nà mo dá láwọn ibì kan mo máa ṣẹ́kù síbì kan mi ò ṣe ọlọ́run náà. Okay. Thank you. Ẹ ṣé. irú ọba Adémọ́lá yẹn sì yín mo máa ń pọnlé a máa lóun kìíní kan fún àti ẹ̀bọ́lá eh, ni o ó dẹ̀ tó bá fẹ́ bá mi sọ mo rí ń jọ yẹn tí eh, ehm, Àbíkẹ́ ń sọ fún pé o ti débì báyìí sórí Àbíkẹ́ dàrú ni mo kàn ń wo ti kiri mo náà ni ṣé mo jẹ yálà yá ṣé mo kàn ń wo ti mo kàn ń wo mo kàn ń wo ni pé gẹ́nìbọ̀dì jẹ́ kórè òun pé wọ́n ní mo wà aggressive yes mi ò lè dá tọ́nà aggression yẹn wọ́n dá fún mọ́bìnrin nílẹ̀ mẹ́ and I cannot just sit down kó máa wá ìṣòro fún mi àbí kó máa wá wàhálà fún mi ebi ò pa mí náà ẹ̀yin ní bẹ́gibẹ́gi ẹ̀yin ló ní bàrà náà bẹ́ẹ̀ ni ọba adémọ́lẹ̀ mo gbọ́ tó sọ pé print your paper èyí tí mo sọ pé àbúrò ẹ̀ ń wìn ní mọ́tò yẹn náà òun náà sọ fún mi ó ní print your paper níjọ́ yẹn kò wá pẹ́ ni mo rí tí wọ́n ju ten dollars sí láti ibì kan bọ́ lẹ́yìn ìgbà yẹn ìgbà tóun náà sọ pé àǹtí òun náà sọ lánàá òun fẹ́ fáwọn kan ní àwọn bíi márùn kan lówó wọ́n rò bóyá àwọn fámìlì mi mi ò mọ àwọn tí mo fún lówó rí i don't know them ni má fẹ́ fún àwọn èèyàn lówó from my purse i give I give tí mi ò bá ní mi ò ní fún yàn bí òrè ọ̀dẹ̀ ní mi ò lọ jalè èèyàn bá lọ jalè léébú tí mi ò bá ní kò ń ṣe èébú kò dẹ̀ ṣe pé mi ò kò ń ṣe pé mo yọ̀lẹ so those things tí wọ́n bá máa ṣe yẹn don't call me I'm decided to play on my intelligence ẹni tó wí ní mọ́tò yẹn fún mi dọ́bílì ló gbé o olóòpè mi lánàá tó ń béèrè lọ́wọ́ mi kí ló ń béèrè ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàwó kìíní fún simply because mo fi kábíyèsí ṣe dp mi ibi tó máa gbé nìyẹn tó bá tún yá sí màá gbé píṣọ tèmi kúrò bẹ́ẹ̀ màá gbé ti jagaban síwájú màá gbé ti ọ̀ní sẹ́yìn bẹ́ẹ̀ ni àbí kí n gbé ti ọ̀ní sẹ́yìn òní máa lò tí máa fi ṣe dp orí yín burú ni ẹ tó bá wù mí mo lè gbé náà kò láwọn tí àyìndé ń gbé màmá àgbé ṣó fún mi lówó ni òun ló jẹ mí lówó kò fún mi lówó náà wọn máa ní má sọ̀rọ̀ géwà má sọ̀rọ̀ báwo àti àwọn boys tó ń kó káàkiri má sọ̀rọ̀ ẹ̀ má sọ̀rọ̀ àwọn legion tó ń kó kiri you don't call me ọmọ àtọ́pọ̀ fẹ́ provoke ọba adémọ́lá yẹn mo ti notice ẹ̀ láti fi jọ́ mẹ́ta ìgbà mi ò lè gbóúnjẹ níjọ́ yẹn tó ní kí n lọ so oúnjẹ pé oúnjẹ tí mo fẹ́ sè ó ní kí n sè ó rò bóyá kò sówó lọ́wọ́ mi tí bá fi àkáǹtì mi wọ̀nyí ojú yín máa ṣú. gbogbo inú ẹrù tí mo ṣì sínú ilé yìí mi ò gbé kọ̀lẹ́ mọ́ o ti máa ń disrespect mi ọba adémọ́lá okay let me let me pick it kó má dà pé mò ń dọ̀jẹ̀. hello. hello. hello le sita ọtọ mo gbọ́. lórí program yín lè ní hmm. èmi ilẹ̀ ọba adémọlá hmm. mi ò sọ pé kẹpì ni pípépàd yín ní last time ẹni ó wà bí mẹ́sẹ̀jì yẹn ṣì wà bí pé wọ́n sọ pé kí n pín paper ni ọ̀dọ̀ yín gan ni mo ti ẹ̀ ti rí because when I see you rolling when I see your uh, your picture going I always look at it you understand me i okay. saw you you said to me okay. pin your paper mi wàhálà ìsọ bóyá it's been deleted but that uh, mm-hmm. okay. the other day I when i say i want to go and cook you ask me to do that àgbà tí mo dẹ̀ ṣe oúnjẹ yẹn tán mo fi pé ah àwọn kan ò jẹ nàìjíríà mo dẹ̀ ń ṣe oúnjẹ báyìí bí mo mo ṣe pé you know and bí mo ṣe gé i feel so bad ọjọ́ yẹn ni mo wá ṣe pé kí n fún wọn mo fún àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lówó nàá you understand me mo fún wọn kọ̀ọ̀kan wọn kọ̀ọ̀kan lówó but nǹkan tí ẹni anyway those people playing on my intelligence eh? you don't play it you don't do that to me because kò sẹ́ni i can do without anybody and i, I don't mi ò kí rúdù séyàn o téèyàn bá rúdù sí mi mi ò ní gbà fún ẹ eh? mo ní àbúrò eh? mi tó àbúrò mi bá kí mi tó bá kàn ṣe good morning ẹni tó tẹ̀lé mi àwùná mi ní dá lóhùn màmá wò ni because èmi bẹ́ẹ̀ ni bí ẹ̀gbọ́n mi ẹni tí mo tẹ̀lé tó jẹ́ pé mo tẹ̀lé ẹ bá máa lówó tó mi ẹ bá máa lẹ́yìn tí tómi tí bá fẹ́ kẹ́ káàárọ̀ mà ni ẹ bá fẹ́ kíyàn ẹ ra mà ni máa ríyàn báyìí mi ò yọ dẹ náà The respect is give and take even ní àwọn òyìnbó tí bá ń bá wọn I talk to them with respect they know me for that I'm not a fool but ngbà tí ẹni you call me any, share the other day me ò rí tí àbíkẹ́ ń bá ẹ sọ̀rọ̀ ń bí báyìí pé ẹ kí ló I don't call for people to be my fans you do you that do that you can see of this state that I throw I became right on this platform More rí ni off sọ fún mi mo dẹ̀ Yeah àbíkẹ́ náà ló jáde ń jọ yẹn pé tí wọ́n bá dìpẹ̀lẹ́ sábọ̀ tán they are coming for me àbó ń ṣe èrè ni pẹ̀lú àwọn tó ránṣẹ́ àbó sínwìn ni pẹ̀lú kéwọ̀n tó bẹ̀ ń ṣẹ́ ni. oye ẹ oye mi mọ bóyá ti láà kí kan ṣífìn kí n kí mú àwọn ọ̀rọ̀ bíi mélòó ẹ ń bẹ ṣẹdastan so lórí Titi one lórí Titi èní ẹ ní sùúrù ẹ wo kíní yẹn dáadáa má ẹni yẹn Bọ́lá ẹ tọ́lá àbí kí ló ń jẹ́ ó ní pín yọ so so so pay, uh, eh, pay pad because I follow you I always look at you so mo dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ for today ni o mo dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní bí àbí sísá tó bọ́lá ṣe ń fi pépà sí látijọ́ ọjọ́ ènìyàn tí gbogbo yín fi eh, ten dollars sí so kó gbàgbé paypal she can she cannot and she can never put paypal That first kini má ẹ dá mi ló padà ẹ lọ ẹ lọ wo kíní ẹ dáadáa that's first one. àbí kẹ́ńgbẹ́jà bọ̀ tó bá máa gbé wá báyìí má bá bàbá bẹ́ẹ̀ fa wèrè gan òun àtàwọn tó gbẹ́kẹ̀lé má bá òun fa wèrè gan mi ò kí ń ṣẹgbẹ́ ẹ̀ lọ́jọ́ orí mi ò ṣẹgbẹ́ ẹ̀ ní ẹni tí mo sọ yẹn tó bá gbé wá máa gbé fún yàrá ìyá ẹ̀ ẹmi o tó pé mo bá Esabod tọ tí Àbíkẹ́ bá gbé wá máa gbé fún ìyá ẹ̀ máa gbé fún èwo ni kó máa bá mi lẹ́nu kó máa tó ṣe sí mi kó máa bá mi kó máa fẹ́ fi mi wọlé mi ò take any shit kó jó mọ́tò iná tó máa tó mi ò bí mi ò mi àdó mi ò kọ́ anybody jẹ́ no kọ́ anybody mi ò lẹ́nibọ̀dì mi ò lẹ́nibọ̀dì mi ṣe wáyé ẹni sùúrù then ẹlẹ́ẹ̀kejì lórí pé bóyá ẹ ní pé bóyá àbíkẹ́ wá sí kí lorúkọ ẹ mi hmm. àbíkẹ́ ò. orí pílàfọ́ọ̀mù yìí ló wá yesterday they use the only show ti débí ni ọba adémọlá show i saw it èmi mo máa rí nǹkan máa ṣe bí pé mi ò rí mo kò wọ́n pé tó bá débẹ̀ kí ló kàn mí àbí mo sọ pé mo sọ pé mi ò ní ẹni tìmù náà mi ò dẹ̀ sọ pé mo ń wá mo fẹ́ jẹ́ spíkà. èmi ibi tẹ́mi bá wà láti help èèyàn ni mi ò wá torí pé kéèyàn bá mo speak fún kábíyèsí tó ń bá fún mi tó ń bá gùdù sí mi mo máa rántí tí wọ́n bá gùdù sí mi kò ṣe nǹkan kan the Lord is good to me. ẹni sùúrù ẹni sùúrù sàlẹ̀ ọ̀tọ̀. Eh, kí n kàn bí kan mo rí pé èkè eh, inú bí létà mo máa pè but mo fẹ́ ṣípì kankan mo fẹ́ ṣípì kankan bẹ́ẹ̀ lórí títí àbíkẹ́ ó yẹ ṣẹ́rí tí máa rí evidence máa screenshot máa ẹ̀ máa wò dáadáa ẹ lọ́wọ́ kíní ẹ̀ dáadáa ó lè má jẹ́ àbíkẹ́ ṣe understand anywhere tí máa comment sí anywhere tí máa comment sí close that door small anywhere tí máa comment sí either ọ̀dọ̀ pẹnẹpẹnẹ or ọ̀dọ̀ SOJ tí máa wo show anybody i just look at them you are not there mi ìmọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi o. mo ń gbọ́ gbogbo èèyàn náà ń gbọ́ you are not there you are not there maybe bí ẹ ṣe bá ṣe rò i don't know if you say eh, àmìbí àdé ah, ọba adémọlá ìṣúlí mi èlò kò ṣe ọkọ ṣùgbọ́n fẹsẹ̀ ọkọ fún yín lé ni pé i always follow you you are the first person tí máa rí pé mo follow other people i always look their show even SOJ, all the pene pene, my call anywhere that I go, I comment. People always no, Obademola, ah, Obademola, listen, now listen to me. Obademola, okay, what you understand? Don't let us put our matter in this in this program. Listen, listen, it's okay, what hear me. Okay, You mo a request of us. We talk after the chat. Ẹni sùúrù ẹjẹ ẹjẹ kan ṣípì náà ẹjẹ mú nǹkan kan jáde mẹ́ẹ̀ sísá Àtọ́bọ́lá ẹjẹ mú nǹkan kan jáde mẹ́ẹ̀. Ṣé ẹ̀ Okay anywhere that I go people always attack me kàfìyẹ́lẹ̀ pending ni pé I told you the láti pẹ́ that ti follow ara wa. was it the attack anything, what did the attack do, got to do with you no, are they coming to your house to attack you hey, the other day you screenshot something to me pé ẹnìkan ó wọnú bọ́ọ̀sì yín wá ó ní pé kán má da ọmọ ewé ni nígbà náà lọ ẹni yẹn lọ́hùn ọlọ́run ti pa kì í ṣèyàn ló pa àwọn ọ̀gá wọn náà ló pa wọ́n àwọn ọ̀gá wọn náà ló pa wọ́n kò sí tó kàn mí pẹ̀lú wọn. Any sùúrù say any sùúrù they always they always but what i know that what i notice in you mm. that Sherry, tí ti send àwọn èèyàn tí wọ́n attack me in different different way ó máa ma bíi pé bóyá kẹ́ máa mú picture wọn jáde ọ̀ bóyá ẹ fẹ́ máa ṣe nítorí ẹ̀ ní ìṣe ń bọ abọ́dà yín ọ̀ bóyá wọ́n sọ̀rọ̀ yín bìkan mi ì lè máa fọ́ọ̀dẹ̀ sí yá màdàbí pé bóyá mò ń pressurize anger yín i don't do that no mi ò ní pé kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ fún mi i never say that eh, anybody kan tó bá ń screenshot bí tó bá ti bú mi sí mi tí bá dẹ̀ ní yẹn lóòótọ́ mo máa lọ block òun náà ni because tẹ́tí ò bá gbọ́ yìí kìí náà kìí bàjẹ́ Mr. Eh, Ademola you know i love you your family we talk together but only ní àwọn kankan tí màá rí. with my heart any suru i always follow with my heart but if you say that i should not follow you oh Bob Ademola kìíní kan ṣe understand it doesn't mean. Eh, if you if you want to if God you knows, decide not to follow you want to come excuse me I, don't have time for this one excuse me excuse me before you started to follow me you don't for, you don't ask for my, my permission do you understand that before you start following me okay. Oh, is your choice you okay. never ask me should I follow you you okay. like it if you don't like it any longer i cannot beg you okay but if i see okay. things that i don't like i should tell you as a brother because you never a day lis ten now lis ten lis ten lis ten you are a married man and i respect anybody even ẹ máa gbọ́ obademola, obademola, obademola, ọba lis ten now tí àbíkẹ́ bá wá sí pílátífọ̀mù yín mi ì lè sọ bóyá wá bọ́ ọ̀bùkọ̀ wa but ẹ screenshot kìíní yẹn ẹ wò ó dáadáa o lè ok o lè má jóun ok o lè má no picture ẹ nígbà tí mo dẹ̀ lọ wo ẹni yẹn wait now listen to me when i ìgbà tí ẹni yẹn sọ̀rọ̀ listen to me now you talk to me now okay, i listen to you oh, yeah. let me talk also when i when okay. this person talk it's not today i think it's yesterday or day before yesterday so nígbà tá a sọ̀rọ̀ ẹni yẹn tó sọ̀rọ̀ bá a sábẹ̀ mẹ́yẹn inú mi ò fi torí ẹ̀ bínú sí yín náà ní ìdẹ̀bá yín jà náà mi ì dẹ̀ sọ fún yín náà mi ì dẹ̀ ṣe bákan bákan sí náà mo dẹ̀ lọ wórí wọ́ yẹn ṣé mo pẹ́ lómi tí wọ́n ti gbé píṣọ̀ mi ṣadélé pé wọ́n ti forúkọ píṣọ̀ mi ṣe oríṣiríṣi nǹkan I don't bloody care whatever no they can use this uh, picture also but any picture tó bá ti lo picture àbíkẹ́ tó bá ti fine ọmọ ayé ni tó bá ti lò é tó bá ti ugly tó ti scrub ẹ̀ tó crop ẹ̀ bákan tó crop ẹ̀ bákan tó gbé tó fi wá ṣe dp ọmọ ewé nìyẹn So I saw this and it was the picture was okay and I check under the something it was Abike people either Abike himself or some people that followed her but this is what they do you understand and the person kọ sábẹ́ pé ṣó ẹ ti débi ọba adémọ́lá ó ni kò lo ẹ́ ó lo ó ọba adémọ́lá ṣó ti débi ni I look at it and me, ò dẹ̀ ni kankan tí mo fẹ́ fi ṣe gan tí bá screenshot ẹ̀ kò sí tí mo fẹ́ fi ṣe torí kò kò tún kọ lára mi because a lot of people want to come and play with your emotional I mean emotion they want to try you kò mátà sé mi àwọn nǹkan tí wọ́n rò lánàá yẹn ẹni tó pè mí tí mo sọ pé ó pè mí lánàá tó ń bẹ̀rẹ̀ òní lọ́wọ́ mi can I don't expect somebody like that but you know what some people dey come around me they want to be testing me àwọn òde lè gba gbogbo nǹkan tí wọ́n ṣe fúnyàn yẹn tí wọ́n ní kó máa ṣe fúnyàn yẹn wọn ò lè gbà wọ́n máa ṣe fúnyàn fún mi ní máa wọ́n máa yọ wà ń dọ́blé is a person that I respect so much olókọ́kọ́ take in fún mi jọ pé bra mi ṣò ń o níbi ibẹ̀ you understand me so àbúrò ẹ̀ ló ń wìn ní mọ́tò tí wọ́n sọ pé mo purọ́ mi ò gbé mọ́tò fún yàn mo gbé mọ́tò fún mo gbé mọ́tò fún òun fúnra rẹ̀ ló wá sọ fún mi wípé ọba ẹ̀gbà eh, tó kí mi tó ṣàlàáfíà lẹ̀wà mo ní fine ó ní báwo dẹ̀ ní gbogbo mo ní fine picture ló fi ṣe dp now and it's good to me as in pé ó máa ń follow mi náà ni òun ló sọ fún mi pé òun fẹ́ fáwọn kan ní owó lórí ètò lánàá ó fáwọn èèyàn bíi márùn-ún ní three three thousand ó lóun fẹ́ sẹ́ǹdì ẹ̀ sí mi kí n bá òun fún un mo ní kò nídìí wọn bí musa ìmùdó tó ẹnìkan lòun fẹ́ fún mi lówó kì í ṣe àwọn èèyàn nìkan ẹnìkan pè mí lẹ́yìn ó ní mo fẹ́ fún yín lówó kan mo lè lò ó ni ó ní two hundred dollar mo ní ẹ̀jẹ̀ bá mi màá sẹ́ǹdì àkáńtì nọ́mbà tẹ́ máa bá mi pín fún wọn because àwọn èèyàn ń béèrè owó lọ́wọ́ mi mi ì tí ì sanwó lé mi owó lé mi wà lọ́wọ́ mi o wọ́n fẹ́ fìsì àwọn kọ̀ọ̀kan nínú ilé wọn ò tí ì fìsì ẹni mi ò ṣe tí ì san So ti yé bẹ́ẹ̀ yẹn ẹ̀hẹ́ so mi ò tí ì san o ẹni tó àwọn mi ò tí ì san owó ilé mi bọ̀ tó owó yẹn wà lọ́wọ́ mi mo ní kó bá mi fíìsì ẹ̀ fún àwọn tó fẹ́ gba owó yẹn because mo mọ̀ pé mo ṣì róúnjẹ jẹ wọ́n dẹ̀ ṣe lockdown ní nàìjíríà kò ṣe pé mo ń wá fèsì tí n bá fún ẹ tán tó bá ti wá bẹ̀rẹ̀ sí í ṣe yánmayàmá mi mi ò fẹ́ kó o pè mí torí mo ṣe kọ́lọ́run lè dá mi láre ara nǹkan tí ẹwà mi tó go mi tọ́lọ̀ fi dá mi sí tó gbà mí mọ́lẹ̀ ni mi ò mọ nǹkan tí mo ṣe fún ọ̀pọ̀ ló ti fẹ́ kí n kú so nǹkan tí mo sọ rèé my brother you can see the other day you remember me listen to me listen to me i love you when i tell somebody i love them listen na eh. ẹ eh, máa gbọ́ mo mọ̀ pé wọ́n lè fẹ́ fi ṣe pé kí n kí fún ọba adémọ́lá àbíká jà do you know what ní ìgbà tí ẹ pé ní time kan maybe last year mo bèrè èmi àti ń ṣe fídíò call mo kíyàwó yín ẹni mo mà búlọ̀kù yàwó níyàwó yín mo níyàwó yín ẹni yẹn ah, mo ní mi ò mọ mo ní mo máa búlọ̀kù gbogbo èèyàn màá tún búlọ̀kù ìyàwó títí ẹ̀yìn ẹni bẹ́ẹ̀ ni mo ní kí n lọ ṣí àmì mo ní kẹ́ fún mi lórúkọ mo lọ wá ó ti jìnnà jìnnà mo lọ wá mo ṣí mo ní mi ò mean ẹ o mo ní i'm very sorry for you to know mo wá bèrè mo ní kí ni èjì yín ẹni you are forty something mo kàn ní okay that's good you understand me but i never yeah. use o for you one day i'm not afraid of you i'm not afraid of anybody anybody ma fẹ́ lo respect fún tó o bá tọrọ yes or no lọ ọwọ́ mi rí and àbúrò ló jẹ́ fún mi you know sam and at the same time we are not of the same mother or father i cannot just be calling you àwọn ọmọ mi o àwọn àbúrò mi o i respect everybody either ó jù mí lọ ó kò jù mí lọ tínú ń bí mi ni máa pe nínú máa bí mi ti máa sọ̀rọ̀ alájí àìdé ni máa fi bínú sọ because ó tó yes or no lọ́wọ́ mi ó dẹ̀ gbé mi wá sórí facebook to disgrace me tẹ́mi náà bá disgrace ẹ̀ kò ṣe kankan kò sí tó fi ń ṣèyàn so géèmù ni òun play géèmù èmi náà máa play tèmi tó gbé mi wá sórí facebook mi láti wá disgrace mi ó dẹ̀ ṣí ogun tì mí èmi ò kàn fẹ́ ṣe bó ṣe ṣe fún mi ni tí bá ní máa gbà bó ṣe gbà fún mi àti bó ṣe ṣe fún mi ogun máa pọ̀ lórí ẹ̀ wọ́n máa bu ayé máa ti sú ó máa lọ bínú pokùnso but èmi náà fúnra mi ni mo tún fẹnu mi gbálẹ̀ so mo mọ̀ nǹkan tí mò ń ṣe so n téèyàn bá ṣe fún mi lèmi máa ṣe fún padà the way you now say to me ẹni yìí maybe you don't know it but to me it's an insult as a Yorùbá woman mi ò dẹ̀ kì í ṣe ẹgbẹ́ yín mi ò dẹ̀ pè yín lórúkọ despite that I will do what i respect you respect gẹ̀dẹ̀rẹ̀ is reciprocal ìtàbálẹ̀ sísọ lórí facebook yìí ó ti ṣe kí ni ó ti wọnú google lọ ó ti yẹ yín mẹ́yẹn ẹni tó bá ti love you have to respect the person e show k one show to me he doesn't love me i know he doesn't love anybody he don even tó gbé sílé ìyàwó tó fẹ́ gbogbo tó ṣe yẹn arúmọjẹ ni kò love anybody òun kúrò rẹ̀ kò love rẹ̀ so ẹni tí ó bá dẹ̀ love rẹ̀ tí ò love anybody báwo ni mo ṣe máa sọ pé kó love mi báwo ni tèmi ṣe jẹ́ ó lè like àwọn nǹkan ẹ̀bùn tó wà nínú mi kó like mi. Mm pé ìwà àwọn àmúdẹ̀ láìkì ìwà kan tó ń wo bọ̀tò òun fúnra ẹ̀ ó ti lọ́ọ̀sì ó kò lọ́ọ̀fù ara ẹ̀ mọ́ kò sí kankan tó lọ́ọ̀fù mọ́ gbogbo tó kàn ṣe ó kàn heart ni is a film director is a is a i mean is an actor so ti yẹ yín bẹ́ẹ̀ acting so kò ń ṣe actor acting is different from reality pé èèyàn ṣe nǹkan reality is not a reality person is an actor. Mm. Uh-huh. so my brother i don't hate you and the way you now say i should not follow you again ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ tó bá ti sọ mo mọ̀ pé ẹ má gbọ́ mo mọ̀ pé wọ́n máa ń sọ fún àwọn èèyàn kó lẹ́yìn mi. ẹ jẹ́ kí mi náà kàn ókè mò ń gbọ́ yín. hello. eléyìí ti dé sí i yes mò ń gbọ́ yín jàre. so nǹkan tí mo fẹ́ first point because máa mú point lórí àwọn kankan ẹ jẹ́ ọkọ mú first point lórí ẹni tẹni ọ̀tọ̀ ọba Adémọ́lá ọtí débi anywhere I go even though SOJ side I always tell you they always notice me so ibi tẹ́ni yẹn ti sọ pé ọba adémọ́lá ó ti dé ọ̀dọ̀ pẹnẹpẹnẹ ni ṣe ń gbọ́ if i comment anything there that's always then here there's no orí platform mi ni wọ́n ti comment me orí platform mi ni okay okay you saw the person okay okay ẹni sùúrù okay ṣẹlẹsàn ẹni yẹn ẹsẹ̀kẹsẹ̀ ló ti dá mi lò tí bá comment ọmọ àmọ́ ẹsẹ̀kẹsẹ̀ lẹni yẹn ti dá mi lò mo ní yes pé mo ti dé ẹ̀yin náà sọ ẹni wọ́n máa ń lo píṣọ̀ ẹ̀ àbíkẹ́ ó ti yẹ ẹni wọ́n máa ń lo píṣọ̀ ẹ̀ wọ́n lè lo píṣọ̀ ẹ̀ you understand so ọjọ́ ẹ̀ ní ẹni yẹn because most of them they are looking your own program too ní àná aláàánú lọ́jọ́ pẹ̀lẹ́pẹ̀ àbí ìjẹta ni lára wọn ṣì tẹ ṣe program fún kínní lára wọn ṣì send message sí mi I don't want to always send message people use to attack me any sùúrù Mr. Atubola. Any ẹni sùúrù ẹjọ ẹ yẹ kémi gan kàn ṣe kí kàn mú àwọn nǹkan kan jáde mẹ́ẹ̀ so most of them wọn lọ́dọ̀ pẹnẹpẹnẹ wọ́n lè máa gbọ́ most of them wọ́n sọ pé please eh, ọba adémọ́lá i know people say you are the only person that can talk to Auto Bola help us to tell Auto to unblock us mi ì lè sọ gbogbo yẹn fún yín because mi ì lè máa sọ gbogbo yẹn fún amada wípé you know this person and o sì tún ń sàwọn ọ̀rọ̀ mo lè sẹ́yìn nìkan mí fún yín mi mọ́bi tó máa gbà lára yín ó máa mú yín ó lè mú yín ọba Adémọ́lá ẹni sùúrù eh, ẹni sùúrù eh, ọba Adémọ́lá ọba ó ti yé mi ṣebí you been sending people to me to to unblock people. ẹni sùúrù ẹjọ ẹjọ mo ń bẹ̀ ẹni sùúrù so lórí lórí ìyẹn àpáàtì nìyẹn wọn lè lo kíní eh, image Jagaban kan fi bèè lọ́mi that one mi ní pàtì eh, pẹ̀nẹ̀pẹ̀nẹ̀ then ẹlẹ́ẹ̀kejì ni pé for the age side lórí pé bí ṣe báyìí sọ̀rọ̀ pé ẹni yìí ní sọ̀dọ̀ mi o nobody perfect according to bí ẹ̀yin náà ṣe máa ń sọ hmm. ṣẹ̀dástar lórí ìyẹn pé àmúlò ẹni yìí èmi ò rí as anything ṣùgbọ́n tó bá jẹ́ yẹn ìyá mi eh? ẹ ní bínú ni because it's not today it's not yesterday we follow each other then ẹlẹ́ẹ̀kejì ni pé and one of eh, those people ti máa ń bá sọ̀rọ̀ dáadáa a sì sọ̀rọ̀ ní ní wíìkì náà láti sọ̀rọ̀ tá a máa ń sọ̀rọ̀ kí mi ò bá yàn sọ̀rọ̀. ẹ ní fi ọba àdèlé lẹ́kọ̀ọ́ ẹ kémi náà mú àwọn kankan jáde ìyá mi ṣẹlẹsà adélẹ kejì nǹkan tí mo tún wò ń bẹ tí mo tún wò ń bẹ ni pé bí ṣe sọ pé à pé ti máa ń fọlò yín fọlò nǹkan kan ṣẹlẹsà mo ní láti sọ yẹn nítorí pé kí ni you are there your own you looking program àwọn others àwọn ìta ló máa wá ló máa hide yín because you are the person that doing program ẹ lè hide àwọn èèyàn so bí ṣe hàdí it doesn't mean ṣànàsà ìyẹn ò ń ṣe ẹ̀ṣẹ̀ tí máa sọ fún pé ah no èmi mo ah ẹbí ṣe follow yín I always follow yín mo mú jáde pé kẹ́ ẹ lè mọ̀ pé mo follow yín you can't be hard people na ẹ̀yin lẹ́yìn ṣe program yẹn ló máa follow yín àwọn tó bá reason sí wọ́n máa jókòó àwọn tó bá reason sí wọ́n máa irú àwa àìmọ̀ reason sí being the first day you I always see your program in YouTube I told you I love it. You attract you attract my mind. So no matter anything, tell him me by myself. You don't nobody convince me. I always did. But Taoni eh, ilé ẹni láti ń jẹ èkúté olódodo. Shenasta, you can do the program finish. Call me Alba Demola. This is what you do. So so so so so this thing. Oh, I, I don't like it. So ẹsẹ̀kẹsẹ̀. Shenasta, ni máa bẹ̀yìn pé ẹ máa bí ẹ máa ìyá mi ẹ because it's not today, it's not yesterday ọba adémọlá others they can even talk ọba adémọlá olórí yẹn ṣé mi ò sọ lánàá mo ní mi i was playing nígbà tí mo tún ṣeré lánàá mo ní à ah, tẹ́mi bá ti gbowó báyìí mo ní bí ṣe máa náwó mi mo ní tí n bá rówó o tọ́lọ́run bá ṣàánú fún mi mo ní tí n bá gba like two hundred thousand us dollar mo ní màá kọ́kọ́ fún ọba adémọlá ní fifty thousand mo ní màá fi fifty thousand i mean mo ní eh, no mo ní twenty mo ní bí ṣe máa pín tó bá fún mi lówó kí n you know mo ṣáà ń sọ. So you know you are not mi ò mọ̀ bóyá you are there on the show yesterday when i was talking so that's why i saw that one ẹ máa that's why pé mo rí àwọn nǹkan táwọn èèyàn sọ yẹn you know what i am not angry because of that because i understand a lot of people they want to cause commotion like this they want to cause you problem they want you to be angry you understand me so that is what i it's okay ṣé o ti my brother I cross my heart. mm I cannot I, hold I, grudge with eh, you. On Monday here, níjẹta àbọ̀jọ́ Sunday. Ẹ̀yin lẹ́ni kí n mú jáde. Ẹ mọ̀ pé lẹ́yìn ìjọ yẹn báyẹn mọ̀ kó tó tún kọ́ sí wàhálà. Bá àwọn ẹ̀sọ́ yìí tẹ̀sí ẹ̀ sí sóúnjẹ ò Chenastan. Mm. Èmi wò pé irú kò kò kò mí ìyẹn ẹ pé mi àlágbájá bó ṣe ní sóúnjẹ ń jọ yẹn o nǹkan kan ó mi nú so ó jẹ́ ká kò sẹ́nìbọ̀dì tó gbọ́n tán nítorí ẹ̀ ni. no it's okay okay ṣé ẹnu ẹni sùúrù mi ọba adémọlá o ọba adémọlá tell me tí àwọn èèyàn ò bá lè bá mi sọ̀rọ̀ ṣé wọn ò kì í sọ ẹ̀yin kọ́ ni wọ́n máa ń bẹ̀ pé kẹ́ ẹ wá bá mi sọ̀rọ̀ ni. ẹ̀gbọ́n ṣé ẹ̀yin kọ́ lẹ́ ń bá mi sọ̀rọ̀ ni ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín ẹ dúró náà ẹ jẹ ọba adémọlá tell me let me tell you something now. àwọn èèyàn wá sórí inbox mi ẹni wá sórí inbox mi ẹlòmíì ó wá sẹ́ndì mẹ́sẹ̀ sí mi ẹ you should leave us alone ẹnìkan sọ mi ìkan fẹ́ sọ ẹnìkan sọ fún mi pé ẹ ẹ sábọ̀ for real ẹ sábọ̀ for life you should leave us alone mo kàn pé so ṣé kí ni kèmi pẹ̀lú kínní kí lè ṣe ní ẹ sábọ̀ ní àbí kílẹ̀ mi ẹlòmíì àwọn bá mi ẹ lágbájá kini kan kini kan don't you talk to kini kan mo kọ pé èmi ò lè má sọ pé fún different different people let's forget you know you have my phone gbogbo fóònù ni ẹ má worry ẹ má worry. I love your show mo dẹ̀ ń fọ́ọ̀lù kò sí that's my mind kí n tún sẹ́ni kan kí n fi mind mi tẹ̀lé. ẹ má worry nígbà tí ẹni tó bá tún ilé òwò fẹ́ rí mi tó bá dẹ̀ ti ṣàìsí yìí bó máa sinmi á lọ sinmi sí grave á lọ sinmi sí burial ground ọba demola is okay love you brother mi. kò sí wàhálà ẹ ṣe I'm sorry if you're angry no be angry don't be angry uh, please. You know, also from like the bottom of my heart. Emma Binu you know, also I love Emma you. Binu I love you so much. I love your family. I love everything about you. Okay? For you even going anywhere to even measure my name, Ọlọ́run ò ní dójú tì yín, ò ní fi yín sílẹ̀, ẹ ò ní tẹ́, ò ní tì. Thank you, brother. I I cross my heart. Thank you. Hello. Sir? Auto Chelsea. Auto sweetest <laughs> gbogbo orúkọ tí màá pè yín pọ̀ gan lórí <laughs> program wọ̀ orí program orí fẹ́ sọ̀rọ̀. orí program lẹ́wà sá. Auto damsel ẹ ti lọ wà jù ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ rí ọba Adémọ́lá love yìí gan ọlọ́run ọba. I love my brother I love my brother I love my brother. mo jẹ̀ mọ̀ pé yìí náà love ọba Adémọ́lá kò mí o ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ò mọ̀ rí o níwájú ọlọ́run àtìyàn bọ̀ṣẹ̀ bá mọ̀ pé mi máa ń pè yín regularly dáadáa reason tí mo jẹ́ máa ń pè ní pé mo love program yìí àwọn olólùfẹ́ yín náà tó jẹ́ ń tẹ̀lé yín àwa náà ò lè padà lẹ́yìn yẹrí kò lè ṣe kó má ṣe rí bẹ́ẹ̀ Wasiu Ayinde náà ló kọrin bẹ́ẹ̀ you understand irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ láàrin olólùfẹ́ méjì tó bá ti fẹ́ràn ara wọn yẹrí ẹ má listen sí gbogbo nǹkan tí anybody bá ń sọ ọ̀tọ̀ ọba Adémọ́lá ó wà sincere mo jẹ like. I love him I always talk to him always talk to him we always talk ìfẹ́ lẹ́yìn náà fi sọ̀rọ̀ ṣùgbọ́n ṣe rí tí àwọn èèyàn bá provoke at times ó máa ń jẹ́ kéèyàn bínú gbà mí bọ̀ ẹ sáà máa ní sùúrù ẹ máa bèbú ẹ máa bèje <laughs> bùrẹ́ àbíjá báwọn ni Yorùbá ṣe máa sọ ẹ jẹ́ ká máa sọ pọ̀rọ̀ program ẹ ọ̀ní lọ because mo fẹ́ gbọ́ information tó pọ̀ lóríṣiríṣi lórí nǹkan tí ẹsà bọ́ọ̀dù sọ lánàá lè ní tiẹ̀ fẹ́ sọ lé lórí fídíò tán ṣó lórí àwọn Chinese ṣe rí ó yẹ sọ Chinese àwọn èèyàn hmm. unlike kan fẹ́ bà tèèyàn jẹ́ kò yẹ sí nǹkan tí wọ́n fẹ́ rí mbẹ̀ gbogbo fídíò tó ṣò lánàá nǹkan tó ti ṣẹlẹ̀ tí wọ́n ti federal government gan ti gbé jáde already state government Ọ̀ṣun ti gbé jáde already tẹ́lẹ̀ and the confam situation yẹn Ọọ̀ni of Ife ò lọ́wọ́ ń bẹ̀ rárá you understand. Ọọ̀ni of Ife ò lọ́wọ́ nínú kinní yẹn rárá. kò ní ọwọ́ ń bẹ̀ rárá sí nǹkan tí mo sọ yìí but everything ṣì máa tó surface tó bá yá hmm. news náà ti máa gbé gbogbo àwọn tó ṣe kinní yẹn gbogbo ẹ̀ pátápátá ló máa gbé ṣùgbọ́n ṣe mọ̀ pé ìgbà míì wà tí èèyàn ò bá ní evidence gidi àtàmọ́ àtàmọ́ àtàmọ́ àtàmọ́ ló máa máa wá káàkiri bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ̀za bingo tó di eyín so ọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe wà yìí mo ti mọ̀ dáadáa kò jẹ́ tí mi ò mọ̀ kò jẹ́ sí information tó lóun lè fẹ́ give láyé àwọn tó ń fún ní information ní gbogbo àwọn ọmọ ewu tó kó jáde wrong information ni wọ́n fún hmm. àwọn èèyàn jẹ́ believe yìí pé true say yà ni destroyer ni. she is never a true sayer. ṣé o ní máa ba yorùbá ẹgbẹ́ ẹ lórúkọ jẹ́ o jẹ́ ní máa pariwo pé yorùbá ṣe báyìí yorùbá ṣe báyìí nílẹ̀ ibo many things ni wọ́n ń ṣe ń bẹ̀ tí wọ́n cover ara wọn you understand ẹ lè rí ibo kan kó ló fẹ́ attack ara wọn Nnamdi Kanu bó ṣe bó ṣe ṣe bó ṣe ṣe tó bó ṣe ṣe gbá bó ṣe ṣàwó tó àwọn ọmọ ibo sì ń support ẹ̀ dìde lẹ́yìn you understand so bẹ́ẹ̀ náà jẹ́ ló ṣe. ọlọ́run dájú mi Nnamdi Kanu yẹn yóò ti ó máa ń purọ́ gan o. bọ́rọ̀ bọ́rọ̀ yẹn ṣe rí ni ládìlẹ̀ kí ló mú tó sá lọ. nǹkan tèmi kàn tiẹ̀ rí ni pé ó sọ pé wọ́n klóònù ẹnìkan wọ́n klóònù ẹ̀ sí mẹ́rin. Ah. bóun ṣe máa ń parọ́ láti ilẹ̀ nìyẹn. Eh, àwọn eh. àwọn tó jẹ̀ jẹ́ eh, nàìjíríà máa bí nǹkan o nàìjíríà bí nǹkan. ẹ lè rí lẹ́nu wọn kọ́ sọ pé nǹkan tó ń ṣe pé ló ń pa àbí ẹ ṣùgbọ́n àwa Yorùbá nìkan la yàtọ̀ but tó èmi ò kí ń bá àwọn tó tẹ̀lé Gabingo ó ní bí wọ́n ṣe bó ṣe jẹ́ ṣe mọ̀ pé. ibo lẹ ti rí pé wọ́n gbé ọba ilẹ̀ Yíbò kan síta ẹ ti gbọ́ abẹ́ ti rí tí wọ́n fi ọba ilẹ̀ Yíbò kọ̀ọ̀kan ṣe àbí ti ìbíní ẹ ti gbọ́ pé wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ bẹ́yẹn kó máa gbógun tì wọ́n níbo lẹ ti fẹ́ rí níbo lẹ ti fẹ́ rí báwọn ló ṣe fẹ́ fi wọ́n ṣe ẹ̀yẹ because wọ́n máa ń fọ́lọ́ ara wọn jẹ̀ máa ń support ara wọn kò sí bó ṣe lè jẹ́ gbogbo àwọn tá wà ní diaspora gan tẹ bá lọ wo kọ́tọ̀ wọn tó bá ń ṣe anything ẹ̀rí pé wọ́n máa ń bá kara wọn ọ̀pù ni ṣùgbọ́n àwa Yorùbá la yàtọ̀ gédéǹgbé <laughs> ṣé nǹkan tí mò ń sọ yìí mm. òun náà jẹ́ ni ò jẹ́ kí orílẹ̀-èdè wa gún dè ní eléyìí ẹ̀zápù e, e, náà ni wèrè tí ò lè lọ nàìjà tó ń sọ̀rọ̀ pa nàìjà wàhálà yẹn nàìjà ti bàjẹ́. ẹ ó ní nàìjíríà yẹn ó lóun ò tiẹ̀ kì í ṣe ọmọ nàìjíríà kí ló wá so border pain about nàìjíríà ẹ ṣe ṣe rí gbogbo nǹkan tó ń sọ yẹn gbogbo ẹ ló padà ó ló padà máa kó jẹ reason tó fi máa kó jẹ ni wípé there will be a time tó sì máa tẹ ṣe understand mi hmm. ọlọ́run tọ́lọ́run bá fẹ́ fi ìyà jẹ̀yàn ọlọ́run ò kì í léèyàn kó tó mú yàn. a kọ́kọ́ gba ìwà lọ́wọ́ ẹ̀. ọlọ́run ò kì í léèyàn kó tó mú yàn. àwọn ah, ọba tí ò kì í lé ni kó tó mú ni. tó ń ṣe máa gbàgbé kóun ṣe ṣé nǹkan tí sọ yé yín tó jẹ́ pé by the tó máa wá ti kàgbákò nǹkan tó máa kò ṣé ìfẹ́ mọ̀ hmm. sọ yìí nǹkan kankan máa pù jẹ ni torí òun hmm. sọ pé ọlọ́run ọba tí kì í léèyàn kó tó múyàn hmm. torí èmi ò rí e, gbogbo wa la mọ̀ yìí pé situation of things ò dá nàìjíríà àwọn gọ́ọ̀mẹ̀ntì wa gbogbo bí wọ́n ṣe ń ṣe wọn kò wọn right nítòótọ́ wọn right ẹ jẹ́ káwa gangan yẹra wa wò. ẹ bọ̀ ká yẹra wa wò àti pé kì í ṣe iṣẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ṣé òní ni òní kò sí nǹkan tó kàn ní pẹ̀lú ẹ kò síná nàìjíríà tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ kò síná nàìjíríà ó yẹ kí wọ́n fi ibìkan ṣe oko ìrèké báyìí agbèrè sórí ọ̀nì kìkìrì kan kìkìrì kan báyìí a pè ọ̀nì ohun àti wọ́n ṣe pọ́tò mẹ́yẹn kò sí kankan ọ̀nì ìsọ̀tì ègùtọ̀ uh, kìkìrì kan ìfapọ́ ló mú ọ̀nì. ni wọ́n ṣe politics. any government tó bá wà lórí àlééfà ibo máa sọ àwọn tó bá jẹ́ ní tó bá jẹ́ ní eastern state ọba wọn gbọ́dọ̀ support wọn ni bó ṣe máa rí nìyẹn ní northern state bó ṣe máa rí náà nìyẹn bẹ́ẹ̀ náà jẹ́ ló ṣe máa rí ilẹ̀ yorùbá ìgbà tó lóun ò lè bú ọba ìjẹ̀bú òde pé kọjá àyẹ̀kú ṣe bá ṣé bàbá yẹn ò ṣe politics. wọ́n ṣe politics. ẹni tó bá jẹ́ state governor tó wà ń bẹ̀ ṣe kò ní support ẹ̀. of course. <laughs> ṣé bàbá yẹn ṣe state. àwọn ọba tó jẹ́ pé gbẹ̀ngà daniel ni ó máa lọ ń bá wọn always gbà yẹn ni gbẹ̀ngà daniel ló kọ́ iwájú ló kọ́ palace Hmm. Hmm. kò mọ nǹkan kan náà ọdẹ níwọn àti èyí tó lò ọmọ ìjẹbọdẹ tó wà lórí Facebook ní ìlú mẹ́rin gbogbo wọn ọdẹ níwọn náà they don't know anything. but there is a way they can talk to them Abi? privately ṣé ti yẹn láti dá sọ̀rọ̀ kò wá ṣe pé ẹ lè mọ̀ pé ṣé ọba máa máa náà sí ní pé àwọn lọ bá ilé àwọn lọ ṣe báyìí àwọn lọ ṣe báyìí àwọn lọ ṣe báyìí àǹkọ́ tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ ṣe ló máa ṣe kò sí nǹkan tó bá lè sọ dọ́là. àbí ewu ti Ọ̀yọ́ stéètì ti Ọ̀yọ́ stéètì ńgbà tájímọ̀bi tó fẹ́ da sítáǹsì wọn rú ṣèbí openly ló ti disgrace ọba àbàdàn àbí ṣé kò ń ṣe disgrace yẹn ṣé ẹ̀rí kọ́ ọba àbàdàn sọ̀rọ̀ ni. tó ké tó ń kó àwọn ọba jáde pé wọ́n fẹ́ jọba míì. ó ní nǹkan tó máa tẹ̀lé máa tẹ̀lé nígbà tó jẹ́ ìyá ṣé nǹkan tó tẹ̀lé ò padà tẹ̀lé jájímọ̀bi ò padà kúrò bẹ́ẹ̀ hmm. òun àtọba náà ṣèbóyé òun náà lọ ti padà di civilian padà yẹn sì. náà ti di kan bọ́rọ̀ ayé ṣe máa rí náà nìyẹn hmm. bójẹ ṣe máa máa lọ náà nìyẹn hmm. ṣùgbọ́n ṣe rí gbogbo ẹni tí ò yé ló máa sọ pé òun fẹ́ máa pọ̀ sọ̀rọ̀ tó ba anyhow hmm. ọní ọ̀fífẹ́ tó jẹ́ ń darúkọ yìí máa yẹn máa pẹ́ ń bẹ̀ kété kété tí ò sí nǹkan kan tó máa ṣe tó di ó máa ju ti bàbá àwọn bàbá ẹ̀ lọ ó máa pẹ́ ń bẹ̀ kété kété tí ò jẹ́ sí nǹkan tó máa ṣe ṣùgbọ́n mò ń sọ fún yín pé. a ní ó ní wọ́n fẹ́ yọ ọ́ lóye ó ní wọ́n máa àwọn máa make sure kán wá èèyàn ṣé sábọ̀dù ti ń yọ àwọn èèyàn ní lóye ni. ṣe é mọ̀ pé ẹ lè máa kọ̀rọ̀ sábọ̀dù kún ṣé ti yé yín. a máa yọ ni. kò ṣẹ̀ṣẹ̀ máa sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí ẹni tó lóun ti ń blọ́ọ̀gì láti two thousand and twelve two thousand and twelve tó ti ń blọ́ọ̀gì kò sí nǹkan kan tó blọọgì tó ṣàǹfààní àti gbogbo ọ̀rọ̀ tó bá ti gbé wá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti sọ náà ló máa máa. ẹ ló máa máa repeat say after me. irú ti Ọ̀ṣun state ti àwọn Chinese yìí news ti gbé already wọ́n ti wọ́n ti arrest àwọn people yìí ṣèpọ̀ náà ló tún padà sọ as evidence ṣé evidence nìyẹn mo rò pé nǹkan tó tiẹ̀ máa sọ ọ̀tọ̀ ni kó máa mú evidence gidi wá ni but those are no evidence. in tó wà lórí YouTube tó wà lórí Google tó wà káàkiri ló lọ gbé. gbogbo nǹkan tó ń sọ èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ò lè wo program ẹ̀ láti bí síbi láyé mi ò lè wo. Ah, àwa máa ń wo tábà tó tó akábà lè gbọ́ ọ̀rọ̀ tí ó fẹ́ sọ. ẹni tó bá ti ń ṣépè fún yorùbá tó bá ti ní gbogbo ẹ̀yin yorùbá pátápátá tó ti ń ṣépè gidi fún wọn ọmọ yorùbá nìyí o mi ò jẹ̀ wá ní torí pé bóyá máa jẹ màálù máa wà pé ń bọ̀dà láyé mi ò lè ṣe so that is me yorùbá ni mí and i will prove that i'm a yorùbá you understand me gbogbo gọ́ọ̀mẹ̀ntì ó ti wọ́ wá láti ilẹ̀ ṣèbí àjì kan la lọ ní ọdún kan ọdún la ní ó wà ń bẹ ayé lóyún àjọ lọ ni òun náà gbé sórí youtube mo fẹ́ sọ fún yín wípé adébẹ̀ ṣe mọ̀ fáwọn saudi hòtẹ́ẹ̀lì tẹ bá wà wọ́n máa ń wá gbé nǹkan wá fún yàn láti fi ṣe sàárà you understand wọ́n gbóúnjẹ wá fún wa ń bẹ̀ nígbà tó ń jẹ́ gbóúnjẹ wá fún wa ń bẹ̀ oúnjẹ yẹn àṣà àwọn yorùbá àwọn yorùbá tó jẹ́ ẹgbẹ́ wa náà àwọn ti kó kinní yẹn wọ́n ti lọ ń tọ́jú ẹ̀ pamọ́ oúnjẹ yẹn ò wá tó gbogbo àwọn èèyàn ọjọ́ kejì tẹ́ni yẹn táwọn pípù yẹn tó gbé wá àwọn olówó Saudi ni tó tó gbé wá àwọn kan lára wa complain fún wọn pé ah kí ló dé oúnjẹ ẹgbẹ́ wa yìí ò tó wa ẹ̀jẹ̀ sọ pé ah, ọ lè yàn mélòó ló wà ní ọ lè yàn seventy five ó wá ń sọ fún àwọn tó jẹ́ director hotel yẹn kò sọ ń ṣẹ́jú gbogbo wa hmm. ó sọ fún wọn yìí pé oúnjẹ tó ń gbé wa ó lè occupy èèyàn five hundred pé bo ni wọ́n ń kó sí àṣé àwọn ìgbé tájọ wà ń bẹ̀ náà ni wọ́n ń kó kéré ìpamọ́ àwọn ọmọ nàìjíríà náà nìyẹn o. Hmm. wọn kí ẹ bóyá ọdà sí jẹun òun náà ni just imagine ṣé ṣé àwọn náà lórí kan máa kó pamọ́. lórí kan máa kó pamọ́ lórí kan máa lọ tú àṣírí wọn ní ní Saudi báyìí hmm. but gbogbo nǹkan náà gọ́ọ̀mẹ̀ntì la máa ń dà lé lórí eh. pé àwọn fúnra wọn náà ò. wọn ò dáa ṣé ẹni tí ò dáa ló fẹ́ ó fẹ́ ní gọ́ọ̀mẹ̀ntì ò dáa. but èmi sọ fún yín Buhari Buhari rìjìmì yìí ẹ jẹ́ kí Buhari kú òun bẹ́ẹ̀ ìgbà yẹn la tó máa mọ̀ pé Buhari dà bí ò dà èmi ò ní sọ ọkàn sí o hmm. bò ẹ jẹ́ kó kúrò bẹ̀ tó di eyín torí gbogbo àwọn tó kó sábẹ́ àwọn lalájẹkúpa àwọn ní hmm. wèrè hmm. this man is trying his best láti jẹ́ kí kí nation yìí kó wà ọ̀rẹ́ kó wà òkè àwa fúnra wa. àwọn èèyàn ò fẹ́ change ẹ mọ̀ pé change máa ń fúnyàn lówó ó máa fúnyàn ní ó máa ń lera bákan but you will repeat at the end ẹ mọ̀ wọn ò ń fẹ́ change àwọn èèyàn ò fẹ́ change ti wó tí foundation ní bá ti tó bá ti wó tí ò dáa ilé yẹn ò lè kò lè kò lè dúró dáadáa kò lè straight tẹ́ ẹ̀ bá kúkú dáwó kẹ́ kúkú atukọ́ ẹ máa pàṣẹ ẹ̀ ní. ẹ wá sọ pé ṣé Buhari ló bí Buhari tó bá rule for good twenty years Nàìjíríà kò hàn àyè survive pẹ̀lú nǹkan tó ń ṣe so ẹ jẹ́ kí lómi ìfúnbọ̀ sí ẹ máa bá program yìí lọ ọ̀rọ̀ tó ṣe kínní tó máa jẹ́ káwa kọ́gbọ́n lèmi fẹ́ gbọ́ bọ̀dé ṣáà má bínú sí ọba adémọlá ọlọ́run ní dájà lè láàrin wa ṣe gbọ́. yà á bínú ó ti tán it is well yes thank you very much brother. <laughs> ó ga ọ wọn ni wọn fẹẹ gbọ́rọ̀ nípa kábíyèsí onírèṣà èmi ò fi yàtọ̀ sí pé kí n pọ́n kábíyèsí mi lé ìlú ti yí orin ti chẹ́ǹjì o ìlú wa ti yí orin wa ti chẹ́ǹjì o rocky system lórin wa bẹ́ẹ̀ ni hmm, ìwọ ni ká máa pọ́n ká máa fi kábíyèsí ṣeré ká máa fi kábíyèsí ṣeré jígbé kẹ́ ẹ rí wọn kẹ́ ẹ kí wọn kẹ́ ẹ kí kábíyèsí mi ò tẹ̀ tí mo oríkì wọn ni tí bá mo oríkì wọn gan máa kí wọn ìjẹ̀ṣà lọ́mọ Ìjẹ̀ṣà lọ́mọ next caller please call now you don't know my number call my next caller Me go back pé next caller ó lóun fẹ́ pè wọlé Ìjẹ̀ṣà lọ́mọ call ni o ẹni tó ti praise kìíní mi jẹ́ lóun wá ẹ má ta sí ọba your own too much báwo You ni your own too much don't abuse if you do that to. Oh, Oba Demola, I block you. Don't do that. Mm. Don't talk like that to Oba Demola mi. Ìjẹ̀ṣà lọ́mọ, you, you that you are a troublemaker. Mm. I remember the day you post my picture. You said, you said this woman, you need the data of this woman so that they the Canada, the eh, Canada government. <laughs> yeah, yeah. Oh ẹ ká sọ ma. ẹ ká sọ. hello. hello ma hello sir bẹ́ẹ̀ aṣọ́bìnrin lè yín àbọ̀bọ̀. hello ẹ kò tó ẹ pa tẹ kò tẹ pa sàárọ̀. yes. yes ma. fẹ́ rí àwọn nǹkan kan ni mo fẹ́ ṣàlàyé fáwọn èèyàn kan tí wọn ò mọ àwọn nǹkan kan jàre fẹ́ pé wọ́n kàn sọ̀rọ̀ nípa ọ̀dájá tí wọn ò mọ mọ́tì ẹ̀ pa bàbá yẹn sọrí kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn kàn pa ọmọ kábíyèsí ni ẹ ń gbọ́ mi dáadáa. Hmm. ìlú sàn ń gbọ́ sẹ́rí nípa pé ẹ kéèyàn kan tó rí ọ̀jà jáde tí ẹ lórí burúkú ẹ sábọ̀dì ẹ sọ nígbọ̀ mi dáadáa hmm. wípé tí èèyàn bá fẹ́ kí ọ̀jà já pé wọ́n máa ń fowó rí irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. irọ́ ni ṣe bá ti dáàbò tó lọ sọ́ọ̀jì sí èló ni ẹ máa sọ̀rọ̀ ń jà rẹ̀. ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n fa àwọn àṣírí kan fún yín káàmù fẹ́ẹ́ káyọ̀ náà máa gbọ́ ṣe ń gbọ́ mi dáadáa ẹ ti wọ̀n ní ẹni tó ń sọ̀rọ̀ dáadáa ṣe ń gbọ́ mi. ṣe rí àwọn èèyàn kan pa irọ́ ni ṣe rí kábíyèsí fúnra ẹ̀ nígbà tí kábíyèsí joyè mo sì wọ́n nàìjíríà ń gbà yẹn mi ò nàìjíríà ṣe ń gbọ́ mi. à ń gbọ́. hello. à ń gbọ́ sá wọ́n ń gbọ́ kì í ṣe mi nìkan à ń gbọ́. kárí kábíyèsí máa ń sọ ń gbà yẹn pé ìwọ tó bá fẹ́ rí mi pé wá rí mi wọ́n náà wọ̀n mi ò fẹ́ wọ́n sọ pé bàbá rí bàbá rí yẹn lédè fẹ́ ni pé bàbá sọ pé bàbá ẹ̀rọ ọ̀dí ò fẹ́ àtẹnudẹ́nu ó máa ń fẹ́ kó jẹ́ pé kẹ́ wọn wọ́n náà wọ̀n torí àwọn nǹkan yẹn ni kábíyèsí ń sá fún kábíyèsí ò fẹ́ kọ́ sọ pé ẹni ọmọ pé kábíyèsí wà ó jẹ́ nìkan tó èèyàn ńlá ni bàbá òde fẹ́ kó máa sọ wípé èèyàn kan rí mi wọ́n wá ń fowó rí mi kábíyèsí ò fẹ́ àṣírí mo sọ fún ilé mi ṣé ń gbọ́ mi dáadáa. à ń gbọ́ yín sà. hello tó kábíyèsí fẹ́ kẹ́ rí àwọn wọ́n náà wọ̀ ní pé wọ́n forí kábíyèsí yẹn irọ́ ni ẹni tó bá fẹ́ rí kábíyèsí ẹ bá wò pé bóyá ẹwà èèyàn yẹn ń pè é jà láti rí kábíyèsí pé ẹjẹ fẹ́lẹ̀ lówó ló nílùú pé tó bá ń kì yín tẹ́lẹ̀ akọrin kan kì mí pé yẹn ajẹ́ káwọn èèyàn mọ̀ pé yàn ńlá ni mí nígbà tẹ́ bá àwọn kan á ṣe bẹ́yẹn tán ẹ̀ wá jẹ́yẹ̀ wọ́n máa sọ pé owó ni mo fi rí kò ṣe tó kò ṣe tó béèrè owó lọ́wọ́ anybody wọn láti rí ọ̀ọ́ni láti rí ọ̀jájá. ẹni hmm, mi ò gbọ́ nǹkan tẹ sọ ń sìn ẹ dúró mi ò gba yín lọ ẹni sùúrù ẹlẹ́nìkan máa ẹni kì í ṣe ẹni tó jẹ́ pé lọ náwó fún olórin kan balẹ̀ máa pè ní èèyàn ńlá kí ni ìtumọ̀ kẹ́rọ àwọn kan tó bá dé pálásì bẹ́yẹn oh, àwọn onílù lówó wọn máa ṣe yẹlẹyẹlẹ Eh. ṣe gbọ́ mi. wọ́n máa fún ní ìlú lówó ẹni olórin ẹni ẹni alòmíì máa lọ fún olórin lówó kán ba lè rí polówó ni nǹkan tẹ̀sán nìyẹn ẹ̀sán pọ́ nílù. bẹ́ẹ̀ni. olórin wo jọlórin wà ń palace àbí báwo. ẹ̀hẹ́ torí kò ń bọ̀ palace yẹ ṣẹ́ gbọ́ mi torí kò ń bọ̀ ní palace. ọ̀rọ̀ yín kò ní base. ó lẹ́lòmíà lọ náwó fọlọ́ni kán balẹ̀ rèé polówó ni hmm. wọ́n sọ̀rọ̀ àjájá wọ́n má máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ò ní bèsì ọ̀rọ̀ yẹn ò ní bèsì ẹ wò ó ẹ sọ nǹkan tẹ́ bá ti fẹ́ sọ tí ò bá ti ní ìtumọ̀ mo mo ráyè fúnra dáadáa ẹ gbọ́ mi ò lè máa tó fóònù ah, mi lọ. no ṣe rí àwọn ọmọ yẹn ní àbáfọ́ ìlú ọjọ́ òní one minute small kẹ́ sọ̀rọ̀ kẹ́ jẹ́ kárí mú mi. so ọ̀ọ́ni ọ̀ọ́ni ò ní kẹ́nìbọ̀dì gbọ́ owó kan tó rí òun o free lọ ní fẹ́ kéèyàn rí òun irọ́ nìyẹn pé bẹ́ẹ̀ nìkan parọ́ pé wọ́n ní kọ́ rí òun. okay that's your point good point thank you ẹ ṣé good point. Hmm. ǹjẹ́ má kò máa. Hmm. some people say ká fún wọn ní story dáadáa nípa Ọ̀ọ̀ni i'm not going to give you Ọ̀ọ̀ni is a good man kábíyèsí ọ̀jájá nǹkan tó mọ̀ ń pa wọn ni pé nígbà tó jọba tán wọ́n lọ sí church wọ́n lọ fara yílẹ̀ fún Jésù wọ́n ń kọrin. mi ò rí orí o ọlọ́run o ṣùgbọ́n mo rí iṣẹ́ rẹ nínú ayé mi o mi ò rí orí o ọlọ́run ṣùgbọ́n mo rí iṣẹ́ rẹ ibi tí mo sọ dé lánàá pọ́ìntì pé ẹnìkan ni wọ́n lọ sí ọ̀dọ̀ Ọbásanjọ́ àwọn kan kó fóònù wọn wọ́n ṣe ìyẹn lẹ fẹ́ gbọ́ àbí ẹ fẹ́ kàn go deep i'm not in the mood every time every day ló ní respiration tẹ̀bí mi ṣe fẹ́ sọ lẹ́ni nìyẹn nítorí wọ́n kàn sọ lẹ́ni ni pé wọ́n náà fẹ́ lọ jí ọmọ Ọ̀ọ̀ni rìṣàgbé àwọn ṣinkólọmọ àti ẹ̀sábọ́ọ̀dù àti àwọn elégbè wọn àti terrorist wọn they said they want, they want to go and kidnap Eh, Kabesis' uh, eh, daughter or children I don't know they know where they stay in London kí ló dé tó jẹ́ pé àwọn olórí burúkú má jẹ́ n sọ bẹ́ẹ̀ ṣá olóríire náà pọ̀ ní London that's uh, eh, is a vital information this morning don't take it like a joke for somebody to say that on the social media to me hey, yẹ kí n sùn dáadáa kí n sùn bí wọ twelve bí mo ṣe ti wẹ̀ tán yẹn tí mo ti jẹ breakfast kí n sùn dáadáa dáadáa because tẹ́ bá wojú mi ojú mi ń dé lẹ́rìí ó date gan mo feel like sleeping so bó dẹ̀ ṣe máa ṣe ẹ jẹ́ kí n end eléyìí for today ká má kàn máa gbé ọ̀rọ̀ yẹn for long time mo fẹ́ padà wá sórí ọ̀rọ̀ sọ sí tó bẹ̀rẹ̀ nísinsìnyí kí n sọ yẹn náà for twenty minutes mo ń lọ mo ń fẹ́ lè ṣe lọ máa padà wá very very soon love you for now bye bye.